الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدئ الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أرقف ونوبة الله سبحانه وتعالى أتريكيات لفنبوى محمد صلى الله عليه وسلم ìkẹ́ ọlọ́run ọlọ́run tí mọ́ bá àwọn sọ̀hábọ́n ṣe ọlọ́run tí mọ́ bá wọn ní kálùkù wa lọ́kùnrin wa àti lóbìnrin ولا لا إله إلا الله gẹ́gẹ́ bí a ti ṣe gbọ́ ìkéde nípa wípé àkọlé ìjókòó wa ti àsìkò yìí òun náà ni hukmu tarki salat eléyìí nínú àwọn nǹkan tí oníkálùkù wa ìjẹ́ mùsùlùmí wa àti tí kìí ṣe mùsùlùmí inú ẹ̀kọ́ tí àbùkátà sí ká gbọ́ ni àǹfàní tí ó fún wa pàtàkì jùlọ wa tí a jẹ́ mùsùlùmí a mọ̀ irú ipò wo ni ìrun bẹ nínú ẹ̀sìn bẹ́ẹ̀ sì ni ìmọ̀ mú wá bọ́lọ̀ ṣe ní ká mú wá kí ni tó lè bí fún ni kí lè lè sọ nídàá eléyìí ó mọ̀ jẹ́ ẹ̀kọ́ fáwọn táǹkì táàkì fi tẹpẹlẹ́ mọ́ kíkí rẹ̀ yóò sì jẹ́ ìkìlọ̀ fáwọn tí ó ti máa kí kí wọ́n tún ara wọn ṣe bákanáà yóò jẹ́ ìkìlọ̀ fáwọn tí kìí ṣe mùsùlùmí láti lè mọ̀ kí nìkan tí wọ́n gbé jùlẹ̀ nínú òfin ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tó ní ọjọ́ kìyàmọ̀ tí wọ́n rí èsì fọ́fọ́lọ́ tọ́lọ́run mọ́ fi ọ̀pọ̀lọpọ̀ ìyà tó ṣe ní àdéhùn tí wọ́n fi pàdé wọn bákanáà àti àwọn òfin míì tọ́lọ́run tó lákalẹ̀ tó dá sí pé a fi bárò àwọn èèyàn bẹ́ẹ̀lù ní ilé ayé tó jẹ́ òfin ti ilé ayé eléyìí ò ní mọ́ jẹ́ àjòjì sí wọn a mọ̀ kò sí àgbọ́ kò sí ń ẹ̀rí èyí ló jásí pé wà sí wa yóò ṣe àǹfààní fọ́níkàlùkù wa bátà ń bẹ́ ń kalẹ̀ àwọn tí ò sí ń bí gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí àti tí kìí ṣe mùsùlùmí ìgbà míì yẹn lè gbọ́ wà sí nígbà míì tó dá sí wípé wà sí tá gbọ́ ó lè mọ́ ṣe wá láǹfààní ju kókàkà gbọ́ lásán náà lọ kódà àti ìlú gan ó lè mọ́ rọrùn pẹ̀lú tó àtàwọn akálẹ̀ nísìn àdìgbé àbẹ̀lọ́ ọ̀kọ́lọ́ kò sẹ́ni tí zaka tó wọ owó rẹ̀ ní gbogbo wa wọ́n dá sí pé ọ̀rọ̀ zaka là ń gbé yẹ̀wò zaka tó wó láìsí ti jáka akọ̀gbọ́ náà ni tọ́bá sì ti gbọ́ tán ibi tó parí sí náà nù ó náà wúlò títí ẹ̀ tó rọ́wà gbọ́ akẹ́kọ̀ọ́ ṣùgbọ́n tá bá fẹ́ lò ń kọ́ kò ní rọ̀wà lọ́rùn láti lè lò ẹ̀rì ọ̀rọ̀ ìsìn àmọ́ rí bẹ́ẹ̀ ṣùgbọ́n òun náà ni kí a bá àwọn èèyàn sọ̀rọ̀ ní tí wọ́n gbọ́ tí wọ́n sì lè lò Muhammad sallallahu alaihi wasallam a máa bá àwọn mùsùlùmí a máa bá wọn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí tó kù fún wọn nílé ẹ̀kọ́ tí wọn ní tó yẹ kọ́ fún òun ni tọ́pìkì ta fẹ́ gbé ẹ̀wò gangan ṣùgbọ́n ta bá wò ó ní ẹlẹ́yẹyọ àwọn ọ̀rọ̀ yìí ó di ẹ̀já sí wípé a tún lédè Yorùbá ṣùgbọ́n ipò ọ̀kan nínú àwọn ọ̀rọ̀ yìí ló ní ipò tẹ́sì Islam tó tò wọ́n sí tábà gbọ́yé ní àgbọ́yé tẹ̀sìn hukmu ìdájọ́ là ń pè bẹ́ẹ̀ ṣùgbọ́n ní tẹ̀sìn gangan òun náà ni òfin àbí ọ̀rọ̀ tọ́lọ́run ọba tó dájú ẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá ti bàlágà ẹ̀rì àwọn àfóhùn ní máa fi kíwù àwọn àfóhùn ní máa fòró wọn máa lò lórí tọ́lọ́run ọba tó dájú ẹ̀kọ́ wá ní táà máa fara ṣe àbí táà máa fowó ṣe àwọn àfóhùn ní àkídà wọn máa lò lórí tọ́lọ́run tó dájú ẹ̀kọ́ wá nínú táà máa fọkàn ṣe ẹ̀rì ó lè jẹ́ alhukmu al'amali àbí alhukmu al'ilmi yẹni tó dá sí wípé eléyìí ìdájọ́ tọkàn ló wà fún yẹ lọ́rọ̀ alhakam al'ilmiya tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ gbàgbọ́ láti mọ́ ọkọ́ nípa ìjẹ́kọ̀ ṣoṣo ọlọ́run láti mọ́ ọkọ́ nípa ìnígbàgbọ́ fánábí sallallahu alaihi wasallam àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹlẹ́ẹ̀kejì náà alhakam alẹ́àmàlìyà òun ni àwọn tààtì mọ́ ọkọ́ nípa èrò kíkí ààrẹ gbígbà zaka yíyọ ájì ṣíṣe ìwà dáadáa bóòlá ṣe ṣe pẹ̀lú yàwó bóòlá ṣe ṣe pẹ̀lú ara alẹ́ àtàràtà ẹ tó súnmọ́ nàtẹ́ tó jìnà sí ni gbogbo ìdájọ́ náà ni so ìta àgbàlérò níbi tọ́pìkì wa hukumu bó ti ẹ̀já sí pé kò sí bá ṣe yìnàná ọ̀rọ̀ yìí tó dá sí pé a ní mẹ́nubọ́ ọ̀rọ̀ ìdájọ́ tọkàn wọ́n níbàmú sí ọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn àfóò ní fòrò yẹn ni wípé kí ni ìdájọ́ ìdájọ́ àìmọ́ faraṣe tó yẹ tó yẹ ká faraṣe kí ni ìdájọ́ rẹ̀ tàríkì sọ́láàtì táà bá ń sọ tàríkì sọ́láàtì ẹ̀rọ mẹ́ta ni wọ́n tàríkù sọ́láàtì ìran mẹ́ta ni ìran ẹlẹ́ẹ̀kẹrin wọ́n láàmọ̀ pè ní alìmọ̀kímú asọ́láàtì àwọn tó mọ́ ń gbé ìrìn dúró tó sì yé àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí wọ́n ní bá ṣe pẹ̀lú rùn àwọn mẹ́ta tó aṣọ fún wa láàmọ̀ pè ní kíni àìdájọ́ tàríkù sọ́láàtì bẹ fún wọn alákọ̀ọ́kọ́ òun lẹni tó dá sí wípé ó ní ẹgbọ́n èmi ò ní ìrìn kí rárá kò gbántán pè ní òkò gbágbọ́ kódà tó tí ó ń bẹ lábẹ́ ìjọba ẹ̀sìn islamu ó ń bẹ lábẹ́ ìjọba ẹ̀sìn islamu wọ́n mú wọn so mọ́lẹ̀ wọn fi sẹ́wọ̀n fún dídọjọ́ mẹ́ta kó fi ṣe tútú bá tó bá ṣe tútú bá ìjọba ẹ̀sìn ó ti ti ti ti ti. títítítítítí tó fi pa irú ẹ̀yìn ẹ̀rùkú tárùkù sọ láti lẹ́rẹ̀ ìran kan lélẹ̀ ìran ẹlẹ́ẹ̀kejì ó lẹ́ tó dá sí pé òun òun a máa kí àbíká sọ pé a kí fúngbà kan kò ní kí fúngbà kan ṣégeṣége ní títí ẹ̀ ìgbà yóò kọ̀ dákú ìgbà yóò tún jí ìgbà yóò tún dákú ìgbà yóò tún jí tó dá sí pé a lè sọ pé ní yóò foríbalẹ̀ fọ́lọ́wọ́n bá ní ó foríbalẹ̀ àpẹẹrẹ irú wọn àwọn bọ̀dá abọ́dúnlé àpẹẹrẹ irú wọn àwọn bọ̀dá abọ́sẹ̀dé tó dá sí pé jímọ̀lẹ́ ti mọ́ rí ẹ̀ ní mọ́ rí mọ́sálásí fún òun wákàtí márààrún àbí àsìkò Ramadan lẹ́ẹ̀mọ̀ nígbẹ̀ bá tẹ́sùbá rẹ̀ tó wá tóbi tẹ́ẹ̀sì rí òun náà sì nìyí jàlàbí àná wọ̀ ó ti lọ ra fìlà ní mọ́sálásí jímọ̀ ó ti darapọ̀ wọn náà nù ẹ̀rì ìlú aṣámú ó jẹ́ lógún ju nǹkan lọ èyí tó ń kí iná ìta ń kí fún ọlọ́nà ni ó náà forí balẹ̀ fọ́nà náà ó ń kírun ní táàrí tó ń kí yẹn ó ń kírun ṣùgbọ́n táìmù tó gbé jù sílẹ̀ tí ó kí ẹ̀ á rí pé táàrí kò sọ́láàtì ni ṣùgbọ́n tó fẹ́ sọ pé asọ́láàtì irun a lè yọ kúrò lára ìròyìn táàfi ìròyìn ẹni yìí tó ti yé eléyìí náà òun náà mọ̀ jẹ́ tàríkù sọ́láàtì ẹni yóò mọ̀ jẹ tariku sọ́láàtì dúró ẹni yìí ṣùgbọ́n ìdájọ́ títí ẹ̀ òun náà yàtọ̀ sí ẹni ti bí náà ẹlẹ́ẹ̀kẹta olẹ́ni tó dá sí wípé ó gbà pé ìrun òpó kan nínú òpó ẹ̀sìn Islam ni kódà òun lòpó ẹlẹ́ẹ̀kejì nínú òpó tẹ̀sìn ó gbà bẹ́ẹ̀ ṣùgbọ́n òròjú débà òun ni fi kì irú ẹni yìí wọ́n ní kóhun náà kó ṣe tútú bá ó so mọ́lẹ̀ láàrin yìí tó bá mú wá tó bá mú wá ìpè ní tàríkù sọ́láàtì ó ti kúrò bóra yẹ pé òun náà bẹ nínú mọ̀lẹ́bí tàríkù sọ́láàtì tẹ́lẹ̀ so àwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí òun ni àwọn ibi tí àkùlé ọ̀rọ̀ wa tí ó lọ pẹ̀lú ìgbọ́nà ọba Allah subhanahu wa ta'ala náà ọ̀nà mẹ́ta tí wọ́n pín sí òun ni nǹkan tó dá sí pé kókó àkùlé ọ̀rọ̀ wa tí ó dálé lórí gẹ́gẹ́ bá ṣe ṣàlàyé fún wa àmọ́ṣíwájú eléyìí asọ́láàtì irun gangan kí ni àgbọ́yé gangan lábẹ́ tí wọ́n pè ní asọ́láàtì asọ́láàtì tààrí yìí èdè lárúbáwá lè ìyẹn la máa ń pè nílẹ̀ yorùbá ní ìran bẹ́ẹ̀ sì ni ẹ̀sìn òtakò ká lo èdè wa àbí àṣà wa ká fi ṣàlàyé àbí ká fi tọ́ka sí kan nínú àwọn ìjọsìn tọ́lọ́wọ́ ọba tó láàbọ̀ wá lọ́rùn àbí ká fi ṣe ìbálò láàrin ara wa lórí tẹ́sì tó gbélẹ̀ sáàrin wa lóòótọ́ ń bẹ nínú àwọn onímọ̀ tí wọ́n gbà wípé àwọn nǹkan tẹ́sìn bá gbé kalẹ̀ èdè tó fi gbé kalẹ̀ òun náà ni ká fi pè ẹ̀rì ká máa pè ìgbéyàwó nígbéyàwó ká pè ní àníká ká máa pè òwò ní òwò ká máa pè ní àlùbẹ́ ṣùgbọ́n ọ̀gọ̀rọ̀ wọn fà wọ́n pẹ̀yìn sẹ́lẹ̀ torí pé kókó ọ̀rọ̀ òun náà ni pé níta ń pè yẹn gangan lédè wa ṣe n tó kó sínú òun náà ni ti ìpele ilé ẹ̀sìn tó kó sínú tó bá gbóhùn náà ló bá kó sínú torí pé ẹni tó pè tẹ̀sìn kò sí náà pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ lẹ́ni tí kò pè tẹ̀sìn náà tó tóun náà pè títí rẹ̀ náà ibìkan ta fàá sí ibìkan náà ni wọ́n lọ ẹ̀rì ṣe sọ́rí tèmi rẹ̀ yọ̀mọ́ nínú aṣẹ́rù ìmọ̀tí wọ́n mọ́ àlàyé ilé ìwá máa tí wọ́n ṣàlàyé ilé ọ̀rọ̀ ó ṣe akidu zawaj yẹ ni ìtakókò yìí wọ́n ni ẹni tí ó fún wa níyàwó dandan ní kó sọ pé zawaj túkà ha mo fẹ́ fún ẹ yẹ ni túmẹ̀ léde yorùbá mélòó ni bàbá òun lè sọ ilé yìí ọ̀dẹ́ bàbá alẹ́ ti fún mi sẹ́ kí ló dé ẹ̀ tí ìsọ̀tọ̀ ẹ̀kẹ́ ẹ̀sọ̀ kí nìkan náà zawajtuka kí náà pè yíò ẹ̀rẹ́ pé láìsí méjì a mọ ẹ̀sìn wa a ń fà sẹ́yìn ó yẹ ká mọ lọ́wájú níjọ a mọ fà sẹ́yìn ní ti yé so kò sí láìfí níbẹ̀ tó lè gba ń wáyé àwọn afáà wa ní ulamaul lajna ad-da'ima ìgbìmọ̀ lákàtà àríyàtò sùúrìyà wọ́n ń béèrè lọ́wọ́ wọn pé ǹjẹ́ èèyàn tí ẹ lè máa lo gbólóhùn míì fún Allah kan fi express Allah ǹjẹ́ èèyàn tí ẹ lè lo wọ́n ni tí èèyàn bá jó ní mímọ̀ tó jó ní mẹ́sìn ó lè lo gbólóhùn míì ẹ̀rì ní gbólóhùn èdè títí wọn ó lè lo gbólóhùn míì torípò onímọ̀ ni ní tó fẹ́ lò nínú èdè wọn yìí ó mọ tó kó sínú ó sì mọ tí ó kó sínú ó sì mọ ìtumọ̀ Allah ǹjẹ́ eléyìí lè dúró gẹ́gẹ́ bí orúkọ fún abẹ́lé lè dúró gẹ́gẹ́ bí ìròyìn fún tó bá ti lè wà nínú kan méjèèjì olóbẹ̀ wọ́n máa àpẹẹrẹ àwọn orúkọ tí àwọn èèyàn ní ìlú Indian ìlú Pakistan tó ń lò fún láti ẹ̀sprẹ́sì orúkọ yẹn Allah táwọn afá àmúwá pé léyìí léyìí léyìí léyìí léyìí kò sí láyé fún mi kódà àwọn ọmọ wa nínú àwọn ẹni ìṣíwájú pẹ̀lú so léyìí asọ́lát ní ń pè bẹ́ẹ̀ lédè Yorùbá òun ni ìran a sì mọ̀ pé kò síbi tí wọ́n ti máa ń lò àfihàn mọ́síláṣí àbílẹ̀ náà wà mùsùlùmí ẹ̀ ní gbọ́ kí babaláwo kó ló fẹ́lọ ṣe òfẹ́lọ kírun ẹ̀ ní gbọ́ bẹ́ẹ̀ ní gbọ́ lọ́dọ̀ pásítọ̀ níbo lẹ́ ń lọ pásítọ̀ ní sunday bó lẹ́ ń lọ mú lọ kírun ni inú ó dùn ní pé ẹ ẹ lọ ah, alhamdulillah yóò kódà báyìí pé tó gbà lérò ní tẹ́sí ṣe ṣùgbọ́n ni wọ́n ti dùn torí pé asọ́lát irun táàrí yìí kò sí tí wọ́n ti máa ń lò lórí gúnmẹ́rẹ̀ ẹni nílẹ̀ Yorùbá tó ju in tí a ń pè ní asọ́látù lédè Lárúbáwá àbí lédè títí ẹ̀sìn lọ na ẹ̀rí asọ́látù tàwárí lédè Lárúbáwá in tí wọ́n pè bẹ́ onẹ́ni àdúwà ká pè Ọlọ́run ká bẹ Ọlọ́run ẹ̀rí lédè Lárúbáwá ìrànlọ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam ń sọ ìdàdó àjọkùn ìlà wàlímẹ̀tì arábìnrin tó máa pẹ̀lú kọ̀kan nínú yí síbi wàlímà kan ìyẹn ni wàlímà àkójọpọ̀ ìyàwó ìyẹn ni eh, wàlímà tún ní ká arábìnrin faliyéjì kẹ́ni ẹ kó dáhùn òyìn kẹ́nà sọ ìmá bẹ́ni bá jẹ́ ní tí ó gba àwẹ̀ faliyusọ́lì kẹ́ni ẹ kó dínú kó ṣe àsàlát tí ó fi kí láti síbẹ̀ yẹn kẹ́ni ẹ kó ṣe àdúà kó ṣe àdúà fún wọn ààrẹ kẹ́ni ẹ kó kírun tó ti yé torí pé àánà mọ̀ pé ìrun kan ló ṣe fún wọn so àmọ́ lédè lárúbáwá ìtumọ̀ asọ́láàtì òun náà ni àdúà ìtìyé ìtìyàn fi súnmọ́ ọlọ́run tàbí ìgbà nǹkan lọ́dọ̀ ọlọ́run Allah subhanahu wa ta'ala àmọ́ lédè tẹ̀sìn asọ́láàtì ó kú sínú nǹkan méjì alákọ̀ọ́kọ́ òun náà ni dùwáàrù masalatin ó kó sínú èyí tí èdè lárúbáwá mú wáyìí ó kó sínú òun náà ni ká bẹ Ọlọ́run ká tọrọ ọ̀kan lọ́dọ̀ Ọlọ́run ó kó sínú bákan náà ẹlẹ́ẹ̀kejì náà ni dùwà ìbádàtì ìyẹn ni pé tá a fẹ́ fi jọ́sìn fọ́lọ́run òpó méjì tó kó sínú náà nìyí èyí tá à ń ṣe tá a ṣàfọ̀mọ́ fọ́lọ̀ bí Allahu Akbar subhanallah rabbana walakal hamdu bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àfi yìnyín ọlọ́run àfi gbọ́lọ́run tóbi àfi ẹ̀rí àfi súnmọ́ lọ́run bákan náà ó ní ẹlẹ́ẹ̀kejì òun náà lè tẹ́dá sí pé a ń tọrọ tá a fẹ́ nínú rẹ̀ bí ìtọrọ àforíjì ìtọrọ ìkẹ́ lọ́dọ̀ tọrọ àlàáfíà fún wa fún àwọn onígbàgbọ́ olólo ẹ̀rí wasalamu alaina wa ala ibadillahi as-salihin aláfíà ọlọ́run kó mọ jẹ́ titi wa wa àti gbogbo àwọn ẹrúsùn ọlọ́run tó jẹ́ ní eré eléyìí ìran àdúrà ti bẹ́ẹ̀bẹ́ ẹ̀rí lọ́nà méjì àwọn láǹfààní láti lè gbáǹtà afẹ́ lọ́dọ̀ Ọlọ́run bákan náà a sì rí àǹfààní láti lè súnmọ́ Ọlọ́run Allah subhanahu wa ta'ala as-salat inú àwọn àfẹ́ẹ̀sìn wọ́n mú oríṣiríṣi àlàyé wá lórí ẹ̀ kú ti ẹ̀já sí pé ọ̀nà ìgbàṣàlàyé wọn ó lè yàtọ̀ ṣùgbọ́n kẹ̀kẹ́ náà òun nìkan tí ó ń kálùkù wọn tí wọ́n ń ṣe ní àlàyé ó rẹ̀ gẹ́gẹ́ bí àpẹẹrẹ tá ní nílẹ̀ Yorùbá rẹ̀ maize àgbàdo ẹ̀rí ápù lágbàdo ẹbá tún débò mí nílẹ̀ Yorùbá wọ́n tún mọ̀ pé yangan ọmọ Èkó pè músù wọ́n tó pè ní kíni olóńgìní so òun nìkan náà ló lórúkọ mẹ́ta ìròyìn mẹ́ta ṣùgbọ́n nǹkan ẹ̀kan náà ni kò ní síjà láàrin tó sọ pé ológbò àtẹ́tọ́ olóngìní ológbò kọ olóngìní ni olóngìní kọ mùsù ni kẹ́kẹ́ náà ni nǹkan ẹ̀kan náà là ń fún lóríkì mẹ́ta là ń fún ní orúkọ mẹ́ta tó túmọ̀ in tí ìgbékalẹ̀ wọn tó kó sínú òun وأن ليست العبرة بالعبارات kókó òun kọ́ ni tí wọ́n lò expressions wọn kọ́ ni kókó bala ibro a belmodmon in ta fẹ́ òun náà ni kí ni nǹkan tí ilé ìkó sínú so àwọn fáàmì wọn ní ìtọ́ pé ní as-salat wọ́n lòun ní ìkàtọ́dá sí pé a muftatihatun a muftatihatun in tí wọ́n bẹ̀rẹ̀ in tó bẹ̀rẹ̀ ẹ̀rì bí takbir pẹ̀lú allahu akbar mọ̀tẹ́tìmọ̀tún tó sì parí bẹ̀tẹ̀sílẹ̀ pẹ̀lú assalamu alaikum wa rahmatullah àwọn mẹ́ra ni wọ́n ní ìdí ń pè ní ìrun òun ni tó ní àhàwálún mọ̀súsọ ó ní àwọn ìṣesí kan ìṣesí ẹ̀ṣà kan bákanáà ṣurutun mọ̀súsọ àwọn mọ́jẹ̀mú mọ́jọ̀mú ẹ̀ṣà kan ẹ̀rí wọ́n ló ní ala ashkhasun mọ̀kṣùsùn àwọn mọ̀kṣùsìn bákanáà lórí àwọn èèyàn ṣàkan ẹni pọ́rọ̀ wọn bákanáà ni torípé tàbá bàyẹ̀ sí ní kẹnu bọ̀ tá ti wó lọ́tá mú bọ̀ nísìn ní táwọn àfáàyè tí wọ́n sọ ìkẹkẹ̀ẹ́ gbogbo yẹn kọ́ bọ́dẹ̀ jásí gbogbo yẹn lèun jọ́rọ̀ yẹn lé lórí ṣùgbọ́n gbogbo yẹn kọ́ ní òun kínú tí ó bá ti wọlé irú obìnrin tára rẹ̀ mọ́ nísìn tí yóò kínú ó ní kí bẹ́ẹ̀ sì kò ní san gbèsè òkè kèfèrí tára rẹ̀ mọ́ yóò kì àbíkò ní kì òun náà ní kì kí ló dé ọkàn rẹ̀ mọ́ adásípò ní àwọn mọ́jẹ̀mọ́ àwọn ẹ̀kọ́ tó dé èyí láti rí pé ọ̀rọ̀ àwọn onímọ̀ bákan náà ni ọ̀rọ̀ wọn ní ohunkóhun ìgbékalẹ̀ wọn bó ṣe wulẹ̀ kí ó yàtọ̀ sí tábà lọ wo àlàyé títí Imam Nawawi rahimahullah nínú al-Majmu' Sharh al-Muhadhab a rí pé tí Sheikh mú wa láàrin yìí yàtọ̀ sí tí lọ́kọ̀ dáìmọ̀ al-Mughni al-Maqdisi tí ó mú wá nínú tíra rẹ̀ al-Mughni lọ́kọ̀ dáìmọ̀ al-Maqdisi tó mú wá nínú tíra al-Mughni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn onímọ̀ ṣùgbọ́n nǹkan tó ní kálọ̀kù wọn tí wọ́n sọ nǹkan kan òun náà ni èyí ló fi já sí pé irun torí lè ló lè yíwa dáadáa tá irun àti mùsùlùmí àtẹ́tẹ́ mùsùlùmí oníkálùkù mọ̀ múdájọ́ rẹ̀ níbẹ̀ tó ti yé tọpátá bá ń lo gbónà asọ́lát asọ́lát asọ́lát ẹni tí ìṣe mùsùlùmí kò mọ́ dáǹsọ̀ tó àti ìṣe kíni àti ìṣe ìdáàrù ìkìlọ̀ àti ìṣọ́fún fáàmùlì hujja ìgbàgbọ́yé ẹ̀rí ó pàtàkì ìgbàgbọ́yé ẹ̀rí ẹ̀rí ó pàtàkì kódà àwọn afá gbà yìí ẹni tí ò bá gbọ́ èdè kan táwa ń fi èdè tí ò gbọ́ ìta fi ń sọ pé àfi ń ṣe ẹ̀rí lé lórí wọ́n kà pé àti ṣe ìkọmọ́tò lè fi jà wọ́n kà pé àti ṣe gíní ìkọmọ́tò lè jà títí táwa tó lo èdè tẹ́niyẹn gbọ́ ẹ̀ àti ṣe ìkọmọ́tò ni pé kó wá gbọ́ kó mọ́ lo hmm, ìyẹn ọ̀kan wá ó sì àti gbọ́ tó tọ́ bá ń lo gbólóhùn asọ́láàtì láìsí méjì àwọn tí wọ́n ṣe mùsùlùmí bẹ́nà nasara wal yahud wal mushrikin nínú àwọn jews ni christian ni àwọn abọ́gibọ̀pẹ́ ni àwọn ẹni wọn yóò jẹ mọ́ bẹ́ẹ̀ sọ fọ́kọ̀ mọ́ ní àpá ìgbọ́lárọ́wádọ́ títí bákanrẹ̀ láàrin àwọn mùsùlùmí gangan láàrin àwọn mùsùlùmí gan kìí ṣe gbogbo wa náà ni gbogbo táwọn bá ti ń gbọ́ ní iṣẹ́ rẹ̀ mọ́ ṣiṣẹ́ láàrin wa gbogbo gbogbo náà kọ ẹ̀rì bí àpẹẹrẹ irú ààwẹ̀ nísìn Ramadan àbí sọ́ọ̀m sọ́ọ̀m ẹ sọ fún mi láìsí méjì àwọn tí ìjẹsẹ̀ mùsùlùmí náà àwọn òṣèrè kọ́kọ́ ọmọ tó jẹ́ sọ́ọ̀mù náà ìtì náà ẹwà wà àtàjẹ́ mùsùlùmí mẹ́lú wa gan lọ́mọ tókùn sọ́ọ̀mù àfáyé tí ẹ̀lẹ́mẹ́ àwọ̀tá wí kò sẹ́n tí ò kú sínú wallahi ìfẹ́ àhódì tí ó gbọ́ àríwèrè tí ò nílà káì tó ti yé so everybody ní òkú sínú àti musulmi àti ẹgbẹ̀rẹ̀ so anybody last week ọmọ tó fi jáde lórí ọgbọ́dọ̀ sáàrin yẹn náà dáadáa ó pàtàkì gẹ́gẹ́ bí àwùjọ tí a wà irun a ti mọ tí wọ́n pè ní ìrun bẹ́ẹ̀rẹ̀ ó wá pín sọ́nà méjì ń bẹ àwọn ìtọ́jú ọ̀rọ̀ yẹn ń bẹ ẹ̀rí ń bẹ àwọn tí kìí ṣe ọ̀rọ̀ yẹn ń bẹ náfílà ń bẹ ọ̀rọ̀ yẹn ń bẹ gbogbo eléyìí ń bẹ nínú àwọn ìtọ́pẹ̀ ní ìrun ṣùgbọ́n ìrun gangan fún rẹ̀ tó já sí wípé èyí tó jẹ́ ọ̀rọ̀ ẹ̀yẹ̀ léwa lórí tọ́lọ́run ó bí wá ìrun wákàtí márààrún àti àwọn ìrun míì táwọn náà ní gẹjọ kan náà tó ti yé ṣùgbọ́n táà bá ń sọ àgbékalẹ̀ wa gangan àgbékalẹ̀ wa gangan lórí tí wọ́n ń pè ní as-salat allati hiya ar-ruknu thani min arkan al-islam o lè tó jẹ́ orígun ẹlẹ́ẹ̀kejì nínú àwọn orígun ẹ̀sìn islamu márààrún oníta pẹ̀bẹ̀ ìnígbàgbọ́sí irun yìí kí ni ìdájọ́ irun gangan as-salat hukmuwa wajiba ẹ̀rí irun táàrí yìí ọ̀ràn yẹn ní kí ló ń pè lọ́rọ̀ yẹn ọ̀ràn yẹn òun ni pé dásí wípé dandan dandan àṣẹ tọ́lọ́run tó pa wá yìí múṣẹ táà bá ṣe ọlọ́run ó fi ìyà ẹ̀dá rẹ̀ ẹ̀rí yóò jẹ láyé yóò jẹ mẹ́ láyé yóò fi ìyà jẹ láyé àwa lọ jẹ ọ̀pọ̀lọpọ̀ ìyà lálùkìyàmọ̀ tó bá fi lè escape táyé ó tẹ̀ dáṣpé kò tí ẹ̀ sí ní kò lè escape ẹ̀ tó ti yé tó bá fi lè escape ẹ̀ àbí wọ́n escape nínú gbogbo ẹ̀ tàlùkìyàmọ̀ kò sí bójú fẹ́ ṣe kò lè escape ẹ̀ so as-salat irú tààrí yìí wájìbà ọ̀ràn yẹn ni ẹ̀rí táà bá sọ pé ọ̀ràn yẹn lẹ́gẹ́ bí èdè Yorùbá ó ṣe déédé nígbà kí yẹn sọ pé ṣé ọ̀ràn yẹn ni kí n níyà ni jì sọ́rọ̀ yẹn ni kí n níyà wọ́n gbọ́lọ́gbọ̀dọ̀ pé ọ̀ràn yẹn ni kò níyà ó ti níyà náà so ẹni tí ò tí ìwáyé yóò mọ̀ bẹ̀rẹ̀ pé sọ́rọ̀ yẹn ni kóhun ló a sì mọ̀ pé lè sí lè kó rọrùn tó sì kó ẹ̀ ta ní bàbá ta níyà ẹ̀ abẹ́ni níyà tí ní bàbá dẹ́sì ó kárí yẹn kó ní bàbá kó mọ́ níyà ó sì rọrùn kárí yẹn kó mọ́ ní ìyá kó ta gbé àgbò àmọ́ àlàyé wa lórí ẹ̀ tó ti bó ṣe rẹ̀ kó rí bàbá ní méjèèjì ní láìmọ́ lóbi a lè wáyé so bá ṣe gbọ́ ọ̀rọ̀ èèyàn ilé yìí yé sí bẹ́ẹ̀ náà ni tó ń pè ní ọ̀rọ̀ èèyàn tó máa ní kìíní yìí tó máa ti lo gbólóhùn ọ̀rọ̀ èèyàn fún ní èdè Yorùbá ṣùgbọ́n tó ń lò fún yìí nǹkan tẹ́sìn ṣe lọ́rọ̀ èèyàn léwa lórí ni ká gbọ́ ọyé sí bá ṣe gbọ́ ọyé pé a lè wáyé láìmọ́ lóbi ìtàpè lọ́rọ̀ èèyàn nìyí so inú ọ̀rọ̀ èèyàn ni ìjọ́rọ̀ èèyàn rú sí nìyí ó rinlẹ̀ nínú Al-Qur'anul Karim tí rọ ọlọ́run kìí ṣe kùránì nìkan àwọn tó ti lọ wá ṣíwájú kùránì bí Taura bí Injil bí Zabur bí Suhuf àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn tọ́lọ́wọ́ bó tẹ̀tún dárúkọ fún wa nínú àwọn tírà táwọn ànábí ọlọ́run ó kama ti wà sọ pánárí wa Muhammad sallallahu alaihi wasallam òun náà tún ọlọ́wọ́ bá tó fún ní àlàyé kó mọ́ tọ́lọ́wọ́ bá tó fún wa ní àlàyé ní al-Qur'ani bákanáà ẹnu àwọn onímímọ̀ ó kò lè lórí tẹ́ka wọ́n sọ pé àwọn afá kùsí méjì wọ́n rahimahullah nínú tírà rẹ̀ al-Ijma' ó ní ẹnu àwọn onímọ̀ kò lè lórí wípé ìrun ọ̀ranyàn ni ìrun òpó kan nínú òpó ẹ̀sìn ni ah, àwọn afọ́jẹ́ lè ní àpẹnu wọ́n ìwúlàbọ̀ ní àpẹnu ọ̀rẹ́dì ní tí kùránì sí tó mú wá tó clear tàbísì náà mú wá tí ò rújú ṣùgbọ́n nígbà míì kùránì a máa gbé nǹkan wá nígbà míì tí ó mú wá fún wa bákanáà àdísì kan tó lè mú wá gan tánàbí ó tún sọ fún wa nípẹ̀ kó dá sí pé àgbóyé àwọn onímọ̀ láàrin ara wọn ó lè bí kí àpẹ ẹnukú fẹ́ jáde látara rẹ̀ tó ti yé ó lè bí kí àpẹ ẹnukú fẹ́ jáde látara rẹ̀ eléyìí ò ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ inú ẹnu kò lórí ẹ̀ kò sí ẹni kò sí kan ẹnìkan àwọn kan ní ìyàpẹ̀ ẹnu kò sí ẹnu kò lórí ẹ̀ alhamdulillah àtàbáwọn náà Al-Qur'an Al-Karim nínú suratul Bayyina suratul Nisa àbíkàtí ẹ̀wọ́ suratul Nisa Al-Qur'an chapter 4 verse 103 Al-Qur'an ní orí kẹrin ẹsẹ̀ ogún ó lé mẹ́ta ọlọ́ba Allah subhanahu ní ẹsẹ̀ ọgọ́rùn ó lé mẹ́ta ọlọ́ba ní inna ní àrífà àtìlámù ọlọ́run ọba ní iná sọ̀láta ń iná sọ̀láta ìyẹn ni pé dájúdájú ìrun tààkọ ìrun ìrun tààkọ tàà ṣe nílànà fún yín kẹ́ẹ̀nẹ̀ ti alẹ́lẹ́mọ̀mìnìn ó jẹ́ lórí onígbàgbọ́ òdodo alẹ́mọ̀mìnìn ìyẹn ni wípé ìjẹ́ onígbàgbọ́ òdodo ìrun ń bẹ nínú ẹ̀ ọlọ́run ní ìrun tá a gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ìlànà yóò mọ̀ jẹ lóró nígbàgbọ́ òdodo kìtàbán kìtàbán ọ̀ranyàn mọ̀wòkúta bákan náà ọ̀ranyàn tó lásìkò áyà yìí kò rújú pàpà anábíwa muhammad sallallahu alaihi wasallam nínú hadith afáwà abu sa'idina al-qudri radiyallahu ta'ala anhu àti hadith afáwà anas bin malik Anas ibn Malik ní awwal ma yuhasabu ala abdi yawm al-qiyamah as-salat wọ́n lára bí ní nǹkan àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ mọ́ túyẹ̀wò níbi ẹrù tẹ́rù ọlọ́run ọba tó di ìyẹn níṣẹ́ táa ṣe ń lé ayé tí wọ́n kọ́kọ́ mọ́ yẹ̀wò níbi iṣẹ́ wa kìí ṣe ọ̀rọ̀ dáadáa táa ṣe sáwọn òbí wa kìí ṣe ọ̀rọ̀ ojúṣe wa lórí àwọn ọmọ wa kìí ṣe ọ̀rọ̀ ìbáṣepọ̀ wa láàrin àwọn èèyàn ẹni tó ń sunkún ẹ̀rí afẹ̀rin sí lẹ́kẹ̀ẹ́ pẹ̀lú káràn lọ́wọ́ ọmọ tí ò lóbi adúró gẹ́gẹ́ bí òbí fún a ń ṣojúṣe ìjóbi fún eléyìí kọ́ ó ní nǹkan àkọ́kọ́ tó wọ́n kọ́ mọ́ yẹ̀wò nínú ẹ̀rù wa òun ni asọ́lá òun ni ìrun ìdá asọ́lá tí ìrun bá dáa yẹ̀rí bá kínú bó ṣe yẹ ká kí ẹni bá fi lè kí faqad aflaha wa anjaha ẹni yẹn ó ti di olórí ilé ẹ̀dá bẹ́ẹ̀ ló ti là kúrò nínú ìyà náà ṣùgbọ́n tí ó bá sírun bẹ́ẹ̀ wọ́n wọ ẹgbẹ́ ìwọ́gbò sírun bẹ́ẹ̀ ó ní faqad khaba wa khasra ẹni yìí ó dẹni ọ̀rọ̀ yìí tún lọ bẹ́ẹ̀ o ṣùgbọ́n ta fẹ́ lè gangan wọn náà nìyí arákùnrin kan ó wá láti oko oko olùmọ̀dínà ará oko náà sì ni ó wá bá anábì sallallahu alaihi wasallam àmọ́ kò dáàmà ó sì fi wá ará oko owó fi hàn ó ní pé bọ́ọ̀lẹ̀ lórí nǹkan ọgbọ́n rẹ̀ ní ta ni anábì nìyí mọ́mọ́dún nìyí ta lọ́rọ̀ asábáwọn pé ah pé onílé yìí ó tiẹ̀ ní respect nìkan tàbí alábìnrin lóyìn torí bá tánà bá ti wà láwùjọ tó bá ti wà pẹ̀lú àwọn mùsùlùmí ẹ̀ ní dàmà pánàbì ni ẹ̀rì ẹ̀ ní dàmà kìí múra tí ó ju àwọn tó jọ wà pẹ̀lú lọ kò dẹ̀ ní ṣèṣe sí tí ó ju àwọn tó jọ wà pẹ̀lú lọ àyàfi ìtọ́nà ń bá fún un nínú òfin ó wá ń béèrè pítá ní anábì nínú yìí òṣèlá muhammad sallallahu alaihi wasallam wà ní ana ó lè mi ní wà ní ok kí ni tọ́lọ́bà ṣe lọ́rùn ẹ̀ lé mi lórí tọ́lọ́bà kan lọ́wọ́ ilé ah ó ní tọ́lọ́bà kan lẹ́ lórí lẹ́yìn tó bá ti nígbàgbọ́ òun náà ní kí ni iqamatu arákùn tún béèrè béèrè béèrè àwọn béèrè ní pàtàwà tánàbí wá dárú gbọ́n béèrè rẹ̀ tán wà ní ashadu allah ilaha illallah wa ashadu anna muhammadan abduhu wa rasuluhu ó ní mo jẹ́rìí pé kò sẹ́ni kẹta tíjọsìn tọ́sí lódodo àfi ọlọ́run ọba allah mo sì jẹ́rìí pé muhammad sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run ọba ni anájùgbọ́ ní bàtàrákùnrin wá lọ tán arábìnrin wọ́n bèèrè àwọn sàbí pé tàbí nínú yín tó wù kó rí ara alẹ́ àlùjẹ́nà àwọn olówùwà ẹ̀rọ arákùnrin tó lọ yìí nínú wọn subhanallah jìbìrìlù wa ó wá bá nàbí sallallahu alaihi wasallam ó ń bi ní nípa ẹ̀rì tó ti pé wọn kan wá àwọn èèyàn lẹ́kọ̀ọ́ dáadáa tó ní ṣe yẹn ní islamic studies ní primary school ní secondary school ah bí tẹ́lẹ̀ yìí kọ́ alhamdulillah wọ́n kọ́ wọn five pillars of islam number two kí ni as-salat tó pílà ẹwọ tẹ́ntì táwọn alábẹ́ rẹ̀ yìí ó ní pílà mélòó mẹ́fà ni tàbá ti jẹ́kọ́ kúrò níbẹ̀ ọkàn wọn ò ní balẹ̀ tí tàbá kúrò lábẹ́ tẹ́ntì ó súnmọ́ kó dá sí pé kítẹ́ẹ̀tì gan kó jókòó lé wa lórí ti yé so gbogbo alamọ ìtànkù eléyìí ò nídìí tí yẹn ń fa tàbí ilẹ̀ kó mọ̀ náà irú yìí àwọn ànábì ọlọ́run gbogbo ọpátá lọ́lọ́run bá ṣe ìrùn lọ́rùn yẹ̀rẹ̀ lórí ààbò wá kìí ṣe ń tọ́lọ́run fánàbí nìkan gbogbo ànábì ọlọ́run bá ní èyí ló já sí pé manhajù àwọn asọ́lẹ̀hìn ìlànà àwọn ẹni rẹni ojúpọ̀nà àwọn ẹni ọlọ́run ni gbogbo ẹnikẹ́ni tí ó bá dẹni rẹ tí ó bá dẹni ọlọ́run yóò rìn àìmárí ẹ̀ kò lè dẹni ọlọ́run sí lè dẹni rẹ àwọn ànábẹ̀ ọlọ́run pátá ni wọ́n kírun ni ìkínu wọn fi mọ̀ wá àwọn míì ó dákẹ́ kò àwọn míì ó ṣe tọ́ka gbogbo àwọn ẹni wọ̀nyí báyìí báyìí báyìí wà máa kí ni nínú suratul hajj ọlọ́bà allah subhanahu wa ta'ala ó sọ nípa anábíwa ibrahim alayhi salatu wassalam fatanabiwa ibrahim ni rabbana inni askantu fi dhurriyyati bi wadin ghairi dhi zar'in inda baytika al Ana Ibrahim eh, nínú sọ́tù Ibrahim verse 30, 37 ó ń sọ fọ́lọ́run ó ní ìwọ Ọlọ́run èmi tí mo ti àwọn ọmọ ìgbẹ̀yẹ ló ń kó ìyàwó àti àwọn ọmọ wa sí bákà táàpé ní mọ́kà ìdúrà sí pé ilẹ̀ gbẹ́rẹ́ fún ní kìí ṣe ibi tó dò ti mọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ sì ni ìdárúgbó omi kò sí ilẹ̀ gbígbẹ́ ní bí yẹn gbé nǹkan mẹ́kò níwú ó wá ní mo ti kó àwọn ọmọ mi wá o gẹ́gẹ́ bí àṣẹ ìtọ́lọ́run ìdàbẹ́ẹ̀tìkà al-muharram mo kó àwọn ọmọ mi wá síbi ilé ìwọ ọlọ́run bá al-muharram ẹ̀rí ilé kíni ilé abèèwọ̀ ilé alápọ̀nlé rabbana wọ́n lè bá lè gbèrò dúró ni bákanáà ọdọ́ tó sọ fún alẹ́pàtà nẹ́bíwá ibrahim aleyhisalatu wasalam wani ọlọ́ni wa ìgbà wà ánà ilé ibrahim makana albayt ọlọ́ni ìgbà tí a ṣèpalẹ̀ mọ́ ilé fún ibrahim allah tó ṣirik bí ṣe à wọ ibrahim mọ́ bó wọn náà bá wá orogún mọ́ sì dá kí níbi jọsìn fọ́lọ̀wọ̀n kó ìwọ Ibrahim anábì Ibrahim alayhi salatu wa salam kó sì máa mọ́ ilé mi máa ṣàrímójútó ìmọ́tótó ilé mi lítọ́ ìfín fún gbogbo àwọn tí ó mọ̀ wárọ kìríkà rẹ̀ wọlkọ́ imin ẹ̀rí àti àwọn tí ó mọ̀ kínú kọ́ im wàrú ka àti àwọn tó dá sí wípé àwọn ẹni wọ̀nyí wọ́n a sì dúró pẹ̀lú eléyìnbẹ̀ nínú suratul hajj verse 26 anábíwa musa alayhi salatu wasalam ọlọ́ba allah subhanahu wa ta'ala pàtàlọ́wọ́n bá pè é sórí ilẹ̀ mímọ́ tó fẹ́ fún ní òfin ọlọ́ni fastemi wọ musa mọ́ ọgbọ́ límọ̀ yóò ha mọ́ ọgbọ́n tá a fẹ́ fún ẹ nínú òfin àti ìlànà inna ni anàlọ́rù dágájú òun ọlọ́ọba òun ni ọba allah la ilaha illa ana kò sí ẹni tí ìjọsìn tọ́ sí lódodo àfi Ọlọ́run Ọba Allah fa'budni máa sìn ní wa aqimi salata li dhikri kó o sì máa gbé ìrun dúró fún ìrántí òun Ọlọ́run ilé ìbẹ̀ni sọ́kùtọ̀ verse 14 ìgbà tí ọlọ́bàá Allah subhanahu wa ta'ala tí ó pa ànábì wa Musa láṣẹ àti ànábì wa Harun ó pa wọ́n láṣẹ ìmá ṣe wáàsí fáwọn èèyàn ọlọ́ni wa auhayna ila Musa wa akhihi an tabawwaha liqawmikuma bi Misra buyuta àwọn aránṣẹ́ sí Musa àti ààyè ẹmú ibùgbé ẹ̀rí ní misro ní ìlú Egypt wájí alùbù yóò takùn ẹwà jẹ́ kí àwọn iléyìn tẹ́ bá ń kọ́ tẹ́mọ̀ gbé ẹ̀rí kíbùlátẹ̀n yóò jẹ́ sí pé ibi tí yóò dájú kọ kíbùlá tẹ́ẹ̀tì mọ́ kínú wà kí mú sọ́lá tẹ́ẹ̀sì mọ́ kínú ayẹ̀lẹ́ iná bẹni sọ́kì Yunus verse 87 Ànábì wa Isa alayhi salatu wasalam ọlọ́wọ́ bá ní bàtí tí mọ́ràn bí Isa ó ń jẹ́ ìmọ̀ fún àwọn yẹ̀wúdí àwọn jews ah wọ́n mary wọ́n mariamu bọ́ọ̀ ló ṣe wá jẹ́ bàbá rẹ̀ kìí ṣe oníwà pálapàla ìyá rẹ̀ kìí ṣe oníwà àgbèrè níbo ni ti wá rí ló bá náwọ́ sí anábì isa wá sọ̀rọ̀ anábì isa wá ní inni abdullah dárájú èmi èmi ọmọ kékeré tẹ́ rí ọmọ òkú ẹrú sí ọlọ́ọ̀bá ni mo jẹ́ o ọlọ́run ọba yóò fún mi ní tíra o waj'alani nabiyyan yóò sì ṣe mí ní ànábì waj'alani mubarakan ó ṣe mí ní ọmọ alárùbáríkà aynama kunt ibikíbi tí bá tẹ̀ ibikíbi tí bá wà wà ó sọ́wọ́ níbi sọ́lá ọlọ́run wá pa mí láṣẹ pẹ̀lú ìmọ̀ kínú ismail anabi yakub anabi zakariya gbogbo àwọn anabi ayin salatu wasalam ọlọ́wọ́ bá allah subhanahu wa ta'ala ó bá sọ̀rọ̀ nípa wọn ọlọ́ni wá sọ̀rọ̀ fil kitabi ismail ọlọ́ni wa muhammad sallam jẹ́ ká sọ fún ẹ ká sọ fún ẹ nínú alkùrhani díẹ̀ nínú ìtàn ismail innahu kana sadiqal wa'd ismail jẹ́ ní tí ó má dẹ̀hùn bisalá a máa pa àwọn ará alé rẹ̀ tààrin sí a máa pa wọ́n láṣẹ ẹ̀rí pẹ̀lú ìmọ̀kínu bá zaka àti mọ́yẹ zaka ọlọ́ni ilé ìbẹ̀ni nusratu Maryam verse 55 ọlọ́ni wa habna lahu Ishaqa wa Yaqubu nafila ọlọ́ni a fún Ibrahim ọlọ́ni a fún ní Ishaq bákanáà wa Yaqub Yaqubu jẹ́ ọmọ Ishaq ọlọ́run ni wàkúnlẹ̀ jẹ́ alìnà sọ̀lẹ̀hìn ìkọ̀ọ̀kan nínú wọn la ṣe ní ẹni rẹ̀ ọlọ́run wàjẹ́ anáhùn àìmẹ̀tẹ̀ yàdúnà bí amúrìnà ọlọ́run ni awásìkọ̀ kan nínú wọn ní àìmá ìmáàmù aṣíwájú aṣíwájú ẹ̀sìn àti aṣíwájú ilé ayé wa àwọ̀háìnà iléyìn ọlọ́run bákan náà aránṣẹ́ sí wọn ìmá ìmá gbẹ́nudó wa ìta azzaka àti ìmọ̀yẹ zaka anábì wa ṣùháìb ọlọ́ọ̀bá ní yá ṣùháìb ìwọ ṣùháìb ẹni àwọn ìjọ rẹ̀ pé wọ́n ní yá ṣùháìb ìwọ ṣùháìb asọ̀lá tukata amurka annaturuka ma yá gbùdú àbáhùn náà ìwọ ṣùháìb ṣérùn tó ń kí òun ló bà lóbi sọ fún ma yí pé káwàfin tí àwọn babalá bawa tán sí ẹ̀rí torí àsìkò ìjẹmọ́ àwọn àdábẹ́ lọ bọ́lọ̀ ṣe mọ́ wálé yìí ilá sọ fún pé ẹ̀rù kí ṣe mọ́núwájì nùbó wà nìkan ìlànà ìjẹ́ ànábì nìkan kọ́ olùbí káwọn ànábì ọlọ́mọ kínu mọ́núwájì sọ̀lìhìn àwọn ẹni rẹ̀ alfaizin almuflihin àwọn tí wọ́n jèrè àwọn tí wọ́n là láyé àti lálẹ́kìyàmọ̀ ìlànà wọn ni ìlú kíkí èyí ló jẹ́ sí pé kò síbúṣe ulẹ̀ kíyàn kó nímà tó ìmẹ́ ní olè tó ìmọ̀ àwọn ànábì ọlọ́run gbogbo àfá àti ìbẹ̀lẹ̀ ayé pátá àfá jàbàlì tó rò ní àfá bangúdì ní àfá àtàmẹ̀ ìtàmẹ̀ ní gbogbo àfá tó mẹ́ra ayé pátá wọn ò tó ìkan nínú àwọn ànábì ọlọ́run ká má sọ àwọn òjíṣẹ́ ọlọ́run àwọn rúsùlù so àwọn ànábì ọlọ́run ní tí wọ́n máa ń ṣe níṣẹ́ nìyí bóòlà àfá àkóso fún wọn ní kírun anábì ọlọ́run bó sí ti ẹ̀ lọ́tọ̀ irun tọ́lọ́run ṣe lọ́rọ̀ yẹn lórí àwọn ànábì yìí ọlọ́run gbé e fóun náà kánábì tó lọ olùmọ̀dínà lọ́lọ́run ti gbénu kalẹ̀ fún àwọn mùsùlùmí wọlámọ̀ ìtàn rẹ̀ pàtànàbí tó ṣe ìrìnàjò lọ sókè sánmàlì al-Isra wal sallallahu alaihi wasallam kódà anábì kí débi pé kódà ìgbà tó rẹ̀ gan tún kí ìgbàkọ́ rẹ̀ tún kí kódà ìgbàtánà bí fẹ́ kú gan nínú àwọn àwítẹ́lẹ̀ rẹ̀ àsọtẹ́lẹ̀ rẹ̀ òun náà ni pé asọ̀láta asọ̀láta wa ma malakat aymanukum irun irun yí ó dọwọ́ yí ó dọwọ́ yí ó àti gbogbo àwọn èèyàn tí ń bẹ lábẹ́ yí tó bóòlù ẹnìkan ó sì wájú ọmọ lẹ́yìn anábì wa Muhammad sallallahu alaihi wasallam tí ó wà ní kínu tí ó sì pẹ̀rẹ̀ láàfá ká má ti wà sọ ọmọ kéwú á rí pé ẹni yìí láìsí méjì Ah, ìjọmọ̀ lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam rẹ̀ ah, afẹ́lópe ní náà hukumu tariku salat ìgbẹ́rùjù sílẹ̀ aṣọ fúnra wa níbẹ̀rẹ̀ wípé ìgbẹ́rùjù sílẹ̀ tàrí yìí in tí ó pín sí ọ̀nà mẹ́ta ni ẹ̀rì àwọ́kọ́ ọ̀sọ̀ fún ẹ pé alkùránì fi ilé yìí nílẹ̀ ìmákínu súnnà náà fi nílẹ̀ ìmákínu bákanáà àwọn onímímọ̀ ẹnu wọn kò lè lórí kò sí kan nínú wọn tán ní ìyàpẹ́ ẹnu bó ṣe wulẹ̀ kó mọ̀ lórí ẹ̀ tó bọ́ wá rí bẹ́ẹ̀ táríkù sọ̀láàtì ẹni tó ń gbèrú jù sílẹ̀ ìpele ìpele ni ẹnikẹ́ni tó bá já sí wípé lọ́kàn rẹ̀ ó gbà yí pé kò sírun nínú ẹ̀sìn Islam bẹ́ẹ̀ lẹ́ni yìí a sì máa gba àwẹ̀ a máa yan zaka ọdọọdún ní máa ń lọ ájì iṣẹ́ olóore pọ̀ fún gan iṣẹ́ ibi lọ táwọn èèyàn rí láìsí méjì ẹni yìí kìí ṣe mùsùlùmí ẹni tí kìí bá kínú ẹ̀rí àbẹ́ni tó gbà ẹ pé ìrìn òsínlẹ̀sì Islam kódà kó máa kí gan ó gbà pé ìrun ò sí nínú ẹ̀sìn ó gbà pé kò sí ìrun ó tó wọ́n ń kí ẹni yíè ṣe mùsùlùmí torí wípé tọ́kàn láàkọ́kọ́ fi rinlẹ̀ náà ká tó fi tara rinlẹ̀ àkọ́kọ́ fi tọ́kàn rinlẹ̀ ká tó fi tara rinlẹ̀ gbogbo ohunkóhun tọ́lọ̀ bá ní ká ṣe ẹ ṣe nǹkan báyìí àkọ́kọ́ gbà pé bẹ́ẹ̀ ni ọlọ́run ní ká ṣe ká tó máa ṣe táà bá gbà pé bẹ́ẹ̀ ni ọlọ́run ní ká ṣe a sì ń ṣe à ń tara wa ni bẹ́ẹ̀ ni ohun tọ́lọ̀ bá ní nǹkan báyìí ẹ sí ẹ débẹ̀ àkọ́kọ́ gbà pé bẹ́ẹ̀ ni ọlọ́run ní nam lẹ́yìn náà àwa ẹ̀ṣẹ̀ wá jìnà sí bẹ́yìn ò bá gbà pé ọlọ́run bá ní ká jìnà sí ṣùgbọ́n ni ẹ jìnà sí ẹni yóò ti mi yóò mọ̀ sọ pé ah ọtí bàtà tí bí mi nìkí mú mi múrí pásítọ̀ sì ní lóòtọ́ ẹjẹ́ ìṣe mùsùlùmí kó bá náà ọtí ọtí kẹ áà ah! kí ni yóò dá kò dá kò sáfà níbẹ̀ tí ó lè gbà ládá lọ́dọ̀ ọlọ́run kò fílẹ̀ nítorí tọlọ́run tó ti yé kò fílẹ̀ nítorí tọlọ́run kò fílẹ̀ nítorí ìjọsìn ìkórìíra ló fi fílẹ̀ tó ti yé tó mùsùlùmí tọ́lọ́ bá nìkan bá ìtajìnà ṣìnà àkọ́kọ́ gba ẹ̀ pé á ah, ṣìnà bẹ́ẹ̀ni haramu ni ọlọ́run ṣe ní haramu ó ṣe léwọ̀ na ìjìnà sí rẹ̀ àwọn àfijọ́sìn fọ́lọ̀ bẹ́ẹ̀ náà ṣe lórí náà so irun a kọ́kọ́ gbà yí pé irun ọ̀ràn yẹn ni irun ibẹ nínú ẹ̀sìn Islam ó sì jẹ́ ọ̀ràn yẹn so ẹni tí ó bá gbà yí pé irun jẹ́ ọ̀ràn yẹn irú ẹni bẹ́ẹ̀ kò gbà pé irun jẹ́ ọ̀ràn yẹn ẹni yìí tó bá yẹ pé lábẹ́ ìlú òfin ẹ̀sìn islam ni ìjọba ẹ̀sìn wọ́n á mú wọ́n fi sẹ́wọ̀n fódìdí ọjọ́ mẹ́ta fìtíyé wọ́n sì mọ́ sọ fún gbàbẹ́ kó sì kí gbàbẹ́ kó sì kí tó bá gbàbẹ́ tó wá kí wọ́n filẹ̀ tó ti yé ṣùgbọ́n tí ò bá gbàbẹ́ kò gbàbẹ́ kò gbà pé ìrun ọ̀ranyàn ni kò gbọ́ pé ìrun bẹ nínú ẹ̀sìn lẹ́yìn ọjọ́ mẹ́ta lábẹ́ òfin ẹ̀sìn islamu tí ìjọba ẹ̀sìn islamu ó lè lò lórí ẹ̀rí ẹni yìí yóktálù murtaddan wọ́n á mú kúrò lórílẹ̀ wọ́n pa ní torípẹ́ nìyí kò fún ọlọ́run ọba ní ẹ̀tọ́ rẹ̀ ẹ̀rí kìí ṣe wọ́n á pa ní pípa mùsùlùmí tó wọnú ẹ̀sì islam tó wá jáde bẹ́ẹ̀ wọ́n sùgbù kúrò ṣàgbọ́yí ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé ẹnikẹ́ni tó dá sí pé wọ́n sọ fún pé kó máa kírun ó ní rárá kò sírun òun ò ní kírun bóò ní ṣe ò pàpọ̀ ọ̀rọ̀ yẹn ni olóhun bá ìpọ̀rọ̀ yẹn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìgbà tó yàwó kéèkì ó gbà pọ́rọ̀ yẹn ní àmọ́ kìí kìí náà mú gbà pọ́rọ̀ yẹn nínú kìí ìrọ́ ní ìkí ìjọba tó wá mú ìjọba ẹ̀sìn Islam mú ọ̀yá kìí kìí wá ó gbà pọ́rọ̀ yẹn ní o ìjọba ẹ̀sìn wá mú owó ní kí láìsí ìbejì kò sí kankan lọ́kẹ̀ kò àgọ́ tó bá fi lé pé ó mọ̀ pé ìjìyà báyìí ló wà fún ẹ síbẹ̀síbẹ̀ náà ò tún wá juwọ́lẹ̀ ó tún ṣe ẹ̀ rẹ̀ níbẹ̀ wọ́n á mú náà kúrò nínú ẹ̀sìn Islamu àbí wọ́n á mú kúrò láyé yókùtàlù mọ̀rọ̀tẹ́dẹ̀n ìdájọ́ rẹ̀ lè tẹnu kò lé lórí lọ́dọ̀ àwọn onímọ̀ ní pé wọ́n á pa ní gẹ́gẹ́ bí ìmúkúrò gẹ́gẹ́ bí mùsùlùmí tó wọnú ẹ̀sìn tó kúrò nẹ́sì islam ẹlẹ́ẹ̀kẹta ẹni tó dá sí wípé òun gbà pé ìrun bẹ ìrun jọ́rọ̀ èèyàn ìrun sì ń bẹ nínú ẹ̀sìn a máa akíkàndá kan sí ni akíkàndá kan sí ta bá rí nígbà kan àkúnú rí mọ́ bí ìdákúdájí ní ṣe máa ṣe inú títí ẹ̀ irú ẹni yìí ní tó lékè nínú ọ̀rọ̀ àwọn onímímà mùsùlùmí ni ṣùgbọ́n mùsùlùmí ni ẹ̀rì àìṣùgbọ́n mùsùlùmí ni ṣùgbọ́n ẹlẹ́ṣẹ̀ ni tó ti yé ẹlẹ́ṣẹ̀ ni bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ tó kó sí yìí ẹ̀ṣẹ̀ tó lágbára ni ẹ̀ṣẹ̀ ńlá ni a máa ní pè ní kéfèrè bákan náà a sì ní sọ pé ẹni ìjọba ẹ̀sìn ìjọba ẹ̀sìn láńsọ́ gbogbo tó bá ti ní ṣe pẹ̀lú eléyìí ó tako òfin ọlọ́run ìdájọ́ ẹni kí wọ́n pa eléyìí kìí ṣe tó ní kálùkù wó mọ̀ ṣe o kìí ṣe ojúṣe àfáàlẹ́ kéwò bẹ́ẹ̀ ni kìí ṣe ojúṣe àmírùjọ títí àbúrí àwọn àfáàlá sàlátù Islam al-Islam taari dínú wà dáúlà ni ẹ̀sìn àti ètò ìlú ni tó gbé dání orí ẹ̀bí Nigerian constitution náà ni òfin tán ló nàìjíríà ni wọ́n láwọn kan tẹ́lá sí pé àwọn eléyìí tẹ́ bá ti kọlu òfin báyìí wọ́n mú yàn kúrò ní wọ́n pẹ̀ ní ẹni ní nàìjíríà ó wà ní òfin nàìjíríà bẹ́ẹ̀ ẹ̀rì bó ṣe wà ní òfin nàìjíríà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ló ń bẹ nínú òfin tọ́lọ́run tọ́lọ́run bá gbé kalẹ̀ fún wa léèfi gbogbo ayé gbọ́dọ̀ lò so àwọn tí ó wà jẹ́ tí ó mọ̀ mú àwọn òfin yìí lò tó ní ṣe pẹ̀lú ìgéni lápá ó ní ṣe pẹ̀lú ìṣọ̀kùpá ni ó ní ṣe pẹ̀lú ìmúyàn kúrò lórílẹ̀ ìjọba ẹ̀sìn islam ni léyìí tí ò sí rẹ̀ ní nàìjíríà wáyé tó ti bí ìlú ìlú saudi ìlú kuwait àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn olùdá sí pé wọ́n ń lo òfin ẹ̀sìn irú àwọn ìlú yìí àwọn kan báyìí wọ́n máa ń lo àlódẹ tí ó bá jẹ́ mùsùlùmí tó pọ̀ jálẹ̀ tó lóhun ò ní kírun so ẹni tí ó bá ń kírun kan dákan sí yóò kí lọ yóò kí bọ̀ a lè rí fúnbà díẹ̀ káwọn tó fúnbà díẹ̀ irú ẹ̀ ló wá pọ̀ jù irú ẹ̀ ló pọ̀ jù nínú àwa mùsùlùmí létí rọmọdáni ló ṣe wá lọ́kàn nígbà rọmọdáni dé sí ẹlòmí bẹ̀rẹ̀ sí lékìrù ah ọlọ́run tóbi púpọ̀ irun le ju ààwẹ̀ lọ bó ti ẹ̀já sí wípé ìjọsìn tọ́lọ́run ọba tó gbé kalẹ̀ fún wa kò sí kan nínú gbogbo ẹ̀ tó le lókùngbà tí ìpáyọ̀ ọlọ́run bá ń bẹ fún wa bákan náà a sì ní aláròjinlẹ̀ lórí ẹ̀ kí ló lè níbi inú táǹkì ló lè mẹ́sọ fún mi wákàtí márùn-ún ìrun olóko mẹ́rin ló pọ̀jù ẹ̀lú ìṣẹ́jú mélòó ìṣẹ́jú mẹ́wàá ẹ̀rì ìrun tàráwí táǹkì ìrun aṣámú táǹkì a lo pẹ̀lú mọ́mọ́ ṣe kí mọ́kànlá mẹ́tàlá fún wádán ilésì ẹlẹ́mì torí ẹ̀kọ́ lọ́kínú níbi tí wọ́n ti máa ń lo ogún ìṣẹ́jú pé ah ìrun ìṣẹ́jú máa rẹ̀ rẹ̀ títí yé kò sí tó lè níbi irun wàláyì ṣùgbọ́n yóò mọ́ lè fáwọn tí ọkàn wọn ti dípẹta ọlọ́run ni wasta'inu bis-sabri was-salah ọlọ́run ni wọ Muhammad sallallahu alaihi wasallam àti pẹ̀lú ìmọ̀ ṣe ìfaradà àti ìmọ̀ ṣe sùúrù bákan náà was-salah pẹ̀lú ìmọ̀ kírun wa innaha lakabiratun illa ala al-khashin ṣùgbọ́n irú ìta wa sọ yóò lakabiratun yóò jẹ tí ó lè kókó fún àwọn èèyàn illa àyàfi al-khashin àyàfi àwọn tó dá sí wípé wọ́n jura wọ́n lẹ̀kọ́ lọ́wọ́ wọ́n rí páwọn òtóbi jọ lọ́wọ́ ọba lọ wọ́n rí páwọn bẹ lábẹ́ òfin ọlọ́run irú àwọn èèyàn bẹ́ẹ̀ irun yóò rọ̀ wọ́n lọ́rùn kó ọba ìsìnkí gan ara wọn ò ní yá àláfíà ò ní sí lára wọn subhanallah èyí ló jásí pé gbẹ́nikẹ́ni tí ìbá kírun àpẹẹrẹ ni ẹgbẹ́ kò sí nínú àwọn kàṣẹ yìí kò sí nínú àwọn olùpáyà ọlọ́run ah èmi gan kírun ni kí ni èmi bẹ̀rẹ̀ ọlọ́ba gan mo pa ọlọ́ba gan mọ́ wùlẹ̀ ìròyìn ara rẹ̀ fún wa nítorí ti jẹ́ yìí àti mọ́ wọ́gọ́lọ́ sọ pé o ọlọ́run tí ó bá ń kírun ah, o kì ń kírun ẹ̀hẹ́n àti mọ́bí tó wà ọlọ́run ti sọ bí tó wà fún wa wọ́gọ́lọ́ wà ní obìnrin ọlọ́run fi yún lẹ̀ títí fínú ilẹ̀ náà tí ó àwọn èèyàn yìí àwọn inú ìpín kẹta yìí òun ló pọ̀jù nínú àwọn mùsùlùmí kìí ṣe ìlú nàìjíríà nìkan kìí ṣe ilẹ̀ yorùbá nìkan bẹ́ẹ̀ nílẹ̀ lárúbáwá náà ẹba bẹ́ẹ̀ ẹba kódà ìlú ìlú saudi ní ìlú kíní ẹba bẹ́ẹ̀ tó dá sí pé ara àwọn èèyàn nínú márùn ó lè kẹyọ kan ara àwọn èèyàn nínú márùn ó lè kí mẹ́ta ara àwọn èèyàn ọ̀sẹ̀sẹ̀ ní máa kírun ara àwọn èèyàn ẹgbà sí rí àwọn abọ́dúndé náà ní ilẹ̀ Yorùbá náà a mọ̀ rí wọn bẹ́ káàkiri bẹ́ẹ̀ ṣùgbọ́n kò sí tó tọ́ka sí tó ju wípé ìgbàgbọ́ àwọn ẹni wọn yóò tó ìgbàgbọ́ wọn yóò rò ó ti ẹ̀já sí pé mùsùlùmí ni wọ́n ṣùgbọ́n a lè yọ ìròyìn kírùkírù kúrò lára wọn torí ìtàn sí ẹ̀ náà ó sá forí balẹ̀ fóṣà so ẹnikẹ́ni tí ó bẹ́rẹ̀ sí pé ó sì ó ń forí balẹ̀ fọ́lọ́hun tó ń kírun fọ́lọ́hun yálà ọ̀ranyàn ló ń kí àbí náfílà ẹni yìí mùsùlùmí náà sì ni so irú ẹni bẹ́ẹ̀ òun láàrí pé lóòtọ́ ó lẹ tó ti yé ó lẹ lọ́kàn ó lẹ lára ṣùgbọ́n ìtọ́lá sí pé òun jẹ òun ò forí balẹ̀ kò kínú rí ẹni yóò kínú rí ó sì gbẹ̀rẹ̀ ní mùsùlùmí àwọn bá wọn gbàwẹ̀ àwọn bá wọn ṣe gbogbo dáà ṣe pàátá wọ́n ni ah ẹ̀ẹ́ bá wọn bẹ̀ lọ́rùn kọ́lọ̀kú fi rọ̀ mí lọ́rùn bá wọn kò dẹ̀ kí lórí ẹni lè ṣe mùsùlùmí láìsí méjì ẹ̀rì èyí tó rọrùn ló gbélẹ̀ àwẹ̀ ni wọ́n gbà àwẹ̀ rọ àwọn èèyàn lọ́rùn jù lọ àwẹ̀ rọ àwọn èèyàn lọ́rùn jù lọ Allahu Akbar lára àkẹtọ́nà fi sínú àwẹ̀ nìyẹn irun kí ló lè ní irun àìfèrí èyí pé ọ̀rọ̀ ibi ò sí bí inú kódà tó bá fẹ́ kí inú gan tásìkò oúnjẹ bá ti délẹ̀ ó jẹun kó ìwọ́ jẹ̀mọ́ fi jẹ̀mọ́ lẹ́kọ̀ọ́ lọ jẹun ṣùgbọ́n àwẹ̀ ẹ̀hẹ́ àwẹ̀ náà ni ilé sí ab ó bùkátà sí káfíkípanú ṣùgbọ́n àwẹ̀ yìí ọlọ́run bá ṣe rọrùn fún àwọn èèyàn ju èrò lọ ó rọrùn kárí ẹ̀rí ìyẹn ló ti ẹ̀fẹ́ ẹ̀pọ̀ jù kárí àwọn tó dá sí wípé àwọn ẹni wọ̀nyí máa ń gba àwẹ̀wẹ̀ sí ìkírun gbàwẹ̀ gbàwẹ̀ tí ò ní kírun ṣùgbọ́n ẹ̀ lè rí kírun kírun tí ò ní gbàwẹ̀ a lè rí kínukínu tí ò ní gba àwẹ̀ àfẹ́ tó bá wà nínú àwọn ìtọ́lọ́wọ́ bá tó yọ̀dá fífi àwẹ̀ sílẹ̀ kí wọ́n ṣe ìkanràn gẹ́gẹ́ bó ṣe mẹ́ nínú tírẹ́sì so a lè rí èyàn kan tí ó mọ̀ kínu tí ò ní gba àwẹ̀ ṣùgbọ́n ara àwọn èyàn kan wọ́n mọ̀ gba àwẹ̀ wọ́n sì ní kínu ẹ̀rí so àwọn èyàn mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn ni wọ́n kó sínú tárikù sọ́láàtì wọ́n kú sínú àwọn tó dásí wípé wọ́n gbé ìrun jù sílẹ̀ ẹ̀rù ṣùgbọ́n ìdájọ́ wọn gẹ́gẹ́ bá ti ṣàlàyé ọ̀tọ̀ọ̀tọ̀ òun ni ìdájọ́ wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ìdájọ́ wọn ẹni tá a bá rí wípé ẹni yìí a máa kíkan dákan sí a máa kíkan dákan sí irú ẹni yìí mùsùlùmí náà sì ni mùsùlùmí ni ṣùgbọ́n ẹlẹ́ṣẹ̀ ni mùsùlùmí ni àmẹ́lẹ́ṣẹ̀ ni ṣùgbọ́n ní ká bá rí wípé ẹni yìí òun ti ẹ̀ kò tí ẹ̀ kò kírun rí kéèkìrún àbí ó ti ẹ̀ ti kiri ó ti kiri ó wá padà wá pinnu wípé ìrun iṣẹ́ ọ̀rọ̀ èèyàn mọ́ lórí òun mọ́ àbí lórí àwọn èèyàn mọ́ ẹni tó ti kírun rí tó wá padà wá pinnu yẹ pé ìmọ̀ ẹ̀ ìmọ̀ ẹ̀ wá padà wá dókè dé lẹ́bù wípé wá padà wá pé ìrun iṣẹ́ ọ̀rọ̀ yẹn lórí òun mọ́ ó ní ìrun à ìrun àwọn ìjọsìn àwámù ni ìjọsìn àwọn èèyàn ní iṣẹ́ ìjọsìn títí wá tó ti yé òun àtẹni tí kò kínu rí bákan náà jọ ni wọ́n tó tá a bá ń sọ táríkù sọ́láàt káwà gbọ́yé báyìí ẹni tó gbèrú sílẹ̀ tí kìí kí kò lẹ́ tó dá sí pé kò kí rí tó sì pèrè mùsùlùmí àbẹ́jọ́lá sí pé ó ti kiri nígbàkan kò wá kí mọ́ ó kiri nígbàkan kò wá kí mọ́ àyímọ́ kí mọ́ rẹ̀ kìí ṣe tòròjú ṣùgbọ́n òun rí wípé ìmọ̀ òun tó ti jẹun sókè sí òun lòun ò fi kí lè tá mọ̀ rí láwùjọ wa nígbàtàwọn kan tán bá tilẹ̀kùn mọ́ rí tán lo oṣù kan náà lò ní ọdún kan náà lò ní ọdún méjì ní wọ́n láwọn àwọn ti wọ kánúwà yóò wá jáde yóò mọ̀ ọ̀rọ̀jú yóò mọ̀ fẹ́ mú irun orí rẹ̀ yóò ti jápọ̀ mọ́ irun etí irun etí rẹ̀ a ti jápọ̀ mọ́ irun mú irun mú rẹ̀ wọ́n àti tàgbọ̀n wọ́n ti kọ̀nẹ́tì ara wọn papọ̀ a ní àwọn ti di ṣéhù ṣéhù ni irun ọ̀pọ̀ bẹ̀ láwùjọ wa ọmọdé máa àgbà mọ́ ó lè kọ́ mọ́ṣáláṣí tí ò ní kírun ó sì lè mọ́ kọ́ mọ́ṣáláṣí ẹ̀yẹnu ìgbẹ́ máa bá báyìí kírùn irun ti yí irun ti yí ẹwà àwọn mọ̀lẹ́kà lọ́jọ́ ń kírùn èmi di mọ́mọ̀ mọ̀lẹ́kà dìbìrìlù lánàá ajọ́ kíṣà yìí ni ajọ́ kíṣà mú gani pẹ̀lú torí bó ti jáde láti inú kálúwà tó ti yé so irú àwọn èèyàn yìí á rí pọ́rọ̀ tí wọn kìí ṣe fa wọ́n fi gbénù sílẹ̀ ọ̀rọ̀ wípé ìmọ̀ wọn ìmọ̀ ṣètọ́nù wọn tó ti yé ó jẹun sókè irú àwọn èyí á sùn wọn mọ́ àwọn ẹni tó dá sí wípé wọ́n gbọ́nù jù sílẹ̀ ẹni tí ò kínú rí torí tó kó sí ó ti bá in tó ti kí sẹ́yìn ó ti bàjẹ́ ó ti bàjẹ́ so àwọn léyìí àwọn tó a fẹ́ mú wáyìí nínú àwọn ìdájọ́ tó de àwọn olùgbèrò jù sílẹ̀ àwọn ọ̀ràn yìí ni ó là ń sọ kìí ṣe ẹni tó ó wá padà wá fi ilẹ̀ látara òròjú yẹkọ́ yẹkọ́ là ń sọ tó ti yé ṣùgbọ́n tá ń sọ àwọn ta fẹ́ mú àlàyé wá lórí wọn nísìn olóò tó dásí pé kò kírun rí mùsùlùmí ló sì bí ìsì máa gba àwẹ̀ àmọ́ tó kírun rí kò foríbalẹ̀ rí abẹ́ tó dásí pé ó ti ẹ̀wà foríbalẹ̀ fúngbà kan ó wá padà wá rí wípé kò yẹ kóhun òun ti ju ẹni tó lè foríbalẹ̀ fọ́lọ́wọ́ bá lọ tó ti yé irú wọn ló sọ pé sọ̀látù fàájí ó gbẹ̀rún azikiri ó gbẹ̀rún jésì ọlọ́ni pọ̀lọ̀díkọ̀rọ̀ láà akíbárú ẹ̀rì láọkẹ́rú yálà mọ́ ọlọ́ni tó bá yẹ pé wọ́n bá mọ̀ ní azikiri ẹ̀rì iṣẹ́ azikiri fọ́lọ̀ òun náà ni oníkọ́ tó tóbi jù nígbà tó wọ́n bá tu àní tẹ́gbẹ́ bá mọ̀ ní azikiri tóbi jù azikiri tó wá ń sọ irú gan fúrẹ̀ gan zikiri ni irú gan zikiri ni tó ti ṣùgbọ́n ṣètọ́nì lónù ní ìmọ̀ ẹni ṣètọ́nì bá sì nù ní mọ̀ sí nìyí á rọrùn fún láti wọgbó tó ti láìsí èméjì tó irú àwọn kan báyìí pọ̀ láwùjọ wa a mọ̀ gbọ́ àfá àfá àgbẹ̀nìyùbìláì ìdísìn àfá alifakirùbìláì àfá àkíníkan wọn ní mọ́ kínú gbogbo eléyìí wallahi al-azim ìtànjẹ kò sínú ẹ̀sìn Islam kò sínú ẹ̀sìn Islam ẹ̀rí anábì sallallahu alaihi wasallam anábì kírun tó fi kú ni bóòlù ó ṣe wá ṣe títí ẹ tó sọ pé àfáà ní ọ ó tún jí ìrun kíkí lọ náà àkọ́kọ́ ẹni tí ó bá jẹ́ mùsùlùmí tó bá sọ pé òun ò tí ìkírun rí tó sì bákan náà òun òsìrò bóhun ó sì forí balẹ̀ tó ṣe bóhun forí balẹ̀ àbọ́wọ̀ tí ẹ̀ tí kínú rí ẹniyàn kìí ṣe mùsùlùmí kò yé ṣe mùsùlùmí má bẹ́ẹ̀ náà lẹ́ni tó já sí wípé ó ti ń kí tẹ́lẹ̀ ó wá lóhun kí mọ́ látara ìmọ̀ tó padà gbà lọ́wọ́ ṣètọ́nù irú ẹni bẹ́ẹ̀ àwọn ẹni wọ̀nyí la máa ń pè ní kíni tàríkù sọ́lá àwọn olùgbèrò lù sílẹ̀ so àwọn tàà wá fẹ́ mú wáyìí nínú àwọn òfin ẹ̀sìn tó dè wọ́n ní àbí bí táàfù bá wọn lò alákọ̀ọ́kọ́ sukutu wilayatihi alìwìláyà ìtàkì ní wìláyà òun ni ìjẹ́ ìjẹ́ olórí ìjẹ́ olórí ìjẹ́ olùdúró so ẹni bẹ́ irú àwọn èèyàn wọ̀nyí ìjẹ́ olórí níbi tá ti bùkátà ká yan olórí àbí tá bùkátà kí ọ̀rọ̀ ẹ̀sìn àwọn ọ̀rọ̀ ẹ̀sìn kan ká béèrè rẹ̀ lọ́wọ́ mùsùlùmí irú àwọn èèyàn wọ̀nyí a béèrè rẹ̀ lọ́wọ́ wọn tó ti yé níbo láti bùkátà ká yan ìjẹ́ olórí gẹ́gẹ́ bí olórí ìlú olórí ìlú gbogbo àwọn àsọmọgbé rẹ̀ bákan náà gẹ́gẹ́ bí wàlíyù níbi ìgbéyàwó tí a tọrọ ìyàwó lọ́wọ́ rẹ̀ anábíwá muhammad sallallahu alaihi wasallam onílá nìkáhá ilẹ̀ àbíwálẹ́yì anábì ní ẹgbọ́n kò sí ìyìgì ìtakókò ìyìgì nínú ẹ̀sìn islam kò tí ì pé àyàfi pẹ̀lú kíni alùwàlíyù òun ni arákùnrin tó jẹ́ mùsùlùmí ìpédé mùsùlùmí tó túnmọ̀ sí ẹni yìí a máa kínú bákanáà tó ti bàlágà bákanáà tó sì jẹ́ tó jẹ́ tó nílà káyẹ̀ ìròyìn bí márùn sí mẹ́fà ìbẹ̀ so tẹ́ni yìí tẹ́bá rí pé ẹni yìí kìí ṣe ẹni tí máa kírun kò kírun rí ni irú ẹni bẹ́ẹ̀ kò lẹ́tọ̀ọ́ láti fi ọmọ rẹ̀ lóbìnrin kó dúró pé èmi ni ọmọ mi ni èmi bàbá rẹ̀ èmi náà ní fi lọ́kọ irú èèyàn yìí ìjẹ́ bàbá ìjẹ́ ìfi ọmọ lọ́kọ ó ti jábọ́ fún bẹ́ẹ̀ sì ni àwa tafẹ́fẹ́ ọmọ rẹ̀ náà nìyí tó ti yé òun kọ́ láàlọ́bá kó fi ọmọ yìí kó fi lọ́kọ fún wa torípọ̀ ọlọ́run bá ti gbà lọ́wọ́ rẹ̀ torẹ́ nìyí kìí ṣe mùsùlùmí ó ti di tán pè ní kí ni murtaddu murtaddu òun lẹ́ni tó ṣẹ́rí padà kúrò nínú ẹ̀sìn ọlọ́run kúrò ìyẹn ni arákùnrin tó fẹ́ fẹ́ ọmọbìnrin yìí kó wo tàwùjọ wa ìlú wa kìí ṣèlú ẹ̀sìn bẹ́ẹ̀ ni òfin ẹ̀sìn ní látòkè kò sófin ẹ̀sìn lókè tó ti yé bábátẹ̀ láǹfàní ká lófin ẹ̀sìn láàrin ara wa ìyẹn sì nìyí ìyẹn òfin tó ní ṣe pẹ̀lú ìjọsìn àti ìbáṣepọ̀ láàrin ara ẹni òfin ìjìyà kò sí tó ó kàn fi tí ẹ̀ ṣe ni àbá ẹ̀ẹ́bẹ̀tọ̀rọ ọmọ lọ́wọ́ yìí ni ìdákùn ẹbẹ́kẹ fún mi ní ẹ̀yọ̀dọ́mọ yìí fún mi Aisha kí fi ṣe ìyàwó sẹ́yìn ẹgbẹ́ náà rárá bó ti yọ̀nda tó bá lóhun ti yọ̀nda pẹ̀lú nígbà táwọn ọmọ mẹ́jẹun yòókù pé ta mẹ́lẹ́rì méjì síbẹ̀ tó bá lóhun ti yọ̀nda ẹ̀hẹ́n akànṣe léyìí gẹ́gẹ́ bí ìlú táwọn ni tó pé táà bá ṣe tábà tó ti yé tó bá lọ sọ fún àwọn rsp agbẹ́gbẹ́ wọn tó bá lọ pàǹtí bá lọ kókò lògbòdó wá wọ́n mú apá kidnap wọ́n fi àjẹwà gan ìyà tó lágbára tó ti yé kódà ìyà yẹn gan ìyẹn lè mọ́lá fànígan láti gbádùn ìyàwó gan tó ti yé tó ká àwọn kan ṣe ti ẹ̀ tàbá tó wá ṣe títí ẹ̀ àwọn kan mọ̀ wípé akọ̀ fún títí ẹ̀ ni in tá fẹ́ gangan àti ìrìn tó ti yé èyí láti wá gbìyànjú kíkan nínú àwọn mọ̀lẹ́bí tó jẹ́ mùsùlùmí tí ròyìn yìí pé sí lára tó ń kírun kóhun wà ní kalẹ̀ níjọ́ náà àbí kápàdà wá lọ bẹ́ẹ̀ ní ẹni lẹ́yìn pé ah, ẹ̀dàpẹ̀dọ̀ afẹ́kẹ̀ ah, máa tún kẹ máa ṣàdúrà sí ni tó bá ti ṣàdúrà sí ẹ̀ẹ́ ti di ìyàwó wa nù ṣagbọ́yé so eléyìí ó jẹ́ ó jẹ́ ọ̀kan ẹlẹ́ẹ̀kejì ó náà hiritihi min aqaribihi ẹni yìí ẹni tí kìí kírun ẹni tí kìí kírun ìjẹ ogún rẹ̀ kó jẹ ogún ẹ̀rí alhiritu inheritance ní tí wọ́n ń pè bẹ́ẹ̀ òun ni dúkìá tí òkú tó fi sílẹ̀ léyìí tó dá sí pé Ọlọ́run ọba ti fi òfin àti ìlànà bá ṣe pín kalẹ̀ ìbẹ́nu sọ́tọ̀ nìsá Quran chapter 4 ó pọ̀ mẹ́ jántí rẹ́rẹ́ eléyìí náà ń pè ní irf al-irf eléyìí náà ń pè ní inheritance eléyìí náà ń pè ní ogún bẹ́ẹ̀tọ̀ sí wíìlì tó ti bẹ́ẹ̀tọ̀ sí wíìlì náà ẹni tí kìí bá kírun ẹni tí kìí bá kírun kò láǹfààní láti jogún láti jogún láti jogún mùsùlùmí tó ń kínú tó ti yé ọmọ ẹni tí kìí kínú kò lè jogún bàbá rẹ̀ torípé ọmọ yìí kìí ṣe mùsùlùmí pẹ̀lú ìgbérùjù sílẹ̀ gẹ́gẹ́ bá ṣe lálàyé tó ti yé tó bá jẹ́ sí bàbá náà sì nìyí orún yarí mọ́lọ̀ lọ́wọ́ bẹ́ẹ̀bẹ́ ọmọ mi pé ah, dáàdì yìí bóò náà ẹ̀rí wọn mọ́ṣíláṣì ah, mọ́ṣíláṣì lẹ́ẹ̀ṣọ́ yìí bàbá mi bàtí mo ti gbọ́jú báyìí mìnìkan kí lórí tó bá tún wá rí bẹ́ẹ̀ tí bàbá náà bá tí bàbá rẹ̀ bá ti kú ààlè ìjogún bàbá náà bàbá tí kìí kírun ààlè ìjogún ẹ̀ ṣẹlá Muhammad sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ náà ni bí mùsùlùmí ṣe jogún kèfèrí bẹ́ẹ̀ náà ni kèfèrí ní ṣe jogún mùsùlùmí ẹ̀rí lónẹ́gbàwá mi anábì ní ẹlẹ́sìn méjì wọ́n jogún ara wọn bàbá mùsùlùmí ni ọmọ òun ti di mùrùtádù bí a kìí kírùn àbútí àwọn agbẹ́sì islam sílẹ̀ lódìdí ẹ̀rí wọ́n lóun darapọ̀ mọ́ òun di christian rárá gbogbo ẹnikẹ́ni tó bá fi ẹ̀sìn islam sílẹ̀ wọ́n bí sínú ẹ̀sìn ni ẹni yìí ó wá fẹ̀sì islamu sílẹ̀ ó wá lọ síbi ẹ̀sìn míì a ní pé lọ́mọ ẹ̀sìn tó lọ tó ti yé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀lẹ́ni láàmà lọ gbónáhùn christian christian christian christian fún tí ṣe christian so al christian ẹ̀dá pè ní christian christian ní yù nọ̀sọ̀rọ̀ ní yù o lè nílá sí pé ẹni yìí wọ́n bí sínú nọ̀sọ̀rọ̀ níyà wọ́n bí sínú christianity ṣùgbọ́n mùsùlùmí tó fẹ̀sì islam sílẹ̀ tó bá padà tó wá lọ sínú christianity a ní pè ní christian kágbọ́yé dáadáa ìwà pé irú ọmọ bẹ́ẹ̀ kò ní jogún bàbá rẹ̀ tí bàbá bá fi lè kú bàbá sì jẹ́ ní ọlọ́run ẹni dáadáa tí máa ń sin lọ́rin a máa kírun déédé kò ní jogún bàbá rẹ̀ tó ti yé bó sì jogún náà ló bá sì kú náà ni pẹ̀lú gbogbo tó ní bàbá ó mọ lójú ni bàbá ò lẹ́tọ̀ọ́ láti jogún ẹ̀ tó ti yé àmọ́ nínú àǹfààní dáadáa tẹ́sì islamu àti àánú àti kẹ́ tẹ́sì islamu tún gbé wá fọ́mọ̀ èdè ènìyàn wọ́n pè kí níkan ní alùwàsíyà wàsíyà làwọn olóyìnbó ń pè ní bequest táàmọ́ pè ní will ẹni tí ó bá jẹ́ mùsùlùmí tó ń kírun déédéé náà bóyá bàbá àbí ọmọ tí ẹni tó ń kínú dédé ó lè ṣe wíìlì kalẹ̀ fún bàbá rẹ̀ tí kìí kínú àbí ọmọ rẹ̀ tí kìí kínú jésì tó rí pàwọn ẹni wọ̀nyẹ tí kìí kírù aṣọ fún wa kò lẹ́tọ̀ láti jogún ṣùgbọ́n wíìlì a mọ́ ṣe wíìlì fún kèfèrí jésì wíìlì sí ni yìí kìí ṣe dandan tó ti yé a lè ṣe ìyẹn ni pé a lè ṣe fẹ́ ní a lè má ṣe fẹ́ nìyẹn tó ti yé so wíìlì òkú ni ó ti ṣe ẹni ẹni òkú ni ó ti ṣe kó tó kú á dá property rẹ̀ sí mélòó mẹ́ta ìdá kan nínú ìdá property yìí tó ti yé àbí ìdá méjì nínú ẹ̀ ó lè mú kó dá sí pé yóò fi ṣe wíìlì kalẹ̀ pé fún àwọn òkè ọmọ mi tí mo sọ fún túnmọ kínú tó kọ̀lá ẹ̀dọ́lọ́wọ̀ kínú tọ́ tí bá kú mọ́tò jípù yẹn òun ló ní ó ń sọ eléyìí lára ó ń mú eléyìí jáde lára ìdá kan àbídà méjì ọ̀rọ̀ rẹ̀ ni tó ti yé ẹ̀pẹ́ òun ni tí ó bá sì ṣe náà sí nìyí kò sí gangan ṣùgbọ́n táà ń pè ní ogún gangan òkú sọ̀rọ̀ òkú ó sọ̀rọ̀ tó kù bá ti lè kú in tó fi ilẹ̀ ní dúkìá àwọn èèyàn kan bẹ tí wọ́n gbọ́dọ̀ mọ́lẹ̀tọ̀ sí ìyẹn là ń pè lógún kódà tó kù bá sọ pé ẹ má fún ọmọ mi tí máa ń kírun déédéé hùn ẹ má fún èmi náà máa ń kírun ṣùgbọ́n ọmọ mi yẹn ẹ má fún àbẹ́mọ́tẹ́ pé ẹ torí pé ń ránṣẹ́ kò wá lọ ẹ má fún ìrọ̀ ó ti ara rẹ̀ nìyẹn ti yé wa so ní ṣókí ìjẹ́ ogún jẹ ogun ká jogún ẹni tí kì í bá kínú kò lè jogún ẹni tó ń kínú bẹ́ẹ̀ sì ni ẹni tó ń kínú náà nìyí òun náà ò lè jogún ẹni tí kì í kínú ẹlẹ́ẹ̀kẹta òun náà ni ìwọ ìlú Mẹ́kà ìwọ ìlú Mẹ́kà àti ìwọ ayé haram èèwọ̀ ni ẹni tí kìí kírun kò lè wọ ìlú mọ́kà kò lè wọ ẹ̀rí pẹ́rẹ̀ ẹgbẹ́ láwùjọ wa ní ìbàyí bí tí gbogbo ẹ̀ tó dàrú dé fún wa lọ ájì yóò lọ sí ájì ó ń ṣe múra ṣùgbọ́n ara wọn mọ̀ pé kìí kírun kò wọ́n mọ̀ pé ṣẹ́ ni àbó ní mẹ́ta kìíní ni tàbí pé ó gbádùn yọ ó débi tó mọ̀ gbé nù yókù dálẹ̀kẹ̀ àmọ́ mi tó ti yé ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ẹni bá ti lówó Nàìjíríà ẹni bá ti lówó ní òlọ kúrà kó mọ́ kínú wọ́n wá ṣe interview fún wọn ní alárúsá ẹ̀yà bàbá ẹ̀yà tí ẹ̀ẹ́dẹ́fẹ́ lọ sí tọ́wọ́n bèèrè pé òkè ẹgbẹ́ ìfẹ́ mọ́tò yẹ̀rọ̀pájá ah, ó ṣe àjọ́ra wọn ẹ́bìnrin kí wọ́n lóṣe mọ́tò àjá lọ́wọ́ rẹ ní wọ́n bèèrè pé ẹ̀yà ẹ̀ka fásí àfọwà ah, fásí àlọ́lọ́kà lọ́wọ́ ni <laughs> fásí àlọ́lọ́kà lọ́wọ́ títí gbogbo àwọn pálapàlá yìí a bá tàbá sí dọ́wọ́ náà sí ni àwọn tí èkínu ẹmọ̀ wọn ní kí wọ́n ní kí ẹ̀tọ́kùnrin tó bẹ ní wọn ní kí wọ́n ní kí abaláwo ń lọ àwọn olóòṣà ń lọ agbèrò ń lọ ọmọ ọ̀tá ń lọ ẹ̀rì ẹnìkan ó ní pàtóhun dé kàábà báyìí tóhun dé kàábà òun sọ pé ah olúgbòhun gbá ọya gbá la ilaha illallah wọ́n ní à ah. kí ah. lè tó oníbẹ̀ẹ̀ ni à ó lè tóhun ti gbàtọ́wọ́ ọkọ̀ wá gbà yẹn pé à ah. ó ní àfá ọlọ́lọ́ fi yí ṣe kọ̀ǹgẹ́ ní ẹwẹ́ ní ìdúrútọ́ lọ ó irun ṣìná lọ ni but time tọ́lọ́ bá kádàrà kí àjọ pàdé ní 2009 ó ṣìná dáadáa àwọn èèyàn ni yìí àwọn àfáà náà ni tó àti ẹlẹ́yọ́ àti aládìẹ ìkíní kejì wọ́n náà lábàáwí tó ti ẹ́sìn ṣùgbọ́n àwọn àfá náà níbi ìbáwí tó pọ̀ jù nígbàtà bá fi lè rí àfá tó ní sọ̀látù fàátì ah ó supplement irun ó dípò irun kí ló wá kù kí ló mọ́kọ́ mọ́ sọ ọmọ kí wọ́n ní kàṣà láti fàátì kò jẹ́ kí ló mọ́ ti ẹni torí pé bí ẹni tó bí ni bá ṣe rí bẹ́ẹ̀ lẹ́ntà bẹ́ẹ̀ tó ń kọ́ ní bá ṣe rí bẹ́ẹ̀ lẹ́ta kọ́ ló ṣe rí tí wọ́n wà fáà ní ẹ̀rí agbátafà ti rẹ̀ mọ́lé fódídí ọdún mẹ́wàá fódídí orí 15 years tó sì sí pé ah, àwọn à ń sàṣíkiri mẹ́ ni à ń fa láìlẹ́ ilẹ́ láwọn ni inú kẹ ilé ìdúrú lọ kí lẹ́fẹ́ sọ ẹ̀yìn jẹmọ́ so ní ṣókí ẹni tí kìí bá kínú yálà lọ́kùnrin ni àbí lóbìnrin ni kìí tó sì já sí pé ó yẹ kó kí ó ti bàlágà irú ẹni bẹ́ẹ̀ àìmákinu rẹ̀ kò láǹfààní láti wọ ìlú mọ́kà torípọ̀ ọlọ́run bá ṣe ní èèwọ̀ fún àwọn kèfèrí ẹmà lọ Qur'an chapter 9 verse 28 sọ́pọ̀tọ́bà ọlọ́rìyà àyíwà lẹ́dínà àmànù ọlọ́lẹ́yìn onígbàgbọ́ òdodo innamal mushrikuna najas ọlọ́rìn ẹ̀rí àwọn mushriki najas ẹ̀gbin ni wọ́n kìí ṣe ẹ̀gbin tara pé ìgbẹ́yìn wọn lára kọ́ ẹni pé ọkàn wọn ọkàn wọn ọkàn ẹ̀gbin ni ọkàn wọn ọkàn ẹ̀gbin ni fala yaqrabu al-masjida al-haram ba'da 'amihim hadha lẹ́yìn eléyìí lọ́yìn ọdún yìí o àwọn kèfèrí yóò gbọ́dọ̀ tún wọ ìlú ẹ̀kọ́ wọ mọ́sálásí haram mọ́sálásí haram sì nìyí ààyè tó ní ó tó láti bẹ̀rẹ̀ sí kòròdú tó ti occupy nínú ilẹ̀ rẹ̀ gẹ́gẹ́ kò tó ìdá kan ìdá mẹ́wàá ní tó sùkù nínú ilẹ̀ ní àná òun náà ni ọba Saudi Salman kọlọ̀ọ̀bá kí ó túbà ṣe àlékún àwọn ọba abẹ àtàwọn àfá abẹ àti gbogbo àwọn àfẹ́ ìlérè tó dúró tó fi Ọlọ́run àti ìlànà anábì sallallahu alaihi wasallam àti ọba tó dúró tó fi Ọlọ́run àti ìlànà anábì ní orígun mẹ́rẹ̀ nílé ayé ọlọ́kọ̀ọ́bá ṣàlékún dáadọ́ ní ní àná òun ló tún approve kí wọ́n tún kọ́ tún fẹ́ kọ́ fẹ́ mọ́ṣíláṣí yìí sí yíjẹ́sì wọ́n tún fẹ́ create another bí 76 ilẹ̀kùn mọ́ ilẹ̀kùn 100 tó wà ní haram ẹ wò pé <laughs> project ńlá ni tó ti yé tọ́mọ́dẹ̀ tí a máa dẹ̀ ti sáì báyìí ní ọmọdà méjì tí wá tó ti yé máa ti sáì báyìí iṣẹ́ bẹ̀rẹ̀ náà nìyẹn kò ní dáwọ́ dúró àbúgbà tó parí so wa nígbà yìí ni àìmọ́mọ́ kí n dédé wa dédé ẹ̀sán rẹ̀ tá ń kú ti àlámọ́ náà gbogbo ẹ̀ ló dàrú mọ́ wa kọ́lọ̀kù ṣàánú wa ẹlẹ́kẹ́ni ó náà ni pé tàharimu mazakahu min bahimati al-an'am ẹni yìí ẹni tí kìí kírun ẹni tí kìí kírun nǹkan àmùtàn kódà tá a bá gbà pé èèyàn máa ń dú ìgbín gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn àfáà kan pé ìgbín ẹ̀ ká dù tí ó ti yé <laughs> tí ó bá dù àbí tó bá dù gbogbo tó bá dù agbọ̀dọ̀ jẹ gbogbo tó bá fi lè dù ẹni tí kìí kínú tó ti yé sì tó bá jẹ́ alápàtà agbọ̀dọ̀ ẹran lọ́wẹ́ tó ti yé tó bá sì ń lọ́wẹ́ àtúntọ́ ẹ̀ta bá rí pé alápàtà tó jẹ́ òun kọ́ ló dú ẹran tí òun kọ́ ń ta ẹran ni ẹ̀ẹ́ kò sí láìpì níbẹ̀ tó ti so ìdú ẹran tẹ́kìá kó dú ẹran kò lẹ́tọ̀ torí àwọn èèyàn tá láǹfààní ká jẹ ẹran tán bá dú ẹran mẹ́ta ni mùsùlùmí kírísítẹ́nì bákan náà àti jíù báwọn kan náà àwọn èèyàn mẹ́ta ibá fi lè dú ẹran ẹ pé kílẹ̀ rí sí àìbéèrè lópa tó náà bá ti sọ pé òun wí kúwí ká máa jẹun lọ tó ti yé a máa jẹun lọ a máa jẹun lọ ni ṣùgbọ́n tí kìí kírun kìí kírun kọ́nà kọ́ sọ pé bismillahi wallahu akbaru kò sí táàfì ẹran rẹ̀ ṣe ìyẹn ẹran tó dùn rárá a ní gba ẹran tó ó ń ṣe ìyàwó ni ó ń ṣílé ní gbà lọ́wọ́ rẹ̀ eléyìí ó jẹ́ ti ẹnu àwọn onímọ̀ tí ó kò lè lórí ànígbà bákanáà tààrímù sọ́láti àléhì bádà mọ́ ti yìí ẹni tí kìí kírun tẹ́ni yìí bá fi lè kú ẹ irun tí è kí yẹn àwa náà wà ní kí sí láà káwọn bá ṣe àbòsí fún torí kò fẹ́ ìdáyé tí yóò orunú ọkọ̀ gẹ́sì so ẹni tí ẹ bá kírun tó bá fi lè kú anáà ní kírun sí lára gẹ́sì elédẹ̀ẹ́nà àdánwò tàí láwùjọ wá ní ẹni kó kú ẹ̀rí àwọn àfáà sí pé kéèkì wọ́n ni ah ẹni yìí but ah kí ma fi fise bi fi lọ báyìí àbádàdá nílé lọ báyìí àwọn kó tún lọ kí subhanallah eléyìí ò bójú mu ẹni tí kì bá kínú a ní kínú sí lára tó bá kú torí kínú sí lára irun táà máa ń kí mùsùlùmí táà máa ń kí sára mùsùlùmí tó bá kú a fi ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ lọ́dọ̀ Ọlọ́run bá fún ni a fi ń ṣàdúrà fún ni ẹ̀rì a fi ń bẹ láyé ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ó ń sọ fánà bí sọ̀nà lásánà ọlọ́ọ̀dọ̀ wà látú sọ́lì aláàhàdì mínihù mẹ́ta abadan wà náàbí mọ́tún dánwò mọ́ anábí o mọ̀ tẹ́lẹ̀ ẹni olúbẹ̀ ayọ̀ mọ́ kírù sí kèfèrí lára ni ọlọ́ọ̀ni ó gbọ́rọ̀ dánwò mọ́ kírù sí wọn lára mọ́ wà látẹ́kùn aláàkọ́bìnrin yìí bákan náà mọ́ sì dúró sí sàárè rẹ̀ innahum kafaru billahi wa rasulihi wọ̀nyí wọ́n ṣe kèfèrí sọ́lọ́run ọba àti wọn onígbàgbọ́ nínú ọlọ́run àtòjíṣẹ́ ọlọ́run ọba wà máa tuwà mú fásẹ kóòn wọ́n sì kú ní oníkèfèrí bẹ́ẹ̀ náà so ẹni tí kìí bá kírun irú èyàn bẹ́ẹ̀ tó bá fi lè kú ààrín kírun sí lára wọn ààrín kírun sí lára wọn eléyìí tó jẹ́ òfin ẹ̀sìn òun náà nìyí bákan náà ìkéṣèrún nìkan àdúà gan àníṣàdúà fún ẹ aláwọ̀ rẹ̀ hamowat filawu ara bàbá tó ń ṣe gan yóò tún mọ jẹ́ àdìpẹ̀lẹ̀ ìyà fún tó tí pàwọn tó tún mọ jẹ́ lẹ́ṣẹ̀ àdìmọ́ tọrọ àdúrà fún ọlọ́bàá mi fọ̀rún kẹ́ ọlọ́bàá mi ara ọlọ́wọ̀ ní fọ̀rún kẹ́ ọlọ́wọ̀ ní fọ̀rún kẹ́ àfáyẹsẹ̀ á ẹ̀rí alhakamu shari'iyya muqaddam alhakam alqadariyya tó bá ti dọ̀rọ̀ ìjọsìn àwọn ìdájọ́ tẹ̀sìn tó ti yé a mọ̀ ti síwájú ìdájọ́ lórí kílọ lọ́wọ́ bá kọmọ wa tó ti yé wà ní a ah, bẹ́dẹ̀ mọ́ kí n náà bet nítọ́lọ̀ kọmọ mi nìyí bóòdó ṣe kọ́lọ̀ kọmọ ọlọ́ni ọmọ kírun ìyẹn ni tí yí ń dá rẹ̀ fún yẹ ṣẹ̀ríà nìyẹn ṣẹ̀ríà láà lò tó ti yé àní sọ pé ìdọ́lọ́bà kọmẹ́ nìyí tó ti yé tó lè nínú àwọn nǹkan tí abùkátàkà gbọ́yé ni tó a ní ṣàdúrà fún tó ti a ní bẹ́lọ́wọ́n bá fún eléyìí kò dáa fún mùsùlùmí fẹ́ni tá a bá rí pé ẹni yìí kìí kírun tó fi wá kú bákan náà irú èèyàn bẹ́ẹ̀ tó bá dá sí pé ẹni yìí nínú àwọn ẹni tó já sí pé nínú àwọn mọ̀lẹ́bí wa ni bí bàbá wa àbí wa àbọ́mọ wa tó ti yé a sì rí àwọn èèyàn àwọn èèyàn paru-paru bí títí ẹ̀ ta ni ẹlọ́gbé ẹlọ́gbé àwọn ọlọ́jẹ́kọ́ wọn sì ní písìsì ẹ̀ ìyẹn náà ẹ̀sì Islam sí léwọ̀ fún wa tí ẹgbẹ́ṣọ́ ẹwé wẹ́wẹ́ àríwẹ̀ bẹ́ẹ̀ a sì ní kírun sí lára kò sádùá fún ẹkọ̀ fún wọn láṣọ tọ́kàn fi wé nígbàtí ajá bá kú wọ́n yóò ṣòkú ẹ̀ nìyẹn wọ́n jẹ́ lọ́rí bọ́lẹ̀ kódà wọn ò ní sísí bídán sí àwọn mùsùlùmí sí títí wọ́n wá bí tí sí àwọn so ọlá pé ó wá tàbára àwọn èèyàn bí títí ẹ̀kọ́ wáyé kan gbé kọ́ lọ sí ẹ̀hẹ́ àwọn onídébẹ̀ nígbàtà àbá ti rí àti ìpalẹ̀mọ́ rẹ̀ kí òkú rẹ̀ kó mọ́tún mọ́ kó nira bá wa pítésì áwé a sì lọ alọ̀bò mọ́lẹ̀ ẹlẹ́ẹ̀kẹfà tahrimu kágbọ́ yí dáadáa ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tàbá fẹ́ lọ́kọ ẹ̀rí iléyè wá sílẹ̀ làákàyè wa kìí wá sí làákàyè wa torí pẹ́sìn ọ̀n gan kò jókòó lára wa dáadáa a máa rò pé ókè ṣe kí ló ní ṣe phd ni professor ni ṣe ó jáde ni àbí ṣe ṣe ní mọ́tò ṣe ní kíní àwọn kan Eh, secondary ilé ẹkó jẹ́ kìí sí primary òun láàfin wá sí primary tó sì ẹ sì rí bàbá gan tí ó mọ̀ ní àtọ̀ ah, àfà wọ́n lè kínu pẹ́jẹ́ eh, mọ́ kí wẹ́ mo ti gbọ́ ṣe àṣà lọ́fẹ́ àṣà ni àṣà òbí ọmọ ti ọ̀dá náà mo ti ọ̀dá <laughs> subhanallah àìfi mùsùlùmí lóbìnrin àìfi fún ẹni tí kìí ṣe mùsùlùmí lọ́kùnrin torí ẹni tí kìí kírun rárá rárá ẹni yìí kì í ṣe mùsùlùmí ó ti di kèfèrí ọlọ́run pẹ̀lú gbogbo àwọn àlàyé tàti ṣe sẹ́yìn ọlọ́run Allah subhanahu wa ta'ala ọlọ́run ya ayyuhal ladhina amanu ọlọ́run lẹ́yìn onígbàgbọ́ òdodo idha ja'akumul mu'minat tí àwọn obìnrin onígbàgbọ́ òdodo tó bá wá bá yín jíde muhajirat tí wọ́n kúrò wọ́n àwọn obìnrin tí àwọn didi mùsùlùmí ní ìlú Mẹ́kà àwọn yìí wá sá kúrò lọ́dọ̀ àwọn ọkọ wọn tí wọ́n sì ń kọ́ntínú pẹ̀lú òòṣà tí wọ́n ń bọ igi tí wọ́n ń bọ ère tí wọ́n ń bọ ọlọ́run wá ní táwọn obìnrin yìí bá sá kúrò lọ́dọ̀ wọn tó kúrò níbi ẹ̀ṣẹ̀ tó wá síbi dáadáa tó wá bá sallallahu alaihi wasallam ọlọ́run ni àwọn obìnrin famtahinuhun ẹwù ìyàwó wò dáadáa ṣé lóòótọ́ ni wọ́n onigbagbo nígbàgbọ́ òdodo kó mẹ́rin kó bẹ́ àwọn kèfèrí ni tó máa kó nìra bá àwọn allahu alam bi iman hi ọlọ́run òun nímọ̀ nípa gbogbo wọn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹ ẹ lọ́wẹ́ ẹ wádìí ọkọ wọ́n fẹ́ra wọn ní ìlànà ẹbọ ìlànà kèfèrí ìyàwó padà wá di mùsùlùmí à lẹ́sẹ̀kẹsẹ̀ yóò kọkùnrin ilẹ̀ ọlọ́run ní tẹbá tí wá nípa àwọn obìnrin yìí onígbàgbọ́dọ̀ ni wọ́n ọlọ́run ní falatar jihun na ilal kufar ẹ má tún ṣẹ́rí wọn padà lọ sọ́dọ̀ àwọn kèfèrí mọ́ tí wọ́n jọ ọkọ wọn tẹ́lẹ̀ lahunna hillu lahum àwọn arábìnrin yìí wọ́n iṣẹ́ ẹlẹ́tọ̀ọ́ fáwọn kèfèrí wàlá ahùn yẹ ìlú rẹ̀ lahùn bẹ́ẹ̀ làwọn kèfèrí lọ́kùnrin náà ṣe ẹlẹ́tọ̀ fún àwọn arábìnrin onígbàgbọ́ òdodo yìí èyí ló já sí pé obìnrin tó bá jóbìnrin tí ma ń sin lọ́hun dáadáa ọkùnrin kódà kó jẹ́ alájì kódà kó jẹ́ eh, eh, ìmáàmù kódà kó jẹ́ àfà tí kìí bá kírun tí gbọ́dọ̀ fẹ́ haramu ni kó fẹ́ torí ẹni yìí ìjẹ́ ìsìsìláàmù rẹ̀ ó ti bàjẹ́ eléyìí nínú àwọn ìdájọ́ tàbí fi bá irú ẹni bẹ́ẹ̀ tí a fi bá lò bẹ́ẹ̀ náà ni tó bá dá sí pé ọkọ àbí ọkùnrin òun ló ń kírun ló ṣẹ̀sìn dáadáa obìnrin tí kìí kírun obìnrin tí kìí kírun ó sì jẹ́ mùsùlùmí ẹ wá béèrè pé ah béèrè lẹ́ ti kírí ah àfà ó ma ti pé ọmọ ọgbọ̀n ọdún láti gbà tí mo ti bí ni ah, mi ìkínú rí mi ìkínú rí ah, irú ẹni bẹ́ẹ̀ kìí ṣe mùsùlùmí kìí ṣe tó lè fẹ́ tó ti yé àyàfi tó bá dá sí pé yóò bá ṣe táwọ́bà lókù yóò bá ṣe táwọ́bà yóò ẹ̀ṣẹ̀ gba ẹ̀sì láàájẹ̀ pé ṣàádà òun ni ṣùgbọ́n tí ó bá ṣe léyìn kìí ṣe ń táà lè fẹ́ torí pé mọ̀rọ̀tádà ni mọ̀rọ̀tádà olè tó dá sí pé ó wà nú ẹ̀sìn ó wá yọ rẹ̀ kúrò nínú ẹ̀sìn islam asọ́fọ́ra wa ibikíbi tí yẹn bá yọra rẹ̀ sí tó kúrò nínú ẹ̀sìn islam tó yọra rẹ̀ sí a ní pé nínú àwọn ẹlẹ́sìn yẹn náà bákan náà tí a bá rí pé lábẹ́lé yìí tí a bá rí pé ẹni yìí christian làwọn méje tẹ́lẹ̀ ìkan john ọkọ john ìkejì johanna ìyàwó àméjì wọ́n sì fẹ́ra wọn gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó ọkọ wá di ẹgbọ́n ọkọ wá di mùsùlùmí ọkọ wá di mùsùlùmí tó ti yé tó túnmọ̀ sí pé ìyàwó sì wà gẹ́gẹ́ bí kíni christian ọkọ wá di mùsùlùmí igi wọn yóò bàjẹ́ tó ti yé tó ní pé àwọn mùsùlùmí ọlọ́run bó ṣe léwọ̀ fún wa ká fẹ́ christian ṣùgbọ́n ọlọ́run bó bọ̀ wá níyànjú ẹ̀wọ̀ kí ṣiṣẹ́ olóore o wọ́n wà ní wọn náà fẹ́ gbalada iṣẹ́ olóore kọ́ iṣẹ́ ńlá gidi sáà òun ni kíra sí pé ohun wọn náà tó mọ́ ń bọ́ ń bẹ̀ wọ́n mọ́ láti yọrí lórí ẹ̀ kò sí ọlọ́run pé iyìgì àwọn méjì jókòó nínú ẹ̀sìn wọn iyìgì tó bá ti lè jókòó nínú ẹ̀sìn ẹ̀sìn kan táwọn ẹni ẹ kó sí nẹ́sì Islam iyìgì á sì jókòó náà nẹ́sì Islam tó àwa mùsùlùmí alẹ́fẹ́ kírísítẹ́nì náà eléyìí tí wá di ọkọ tó wá di mùsùlùmí má tó di mùsùlùmí ìyàwó sì remain as a Christian tó ti yé iyìgì ó sì mọ́ lọ bẹ́ẹ̀ tó ti yé ṣùgbọ́n tó bá fẹ́ sí pé ìyàwó olódì mùsùlùmí ọkọ sì remain as a christian kí ní ó ṣe yóò filẹ̀ ni torí pé obìnrin mùsùlùmí kì í wà lábẹ́ ẹni tí kì í ṣe tí kì í ṣe mùsùlùmí kò tí ẹni ẹ̀sìn kó máa ṣe obìnrin mùsùlùmí kò lè wà ní abẹ́ẹ̀bẹ̀ tó ti náà ẹni tó yẹ pé àwọn méjèèjì bàbá oníṣàngó ìyá oníṣàngó àwọn méjèèjì wọ́n fẹ́ra wọn nígbà tán bẹ nínú ṣàngó náà kò pẹ́ kò jìnà bàbá oníṣàngó di mùsùlùmí tó ti àbúrúṣàkó di mùsùlùmí bó wá ní ìyàwó rẹ̀ yìí tó jẹ́ pé òun ti ẹ̀ òun sì remain as iye oníṣàngó ẹ̀ẹ́ iyìgì wọn ó ti bàjẹ́ torí pé ọlọ́wọ̀n bó yọ̀nda fún mùsùlùmí láti lè fi ẹni tí ìyẹn mùsùlùmí lọ́kùnrin kó fi ẹni tí kìí ṣe mùsùlùmí àbí tí ó ṣe kan àwọn alìkìtàbù kó fi ṣe ìyàwó kó wà lábẹ́ rẹ̀ ṣe àrúgbọ́yé tẹ́lẹ̀ ìbá ti wá lè wáyé adásí pé mùsùlùmí eh, tó bá dásí pé ìyàwó ló bá padà wá dé mùsùlùmí bàbá oníṣàngó sí remain as oníṣàngó so automatically ìyìgì yẹn kọ́ ó ti kọ́tì náà nìyẹn so àwọn kan yìí agbọ́dọ̀ gbọ́ yí dáadáa náà bákan náà a nínú rẹ̀ wọ́n fẹ́ra wọn ní fífẹ́ mùsùlùmí tó ti táwọn méjì sí kínú déédé kò pẹ́ gbódì náà níyàwó bá di azákìrátú ó bá jẹ́ ìyàwó azákìrátú ẹmọ́ azákìrátú àtúnwò ekínú tó ní àsàlátù ó gbé irun tó ti yé automatically ọkọ yìí yóò kọ́ torí kóbìnrin yóò gbọ́dọ̀ wà lábẹ́ ọkùnrin mùsùlùmí kìí fẹ́ obìnrin tí kìí kínú tó bá jẹ́ sí pé obìnrin òun ẹ̀sìn rẹ̀ sì jókòó dáadáa ṣùgbọ́n ọkùnrin olópadà wá gbèrò jù sílẹ̀ torípò náà ti di ṣe éhù tó bá sí pé ó ti ṣe kálùwà wọ́n ní kó mọ́ kínú mọ́ òun náà sì fìrúnlẹ̀ olóhùn ní mọ́ kínú mọ́ pé òun ti jùnú lọ ẹ̀hẹ́ ọ̀ràn èèyàn obìnrin tí ń bẹ lábẹ́rẹ̀ yìí automatically yóò inú ẹ̀sìn yóò ṣe ìdá yóò sì fi sílẹ̀ so àwọn ilé ìta wá sọ yìí òun ni àwọn ìdájọ́ tó di ẹni yẹn láyé táwọn ó fi bá lò ó wá kú tọ́jú alkiyama nínú ìdájọ́ alkiyama òun náà ni pé ẹni yìí àwọn mọ̀lẹ́kọ̀ ọlọ́run ẹ̀rí wọ́n mọ̀ kóbítì fún wọ́n mọ̀ gbá lójú wọ́n mọ̀ gbá létí subhanahu wa ta'ala ọlọ́ni wà lọ́tọ́rọ̀ idh yatawaffa alladhina kafaru al-malaika ọlọ́run tó bá yẹ pé àwọn ni yẹ̀dìrìbúnà ojú ahùn yẹ̀dìrìbú dọ́rọ̀bá yẹ̀dìrìbú dọ́rọ̀bá wọ́n ma gbá wọn lójú wọ́n ma nà wọ́n wà àdìbára hùn wọ́n ma nà wọ́n ní gbogbo oríkèríkè ara wà zúkú azabal harik wọ́n sì mọ́ sọ fún wọn pé iná nìyí ẹ̀rì iná tí ma jó ní wàlàwàlà nìyí ó yá ọlọ́ọ̀bá lóhun ọlọ́ọ̀bá ò kìí ṣe ọba alábòsí lórí àwọn ẹrúsìn rẹ̀ tó ti yé tó rẹ̀ dìkẹ́ tó bá fi lè fìrúnlẹ̀ tí è kí àbí máa ń kí tẹ́lẹ̀ kò wá kí mọ́ torí pé ó ti wùsúlù ó ti fa àdúrà débì kan wá lóhun kí mọ́ tó rẹ̀ níbẹ̀ láìsí méjì kìí ṣe mùsùlùmí ó ti dìkẹ̀ fèrí ẹlẹ́ẹ̀kejì anáwó yuhshar mahal tó ti yé lóòtọ́ nígbà tó fi kú ẹ̀rí mùsùlùmí òun kárẹ̀ ẹ̀kún tó ń tí àyè kínú rẹ̀ náà tó ń tí àyè mọ́ kínú rẹ̀ náà tó bá dájá kìyàmọ̀ tó lọ́wọ́ bá gbé wa dìde ẹ̀rí ọlọ́wọ́ ó gbé dìde ní zúmúra ní kíláàsì àwọn kèfèrí àwọn ẹlẹ́bọ àwọn tí wọ́n ṣe mùsùlùmí ọlọ́ni ṣòro alladhina eléyìn bẹ nínú suratu sofat verse 22 àti 23 ọlọ́bà Allah subhanahu wa ta'ala ó ní àwọn ẹni wọ̀nyí òun lọ́wọ́ bó gùn wọn dìde o àwọn tí wọ́n ṣàbò sí wáàzíwájẹ̀hún àti àwọn irú wọn bí irú wọn bẹ́ẹ̀ kẹ́lẹ́kù ní záójú záójú nǹkan méjì náà jẹ́bẹ̀ ẹ́dì pé ọkọ onímọ́sábà wọn lò fún jù záójú ọkọ záójú mi nìyí àwọn ni záójú wà záójú wà lélẹ́yìí a sì lè pé ìyàwó náà ní záójù ṣùgbọ́n ká lónìí lọ́nà záójù fọ́kùnrin ajá sí pé ó ti kúrò lápàn tó ti yé mọ́wọ́ torí pé o ti níkú ní àwọn jẹ́ ní Abu Abdullahi Abu Abdulrahman o ì sí ìrìnyàwó ma ní àzáójù lè nílẹ̀ ìrọ̀ ìṣẹ́ záójù o àpọ́n ní ọ bẹ́ẹ̀ pọ̀ mọ́rọ́gbò àpapọ̀ mọ́rọ́yè àbẹ́ àpapọ̀ pọ́n ìkọ́nínú mẹ́tẹ̀ẹ̀ta o lè kó sínú ẹ̀ títí so záójú nǹkan méjì ni so ọlọ́run ní owó mọ̀ wá gbé wọn dìde àwọn tí wọ́n ṣẹ̀bù sí fọ́lọ́run tí wọ́n sin ọlọ́run bó ṣe tọ́ àti bó ṣe yẹ pẹ̀lú rá àwọn èèyàn tó jọ wọ́n nínú àwọn kèfèrí ní méjì méjì subhanallah ló fi dá sí pé mùsùlùmí ayé fi ìrúnlẹ̀ bá ṣe ń kí lágbàtà ti ń kí áàkìtà fi kú náà ni ọlọ́run tó máa gbọ́n ọdẹ tán wá ní ẹ̀yìn àti nǹkan mítẹ́ ìjọsìn fún tó pẹ́ tí ò bá kírun tí ò sínú látara àrùn yóò sọ náà látara nǹkan mi kí ni gan náà ìfẹ́ ẹnu tí òun àti tó ń jọ́sìn fún ọlọ́run wa mẹ́kẹ́rin ya'budun min dunillah ọlọ́run ni gbogbo yín ẹ̀rí ẹ̀yin màlẹ́kà fa'uduhum ila siratil jahim ẹ tọ́ wọn sọ́nà ẹfọ̀nà já iná jahim ẹ fi hàn wọn ẹ̀rí ọlọ́run tó kẹ́ wọn jẹ́ ó sì fọ̀nà mọ̀ wọ́n ọlọ́run ní ṣe lè nípin oníkálùkù wa ẹlẹ́kẹta onáàrípa àwọn ẹni wọ̀nyí alkhuludu fi nar abadan abidin àwọn ẹni wọ̀nyí lábá wọná iná gbére ni ẹni tó pèrè mùsùlùmí tí ó kínu tí è kínu kò kínu rí tó fi kú àbẹ́ tí ó ti kú náà tí ó sì ń sọ pé àní ní kí ní sẹ́ tí fi kú tó bá fi lè kú bọ́lọ́wọ́ bá gbé dìde ọjọ́ kìyàmọ̀

ọlọ́run ó bèèrè lọ́wọ́ wọn ẹ̀rì tí ó bá sí bèèrè lọ́wọ́ wọn náà sì lè yí yóò fi wọ́n sínú náà àmọ́ iná táwọn ẹni wọ̀nyí tí wọ́n làwọn wọ́n mọ́ wọ́n kó sínú àwọn ẹ̀ṣẹ̀ míì pẹ̀lú àánú rẹ̀ àti ìkẹ́ rẹ̀ wọn kúrò torí ìpìlẹ̀ ìjẹ́ islam gangan ò tí bàjẹ́ lára wọn òun náà ni la ilaha illallah ò tí bàjẹ́ sórí àwọn ẹni wọ̀nyí ọlọ́ọba yóò mú wọn kúrò pẹ̀lú ìṣẹ̀pẹ̀ àwọn anábẹ́ ọlọ́wọ́ mọ̀lẹ́kọ́ ọlọ́wọ́ àti ìṣẹ̀pẹ̀ àwọn mùsùlùmí bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tí èyí kírun tó sì àbó máa ń kíkọ̀ apàdà wá kí mọ́ torí pé ó ti gba kiri tó fi kú àbẹ́yìn tó láti pé irú èyàn bẹ́ẹ̀ tó bá fi lè di ọjọ́ kìyàmà iná tí ó wọ̀ iná gbére ní ọlọ́bà Allah subhanahu wa ta'ala ọlọ́ni inna Allaha la'ana al-kafirin ọlọ́bà ní òun ṣẹ́bilé òun gbé jìnà kúrò níbi kí òun gbogbo àwọn kèfèrí wa a'adda lahum sa'ira bẹ́ẹ̀ kan náà wọn láyẹjìjúna wàlíyà kò ní sí aláìtìlẹ̀yìn kankan fún wọn wà láàrín nasírọ bẹ́ẹ̀ ni kò ní sí aláràṣẹ kankan fún wọn yẹ mọ̀ tó kọ́lá ojú ohun fi náà yẹ kúrò ní yàrá ìta náà rẹ̀ tọ́lọ́ wọn bá Allah subhanahu wa ta'ala tí ó mọ̀ dájú wọn ọkọ̀ iná wọ́n máa sọ báyìí pé yàrá ìta káwọn tẹ̀lé ọlọ́run káwọn pọ̀ òfin ọlọ́run bàmọ́ káwọn pọ̀ òfin ànábì mọ́ sallallahu alaihi wasallam ṣùgbọ́n níjọ́ yìí ẹ̀pa kò bá oró mọ́ eléyìí òun náà ni a n tó jẹ́ àdínú àwọn tí ó jẹ́ ìjìyà wọn ní ọjọ́ kìyàmà ẹ̀rí ètà ṣùgbọ́n kó tán ẹjẹ̀mọ́ ẹ̀sìn Islam ẹ̀sìn àlàáfíà ẹ̀sìn Islam ẹ̀sìn rọrùn ẹ̀sìn Islam ẹ̀sìn oníkálùkù wa ní bó rẹ̀ nìkan o lè Islam rẹ̀ ṣe kò láti síbẹ̀síbẹ̀ ọlọ́run wá sílẹ̀kùn tàúbà lẹ̀ ilẹ̀kùn tútúbá ọlọ́run wá sílẹ̀ ilẹ̀kùn àforíjì wọn náà dákùn dáríjì mi wọn náà mo túbá ìmọ̀ kínú dédé ìmọ̀ kínú ká pinnu ká máa kínú tó wáyé pé ayé tí kí tẹ́lẹ̀ ká bẹ̀rẹ̀ sí ní máa kí fẹ́ni tẹ́ pé ó gbélẹ̀ látara òròjú ní etí kí kò sí kí rí kó máa bẹ̀rẹ̀ sí ní máa kí tó ti yé ṣùgbọ́n tó wọ́n sí pé òun ti pinnu pé òun ju irun lọ ẹ̀hẹ́n ó ti gba ọmọ lọ́wọ́ ṣètọ́nù irú ẹni yìí òun ó ṣẹ̀ṣẹ̀ pé la ilaha illallah Muhammadu Rasulullah ni ó wẹ́yẹ̀ pé ṣàádà ni wa ashhadu an la ilaha illallah wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluhu ayẹ́ṣẹ̀ pé ni tó sí yorùbá ní ohun tí ń àtẹ́sọ ramadan ni àmọ́ bí ọjọ́ ìmìnà ni ó dé gbẹ̀yìn mélòó mélòó lẹ́ntà ẹjọ́ bẹ̀rẹ̀ àwẹ̀ tọ́lọ̀ ọmọ òní kádàrá kí ajọ́ parí kaná àjàmọ́ wa ní akọkà lọ́hùn ọkọ̀ lùmí jọ monday ẹni máa ń wálé láti ló èbó ni tó bá dẹ̀sọ ramadan báyìí ó máa gbàwẹ̀ lé ni ọkọ̀ kọ́ lùmí a ti kínu gan lẹ́yìn gan malẹ́ni nǹkan oríṣaláìsì ló ti yé so bí àbá ṣe dínà ni ó ṣe gbé dání bàbá ṣe di ẹrù wa bẹ́ẹ̀ náà láti gbé dání so aláǹfààní ká túbá lọ sọ́dọ̀ ọlọ́run ìwọ àfá máa kírun dédé ìwọ mọ̀mọ́ ìwọ bàbá ìwọ ẹ̀gbọ́n ìwọ àbúrò ìrun pàtàkì fún wa káàkiri ọlọ́run gbà tútúbá wa ọlọ́run ní inna Allaha yaghfiru dhunuba jami'a ọlọ́run wọn náà bá gbogbo ẹ̀ṣẹ̀ pátá ló mọ́ late tó ti yé ìgbà late òun nígbà tí ikú bá ti káyẹ̀ mọ́ a mọ̀ pé a lè bọ́ lọ́wọ́ okú mọ́ gbígbà tí yẹn ti di pé a ah, bẹni tí wọ́n mú ní sìnyán lẹ́yà afẹ́ pa ẹni óyá óyẹ tọrọ àforíjì kò sáforíjì mẹ́mọ̀ torí ìtọrọ àforíjì eléyìí ájízì ni ìkágara ni lójésì kò sáǹfàní mẹ́ kò sóre mẹ́ kò lè fi ṣiṣẹ́ irú tọrọ àforíjì ti fèrè àwọn náà ni tó sì yé tààsí sílọ́un tí inú wákàtí mara ọ̀run wa tí ó já á ọlọ́ọ̀bọ̀ ọbọ̀ oníkẹ̀ẹ́ni ló kẹwa á sì tẹ́wọ́ gba tútù bá wa tó kò sóhun kóhun tàà lè máa ṣe ká mọ́ jẹ́kú mọ́ ara ìrùn wa láàrin ọlọ́ọ̀bọ̀ Allah subhanahu wa ta'ala ọlọ́ni ya ayọ̀ lẹ́dínà àmànù ọlọ́lẹ́yìn onígbàgbọ́ òdòdó túbú ilallah ẹ ṣe tí ò ní jẹ́ kẹ́ padà síbi ìwà tẹ́yìn ṣe tí ò dáa mọ́ táà ní mọ́ pé ọmọdá ah, ni emúrẹ ti bẹ̀rẹ̀ sí ní kínú o ilé ìdá sí pé ìwọ̀ tó mọ̀ yí pé o fẹ́ mọ́ kínú déédé àwọn tó mú lọ́rẹ̀ ọ̀rẹ́ ayò bóyọ́kùnrin lẹ́ni àbóbìnrin lẹ́ni wá ọkùnrin tí máa kínú déédé wá obìnrin tí máa kínú déédé mọ́rù mọ́ àwọn èèyàn tó yẹ́ pé skul tó ti jáde ibẹ̀ làwọn sì wà ìyẹn ni pé skul tó yẹ́ sí pé skul àwọn tí ẹ̀ kí kírun tó ti wọ́n ti pass out nìyẹn ó ti ń kírun wọ́n padà sí skul yẹn mọ́

ada topik Allah Subhanahu wa Ta'ala tí ó ṣe ìjókòó yìí ní ìrọ̀rùn àti kí àwọn ṣe ń kọ́ wa ṣe fi bí Allah Subhanahu wa Ta'ala tọ́lọ̀ ọba yìí kí ni ìdájọ́ ẹni tí ń ṣe zìnà bákan náà ní ti ó tún mu ọtí àmọ́ ní máa ń kírun dákan sí ní máa ń kíkan dákan sí ní máa ń kíkan ní sì máa ń dákan sí. Náà. naam alhamdulillah salatu wa salam ala rasulillah ẹni tí ìmọ̀ ń ṣe ṣìnà tó sì tún mú tí bákaná ó sì tún kíkan dákan sí irú ẹni yìí lókùgbà tí ìgbàgbọ́ nínú òun bá jókòó lórí ọkàn rẹ̀ mùsùlùmí náà ni ṣùgbọ́n ìmáànì rẹ̀ ó dínkù látara àwọn kan tó ń wù níwà tó jẹ́ ìwà ẹ̀ṣẹ̀ yìí ṣìnà tó ń ṣe ọtí tó mú ìrun tí ò kí ń kí déédéé so ẹlẹ́ṣẹ̀ ni àmọ́ ààbẹni ẹlò gẹ́gẹ́ bí mùsùlùmí àwọn pẹ́ta kakalẹ̀ pé ó wà fẹ́ tí kí ẹn tí ó gbónú jù sílẹ̀ so kò wà lórí òun so mùsùlùmí ni ó dẹ̀dẹ̀ sí pé òun náà nìyí ń bẹ nínú ewu ẹ̀rí àpẹẹtẹ́ ma ń wá fúrú ẹni bẹ́ẹ̀ òun náà ni ẹni tó dá sí pé ó di bọ́ǹbù mọ́ra tó ti yé ẹ tó fi bọ́ǹbù sára tí ó tún wá fọ́ lójú bí ó wá rìn lọ wọ́n rò pé ah, kò lè blow kò lè blow eh, kò lè blow kò lè blow ṣúrú ẹniyẹ ẹmọ owó náà ìjẹsìn bẹ́ẹ̀lẹ̀ ẹniyẹ ṣe rí abẹ́ni tó ní á ah, mo lè gbé mọ́jẹ̀lẹ̀ mo lè mọ́jẹ̀lẹ̀ jẹ́ tó yóò àpẹẹrẹ bẹ́ẹ̀ náà ṣe rí nìyẹn ó léwu fẹ́ náà lórí kan tí ó ń ṣe Muhammad sallallahu alaihi wasallam olùbéèrè béèrè pé kí ni ìdájọ́ àti ìmánkó ti ṣàlì làmá àdìsí tó sì jẹ́ ṣàlì ìdọ̀rin ó sì mà kí ni ìdájọ́ rọ́tọ̀. àfáà tí ń bọ́ ẹgbẹ́ máa ń fi ọ̀rọ̀ ànábì ṣe ẹ̀rí ṣùgbọ́n ọ̀rọ̀ ànábì tó fi ń ṣe ẹ̀rí kì í ṣe ọ̀rọ̀ tó lálàáfíà tó náà sì mọ̀ pé ọ̀rọ̀ yóò lálàáfíà àfáà yìí òkúrọ́ ni ẹni ẹlẹ́ẹ̀kejì ẹni tó wá tó ń parọ́ mọ́ kò parọ́ rẹ̀ ó ń parọ́ Muhammad sallallahu alaihi wasallam yẹ́ dẹni tó tóbi jù nínú rọ ṣẹlá Muhammad sallallahu alaihi wasallam ó ní laysa al-kadhibu alayya kal-kadhibi ala ahadikum ó ní man kadhaba alayya muta'ammidan falyatabawa Muslim anábì ní ìparọ́ mọ́ ara yín kò dàbí kẹ́ parọ́ mọ́ mi ẹni bá fi lè mọ̀ mọ́ parọ́ nínú náà so àfáà tó ń ó kú sínú ẹ̀ṣẹ̀ ńlá tó bá dẹ́sí pé ní tó mú tó fi ń ṣe láti lè rí àǹfàní kan nínú àǹfàní ilé ayé ni ṣùgbọ́n lọ́kàn rẹ̀ kò fẹ́ parọ́ mọ́lẹ̀bí tó sì lọ́kàn rẹ̀ kò fẹ́ parọ́ mọ́lẹ̀bí ó mọ̀ pá ah, tí ìbá kó tàbí sí yìí bó ni àǹfàní yóò ṣe jáde sórú ẹni bẹ́ẹ̀ ó sì jẹ́ mùsùlùmí ṣùgbọ́n kú sínú ẹ̀ṣẹ̀ ńlá wọ́n tẹ́lẹ́sí pé in tí ahọ́n rẹ̀ tó sọ yìí òun náà lè ń bẹ lórí ọkàn rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ mùnáfíkì ni ní fáàkù ẹ̀sìn ní ó fojú hàn ẹni ẹ̀kì ṣe mùsùlùmí ṣàgbọ́yé ẹni ẹ mùnáfíkì ní fáàkù ẹ̀ ó sì fojú hàn kì ṣe mùsùlùmí náà àti àwọn ṣẹ́kọ̀ọ́ bẹ̀rọ̀ bẹ̀rọ̀ أهلا وسهلا kí Allah subhanahu wa ta'ala ṣe wọ́n fẹ́ kí ẹ bá ara sọ̀rọ̀ ẹ̀. wọ́n ní èmi rí kọjá mo kàn rí bẹ́ẹ̀ ń ṣe dáadáa <laughs> ẹ ó máa dá sí dáadáa náà yìí. ìmúná lè máa gbáradá. ìjọba àkọ́kọ́ ọ̀fẹ́ wọ́n ní àánú sọ pé wọ́n ní ẹni bá ṣe ní mẹ́ta tó sì sàlọ́lá wípé ọ̀rọ̀ yìí. bákan nàìjíríà lẹ́ẹ̀kejì lábẹ́ rẹ̀ wípé ẹ bá ṣàlàyé nípa àwọn àwòkán sọ àwọn àsìkò ìhun kọ̀ọ̀kan ìzákọ̀ọ́lá fẹ́ràn. الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وصحبه أجمعين. أدوكم فún wa lọ́wọ́ bá ti yóò kó wájú sí ààyè ní ọ̀sán ìlú ìkàtí yóò yọ́ lọ́wọ́ bá nínú. tí ọlọ́run sì pàṣẹ ẹ̀nà pẹ̀lú tí wọ́n bọ́ sí àsìkò tí ó lórí náà wá sọ ní orí ẹ̀ náà ní ṣáàrù rọmọdá wọ́n fi yàwó àkẹ́rẹ́ ṣáàrù rọmọdá tí ọlọ́run kí ó gba ní ìjọsìn fún wa bẹ́ẹ̀ kí àwọn fáwọn tí wọ́n ń fún wa ní àgbóyé àti orí ọdún tí wọ́n ti ń mọ̀ wa ní ìmọ̀ lọ́pàá tí ọlọ́run bá fún wa náà kí ó gba ní ìjọsìn fún àwọn ìgbẹ́ kí wọ́n pọ̀ láàrin wa ẹ̀nà bá wù ó ti di competition ní àwùjọ àwọn mùsùlùmí láti mọ̀ bọ́ ìlú ìyá ní màlúùyá appearance yìí appearance tó ń dùn nínú torí kọ pé nígbà tí nínú every corner every angle ẹ̀sà máa revolution wà sí gbogbo ọ̀nà kọ́nà ó dùn wọ́n yàn lọ dáadáa lápá kan ó sì ń bá yàn lọ jẹ́ lápá kejì apá tí ó fi dùn wọ́n yàn lọ ni pé àwọn tí wọ́n ń kóra wọn jọ yìí awalan wọn mùsùlùmí wọn mùsùlùmí ni wọn lọ́nà ní yìí náà àkọ́kọ́ náà lẹ́yìn náà tí wọ́n sì láwọn ń ṣeré tí ọlọ́mọba náà ni wọ́n pè ìyẹn tó ń dọ̀mọ́ yẹn ló lápàdé apàdé tí ọba yẹn ló jẹ́ òun náà ni kò yẹ pé a fura wa di ọba yẹn a fi ẹ̀tẹ́lẹ̀ a máa lọ pàlàpàlàpà àti òkan mùsùlùmí láàmà ọ̀nà lórúkọ pé yóò ní òun náà sáájú mòdìrú ń bì kan ni. mòdìrú ní tòmí so aṣa ṣe wá sí lágídí náà ni ọ̀rọ̀ So, ẹni sọ ọ̀rọ̀ ẹ̀sìn ó kọjá lẹ́bùn àwọn kan ṣe ẹjẹ́ káwọn náà tráyé mọ́sálásí wa tí ẹ bá ti máa tẹ́rì gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam min hadisi Abi Hurayrah wa kharrajahu al-Bukhari wa Muslim annahu qala man kana yu'minu billahi wal yawmil akhir falyaqul khayran aw liyasmut ẹni bá gbọ́ iná ìbú àti jẹ́ ògbé ìgbà lókè yára ní ó bá ń lanu ẹ̀ sọ̀rọ̀ especially lérí ọ̀rọ̀ ẹ̀sìn lérí ọ̀rọ̀ ayé là nẹ́bí sọ tóró ti gbàgbé lérí ọ̀rọ̀ ẹ̀sìn yẹn sàábì ò ti ẹ̀kọ́ jẹ́ tíra yẹn ṣùgbọ́n lé ní ẹ̀yọ̀ wá ọ̀rọ̀ ayé ní ọ̀gbọ́dọ̀ sọ́kùsọ lọ́dún tó kọ́ fọ́rọ̀ ẹ̀sìn sọ́kùsọ wá pọ̀ ní ọ̀rọ̀ ẹ̀sìn ní àsìkò yìí tó bá rí báyìí ó anya tó wá ń sọ ìsọkúsọ ó ti ẹ̀tì á di pé káwa náà wọ́n dákẹ́ torí ẹ̀gbìyàn bí ìgbìyànjú ńláńlá ni ilé jẹ́ ọ̀kan lẹ́yìn náà níwà lórí ilé tí báyẹ̀ ló jẹ́ ka ẹ̀ oníká parí ramadan tán gbogbo sáwọ́dà tán ilé mi yóò kàn wọ̀ fún bí ọbẹ̀ ẹnu pàmì ẹ̀bà ní gbọ́n kankan yóò wá ku àwọn tí wọ́n nìkan ṣe wọ́n sí wípé bó ṣe ń lọ yíre ó dá bẹ́ẹ̀ kó máa lọ bẹ́ẹ̀ ṣùgbọ́n pẹ̀lú méjì ẹ̀mú kan ká mọ tí a wí fún àwọn èèyàn o bàbá ti mọ̀ ká má ṣe fi Ramadan wà kọ́bùlà Ramadan wà bá dà agbọ́dọ̀ lánà sọ̀rọ̀ fún yàn before Ramadan during Ramadan after Ramadan torí àbúrò àwọn ọmọ ọsọ ọjà gbogbo àjòkó ti èmi náà fún àwọn ìgbìyànjú tí a bàdà rẹ pàdé níwájú Ọlọ́run agbọ́dọ̀ nà lórí ọ̀rọ̀ ìbéèrè tí ọmọ sí ìrìn ìrẹ̀lẹ́ ọ̀ní alùwàlá ìyẹ́lú súnmọ́ òdòdó ìgbélọ́fà ọ̀nà ní wípé ah, eyé mi ńgbò ní wọ́n á yọ tí ń bẹ ń bẹ̀ tẹ́lẹ̀ wọ́n á fi ilé e kan bọ̀tí hàn yìí tí wọ́n wà expert yìí lásìkò yìí wọ́n ní yọ èyí tó ń bẹ ń náà ni wọ́n pa eyín mi ìdí máa bàbá jẹ́ pé yí ní èdè mọ́ rẹ̀ ìbọn bá sàlùwà láwọ́mí ò ní lè bí orígínà tí yíyẹ ẹni tí ò bá lè ní lẹ́nu ó múlẹ̀ skills níwájú ọlọ́run tó láti kọ́ ní kókó ní kéyí ṣùgbọ́n tó bá fún ọ ní eyín orígínà tọ́lọ́run fún ọ lẹ́nu tí omi ò wá dé bẹ́ẹ̀rẹ̀ lórúkọ kó ni ìsìláàmù ni a mọ́tọ́ péǹtì ẹ̀rìn fún obìnrin ni obìnrin tí ó bá gẹ́sù ẹ̀dùn àti tó bá tọ́ láàárọ̀ nísìn kó tó kí àṣùbà àbí kó bá káṣùbà tán tó bá di zúrì yóò há dànù tó bá mú kí zúrì tán yóò tún tọ tó bá di àṣírí yóò tún há dànù kó tó kí àṣírí tó bá máa sí tẹ́lẹ̀ máa lójúmọ́ ẹni kò ní sọ fún pé tó yẹ kó máa kọ̀ntínú ní àdúgbò fílẹ̀ ṣùgbọ́n lórúkọ fún ìrún tó lágbára jù nínú ìjọsìn tá máa ń ṣe táwọn afáàfi bá wa sọ̀rọ̀ tán lè yìí pé kò síràn lẹ́bí ọlọ́run wá sáyé tí ò

nígbà tí a bá fọ̀ fílẹ̀ amọ́jẹ̀mú tó pé tó yẹ ká rí lára àwọn tán láti mọ̀ sọ pé ọlọ́run gbà á ṣùgbọ́n ká mọ̀ mú àwọn orígun àwọn àjìbáàtì wa kẹwa ní àti lè sọ ọlọ́run gbà àwọn rárá máa fà máa ní assurance lórí pé ọlọ́run ní gba lóòrùn báyìí fábòjúwe ní sáré Indonesia ṣọ Ramadan tí a ń lò lọ iná wọn kiri tarawih twenty three rakas for seven minutes ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tàràwí twenty three rakat. wọ́n ti ju àwọn wa lọ. wàláyé wọn yẹn tó ju àwọn bá wa lọ. náà bá wa ní ọ̀pọ̀lọpọ̀ àti máa ń tẹ̀ gbére wọn bá ti mọ̀ pé ẹ̀yin lè gbìyànjú. wọ́n sọ pé alhamdulilayi Allahu akbar wọ́n sì lọ́lẹ̀. ṣé wọ́n nínú ní àbá nínú wàláyé wọn nínú kọ̀ǹfàmù nígbàtí wọ́n ẹgbẹ́ tí wọ́n kà náà lò dé fàtíà wọn nínú tí wọ́n wọn bá rí bó ti ẹkọ́ rí tí sùjúdù rí bó ti ẹgbó rí lọ́dọ̀ ọ̀rọ̀ àṣírí sùjúdù máa ń rí bó ti ẹgbó rí àwọn tí èṣù bá fẹ́ gba tọpọlọ wọn lókù báwọn ọmọ mú ọjà àwọn ọmọ mú ọjà bí àgbàrá orúkì bí wọ́n gbò bí gbogbo ẹ̀ pé wọ́n mọ̀ sáré kápítà ráwíyù tán ní àárín ọjà kásìkíní kádélé á lè sùn wọ́n wá gbé sáyé náà síwájú àsìkò mọ́ bíbí mo fa ìsáyé wọn sí wọ́n wá sí yí tán ó ṣe tàràwí náà ní kìkúkì bọ̀ síbẹ̀ náà rèé kò tí dàbí ti àwọn adẹ́láwí ìyẹn tó sàràwí 23 rakas ó ní ìṣẹ́jú méje ẹ̀dá kò gbọ́dọ̀ ti fídíò rẹ̀ bá lọ́dọ̀ mi bá sóò rẹ̀ ìṣẹ̀lẹ̀ ní ọmọ pé ilé láṣẹ ká kò sí èmi níbi ìdí wọn ní ìrùn wọn nírun àbá nírun yàmà ẹ ẹni ọlọ́mọ sí ilé ìmọ̀ ẹ̀rọ dáwọ́ ti pé à yóò gbọ́dọ̀ sáà sáà lọ́sọ̀rọ̀ wọ́n lè nírun wọn lè ní wọ́n dẹ̀rù òṣìṣẹ́ kò bí pé wọn nírun nígbà tí wọ́n síwájú àlẹ́bí sọ́rọ̀ bá nàṣọ̀lá ó sì sàlọ̀ aláwọ̀ mọ́sálásí ó kírun ó yìí sí aláwọ̀ ó sì pa pa ó sa gbogbo ẹ̀rọ sọ́rọ̀ ó sì tán àlẹ́bí ní kírun sí olóhùn kírun gbogbo tó dẹ̀ ṣe pátá tá àmọ́ ṣe nínú òun náà ní gbogbo ti yẹ ká ṣe kọ́ ó ṣe bẹ́ẹ̀ lẹ́gẹ̀jì àrẹ́bí tó ní kí ló ṣe lóun kírun àlẹ́bí ní òkírun sẹ́ ń gbogbo ṣe bẹ́ẹ̀ lẹ́lẹ́kẹta ẹlẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lórí ẹlẹ́kẹta yẹn ti wáyé ah, mi mọ́ àwọn wá lórí ìrìn mú wá ṣùgbọ́n tó nù ún náà ní náà ní sọ́ra kí ní lè tẹ́ kí twenty three raka ara tó àbá sì máa ń sọ tó fi lé ẹgbẹ́ sórí ilẹ̀ mọ́ra kan náà lọ a sì yóò pọ̀ a sì yóò pọ̀ àfàìwá ní nílá dàkà kan mọ́nà irú twenty three raka ń sìn tọ́ba sọ ní kíni tọ́sọ ilẹ̀ mọ́ra kan ẹ tọ́ba mú papọ̀ rè tí rògbò lọ bó ti yẹ kó yọ sùjúdù lọ bó ti yẹ kó lọ wọ́n ní ládá kí ìwá sí bẹ́ẹ̀ kí irun thirty days àbí twenty nine days yọmọ dá ó máa ní ládá tàràwí ìbàbà wọ́n bá kọ́ àhìmí láìsàlámù ní kìyàmì ìlàmàdá ilẹ̀ jùlọ mélòó mélòó èèyàn tí ó kírun tí ò ní lẹ́lẹ́ra pa kírun kọjá pa kò gbìyànjú lásán akàn sí ẹ́fọ́ọ̀tì lásán bẹ́ẹ̀ náà ni wọ́n rúpa sọ ní láìsára omi sí yá ní ilẹ̀ mọ̀tá ilẹ̀ jọ mélòó mélòó àwọn èèyàn tí ó sì ṣe kéde ẹni tí ó dìde ọ̀rọ̀ anẹ́lì sọ́lọ́ bá sọ́lá nìyẹn tí ó ló ń gbáwẹ̀ tí ò ní lẹ́lá dáwẹ̀ kọjá pé ó bèèrè panu wọ́n rúpa kọ́ yìí ní láìsára omi ní sí ládàá fún ọkọjá Ah, àwọn mẹ́jẹ̀mú tó dé ìrún agbọ́dọ̀ mú ní ọ̀pọ̀pọ̀nù ayé sí ìwọ́dún àbíká lálùwàlá èyàn sì ní lálùwàlá ń gbà tó bá ń tọ́ péǹtì pẹ̀lú àlùwàlá kìí ṣe péǹtì nìkan bó ṣe ọ́ìlì náà ni ọ́ìlì mẹkáníkì so tí ó bá ti yí ọ ní bọ́dì báyìí ọ́ìlì mẹkáníkì bá ti yí ọ lọ́wọ́ yí ọ ní kíní ọ́fì pẹ̀tírò fọ tí ó ṣe dáadáa gbọ́gbọ́ ipò ọ̀dà mi sí orí ọ́ìlì yẹn náà bóòlù mi ṣe fẹ́ dé sálẹ̀ sọ̀tòrí ẹ̀ gbogbo nǹkan bá ní ká máa ṣàkíyèsí ẹ̀ nígbà tí abala fẹ́ ṣe mọ́kànlá lájẹ́ ni àbí obìnrin kọ́lọ̀ kí ó gba ìjọsìn wọn a máa ṣe àṣeyà kọ́lọ̀ wọn di aṣíbí àwọn àtúnyà àdúgbọ́lọ̀ sọ̀rọ̀ wọn pé àmìlẹ̀kùn náà síbá ọ̀sùnlẹ̀ náà lọ́nà àmìlẹ̀ wọ́n dàmú ṣiṣẹ́ láyé òótọ́ ṣùgbọ́n wọ́n wọ náà lọ́nà tó bá dàbí ìyá tó kí wọ́n níṣẹ́ wọ́n lò wọ́n ní ibi ayo. wọ́n dé wájú ọlọ́run wọn bá níṣẹ́ níbi ọba wọn àlẹ́. Ayiwa. Ah, lórí àsìkò òun ara ìrún náà ló bá dé ara àwọn tí a sọ ti náà nìyẹn inú ah, mọ́jẹ̀mú tí ó pàtàkì máa bá bí mọ́jẹ̀mú ọ̀rọ̀ sọ́nà ní ẹmọ̀rí ṣòrótò yàní asíhá wà ṣòrótò alìwòjò ah, wà ṣòrótò alìwòjò wọ ákọwà ní ṣòrótò síhá mọ́jẹ̀mú kírun tó jọ́ràn yàn ó lélẹ̀ ju mọ́jẹ̀mú kírun lálàáfíà ẹ̀rìn nínú lálàáfíà rẹ̀ kí lọ́pàá kò ní pé tí wọ́n jẹ́ ọ̀pọ̀ kírun kírun yìí ò bá ti dé bàbá tiẹ̀ láǹkì nígbà tí wọ́n ṣe dáhàmà lásán torí ẹnu rẹ̀ òun náà ni ọ̀rọ̀ àsìkò wà bàbá olùsọ́lá tó mẹ́sà rọ́ṣà tàfẹ́rẹ́ fásitì wà mẹ́fẹ́rẹ́ tọ́lá ní iná sọ́láta káàná tí alámọ̀mí ní kìtàbà mọ̀kúta ẹ̀rọ tí a ní kí ẹ máa kí ìrè àwọn tí a fi àsìkò sí ẹ̀ẹ̀kan lè kí anyhow bó bá wù ní àbíká bí a bàbá kírun kásìkò rẹ̀ ó tó tó rèé ọ̀pọ̀lọpọ̀ ọgbà lọ́lọ́mọ ń dààmú rẹ̀ nìyẹn láyà ó rí bẹ́ẹ̀ tó ní nǹkan nìkan ó ní nǹkan tó fà àbásìkò ẹ̀sìn ẹ̀wà kọjá rèé bákan náà ni àfi ká fi sí ọ̀wọ́ àsìkò àsìkò ọ̀rọ̀ tí ọlọ́mọ bá sì ṣe fún wa yìí ọ̀rọ̀ mẹ́ta náà fún ìsìlámù fún ìsìn àsìkò tó wọlé gbára àsìkò àárín àtàsìkò ìfẹ́ parí ìfẹ́ parí láwí òkè sí àsìkò tó parí ìfẹ́ parí àlàfo mẹ́tẹ̀ẹ̀ta láti lè kírun ṣùgbọ́n ìtọ́ dájú fún èèyàn òun náà ni wọ́n bá ṣe wọlé gbára ní bá ṣe nínú àdúgbò àdúgbò ibùdó ọ̀sánwó dáwọ́ ìnà ọmọ rọ́dí ọba àwọn ọmọ iṣẹ́ wo ló lórí jù anábì ní alẹ́ ìmọ̀ràn bẹ̀rẹ̀ náà lẹ́yìn náà lànàbì wá sọ ọ̀sánlájú ti awọ́lẹ̀ wà ti hà ká máa bí ẹ̀rọ nígbà tí ènìyàn bá wọlé gbára ìyẹn wà ní kébù èsì lórí gbogbo ọ̀nà sọlọ́bìlẹ̀ ìṣá ìrún ìṣá ká lọ́ọ̀lá òun lórí ju ká máa bá ní kéèyàn bẹ́ẹ̀ náà ni àṣùgbà náà rí ká lọ́rùn náà la díẹ̀ olóore ju kí ó lè wọlé gbára bẹ́ẹ̀ náà lábú náà dúró lọ ìyẹn ní ọ̀dọ̀ àpá tó látàrí ilé ọtí lórí àásùn lè nígbà yẹn bá sí wọlé gbára kásáré kí wọn tí ó bá sí nǹkan mí bẹ́ẹ̀ ìrọ̀ sórí àbí awọ́lá sórí ni àkọ́kọ́ rẹ̀ lànàbí sọ́lọ́lá sọ́lá ló kọ́kọ́ gbà lẹ́kọ̀ọ́ lọ́dọ̀ Jibril wà lẹ́bí sọ́lá tó sọ́lá bàbá ní ìrun wo ni a kọ́ sọ pé ìrun ọ̀ràn yẹn ó tánàbí kọ́ kẹ́kọ̀ọ́ àsìkò ẹ̀ ìrọ̀ sórí náà ìyẹn rẹ̀ yóò máa ṣẹlẹ̀ nígbà tí ọ̀run bá kú ní àtàrí ní pé tó kú sẹ́ńtà sánmà gbígbé sí kọ́ sí ọlọ́nà ilé ìjẹ ọ̀kan lẹ́yìn náà tó bá jẹ́ asúrè nígbà tí òjìjú nǹkan kọ̀ọ̀kan bá ṣe dédé nǹkan kọ̀ọ̀kan tó sì pé àlékún fẹ́rù tó wà níbi ti zúrí nígbà táwọn àsìkò zúrí àfikún òjìjú nǹkan tó ṣe dédé nǹkan ni ìrùn asẹ́yìn tó ń gbà nìyí tó bá ṣe pé mọ́dúrú yìí kọ́rùn bá ti wọ àbí mọ́dúrú náà bí ẹ̀jẹ̀ ní ìṣá nígbà tí aṣáfàbọ̀ ahmar dáàmà sí àwọn pápá nígbẹ̀rẹ̀ mọ́ ń pè mamoko àbí tó jọmọ́ bá ní tasman àbí tó rò ti wọ̀ bó bá ti kú sọ́mà pé àárẹ̀ ọba mọ́ mẹ́fọ́ lókù ní ẹ̀bá gbójú sókè rè ìyẹn ní wọ́n bó ti wọ̀ síbi tó rò ti yọ nígbà náà ìṣá ìtìtó bẹ́ẹ̀ náà ni ìrìn àṣùgbá àmọ́ kí yẹn nígbà tí àfájà rí المقصود بالفجر هنا الفجر الصادق àlùbájà rí tí máa ń bá ilẹ̀ mọ́ tí ó sì tí ó yọ tí ó tún sún padà èyí tí ó gbẹ́rú bá ti lè yọ ìmọ́lẹ̀ dé káàkiri ayé ilẹ̀ mọ́ náà ilé ni agbẹ́rẹ́ àlùbájà rí sọ ilé ìjẹ́ ọ̀kan lẹ́yìn náà fi yáza kíyèsí àwọn rédíò lagos níjọ́n kò rí bẹ́ẹ̀ ara àdàgbàsókè náà ló bí changes náà tó change wọ́n tó change ìtàn náà rí ayé sí tó ń gbẹ̀lẹ̀ lára náà nígbà tí èèyàn pe mọ́kúrú ní ní kíni 655 eh, lásìkò yìí òun ló ti tí ara ló gbọ́ báyìí òun ló ti ṣe kíni òun ló ṣe ń wà ní níta báyìí ní astrometry astrometry bí báyìí wọ́n sì kúrú ẹ̀ sí àlá sọ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ni ó ń gba ìtẹ̀rá pẹ̀lú òun àzáàlì rédíò bọ́ọ̀bà sínú lórí kọ wípé wọ́n ti pè wọn àwọn táwọn afárẹ́ kan sọ ní pé kí ṣe gbogbo mú àṣírò pátá ló wà táwọn ló sì dìbẹ́ nìlé lórí pé ti mú àṣírò lé lórí lọ lórí ọ̀rọ̀ àsìkò sínú lásìkò yìí òkè sí five fifty five five fifty five ni wọ́n ń pè wọn lásìkò bẹ́ẹ̀ dà lásìkò ní òtí ìtó àbà àsìkò sínú òtí ìtó débi pé wọ́n dúbìgbò ti àwọ̀ ní sí mẹ́nu ọ̀rọ̀ nẹ́bí sọ́lọ́ bá lọ́sọ̀lá wípé ah, àwọn èèyàn kan bẹ̀rẹ̀ tọ́lọ́wọ́n bá dáṣẹ̀ rí àfún wọn وانس معلقين بأراقبهم وشقفة أصداقهم يصل أصداقهم دما فسأل النبي صلى النبي صلى الله عليه وسلم الملائكة ما ذنبهم قالوا الذين يفطرون قبل تحلة صومه النبي صلى الله عليه وسلم ولا يري وسوري وسوس وسوكي هو بيري وكود وان ولا كيوجاد لوري كيش ẹjẹ wá ń dà lẹ́nu wọn wọ́n láwọn náà náà tí wọ́n máa ń ṣe kí ni ó tá máa ń túnú síwájú kí sínú tó tó الحديث خرجه الإمام ابن خزيمة في الصحيح وابن حبان في الصحيح وأصفانه الإعلام الألباني ورحمة الله إذا فإيسي أسكوري àṣẹ́jáde ìlú àṣìkò yìí ìsinú wà rí ìgbà bí 5% tó sì mú gbà gbọ́gbọ́ ìsinú ní 555 lórúkọ pé rí ẹgbà sí pẹ̀lú fún ọ ìsinú tó lé ní ẹgbà sí lókè sí ti ọ̀dọ̀ ọlọ́run ó lè rájí padà nínú ọ̀dá sí ẹ̀kọ́ máa pẹ̀lú lẹ́yìn àdásẹ́ ní ìpòlìṣẹ̀wà ọlọ́run جزاهم الله خيرا قلتني غير البيت الجشي تلقني أن لسه الله عليه وسلم وصلاة البيت لا تقبل صلاة حائض إلا بالخمار في الله سبحانه وتعالى رغم ذلك يرى وإذا يوم أبنيته في بلادة كان في جلو خمار الجشي تلقني أن لسه الله عليه وسلم وصلاة أول شيء قواتي وضع شيء محاضرة دي àwọn ní afẹ́sí tí wọ́n dá àwọn ìbéèrè. alhamdulilah salatu wa salam ala rasulillah àtúbá ẹgbẹ́ níbàmú sí ìlàlàáfíà ọ̀rọ̀ yìí lọ́dọ̀ ànábì ni sallallahu alaihi wasallam aláìsí méjì ó ní àlàáfíà àdísì yìí lálàáfíà lọ́wọ́ àrí náà wà fún àtúgbà kò ní àlàáfíà lọ́sọ̀tà ìbánirọ̀ ní ọlọ́ wọ́n fi lálàáfíà rẹ̀ wọ́n fi nílẹ̀ tí wọ́n wọ́n ní sàmìjámi kákanáà ní súnmọ́nà kírímìdì so ní lálàáfíà hadith yìí ó lálàáfíà bẹ́ẹ̀ náà jazakumullahu khairan wọ́n ní ìjẹ́ sí dandan ni kí wọ́n fi aṣọ ìráàmì kí wọ́n fi sin òkú bákan náà wọ́n ní ìjẹ́ tó dáa kí a máa kírun lẹ́yìn ẹni tí wọ́n máa ń mu ọtí كما قدر بسم الله الامر امركم وحمل حملكم السؤال لا شنو aṣọ aṣọ aṣọ ara mi aṣọ ara mi káàkiri sínú ọkùnrin sí ẹ̀dà dání lẹ́sẹ̀ tẹ́lá ọ̀ nígbàtí ò bá já sí pé ẹni ẹ bá aṣọ yẹn kú wáyé pé nígbàtí ṣiṣẹ́ hajj ló bá bá pè aṣọ yẹn náà ni a fi sí ilé jẹ́ ọ̀kan kódà kí ẹ̀jẹ̀ wà lára ẹ̀ lọ́dọ̀ tí onáwọn orí sí bá ṣe rí nínú sí ọmọdé wọn Muhammad sọ̀rọ̀ sọ̀rọ̀ ṣùgbọ́n tó bá yí pé orí tí wọn bàbá wa máa ń ṣe lórúkọ pé aṣọ ìránù wọn náà fi ṣe hajj rèé ó dàbò jẹ́ látàyé ọdún bíi láyé Akíntọ́lá ńlọdí àdọ́rin ọgọ́ta ọdún sẹ́yìn sí wọ́n mọ̀ tọ́jú ẹ̀ wọ́n máa fọ́ wọ́n máa lọ́ wọ́n máa kọ́ pamọ́ sábẹ́ láti wọn àbí inú kọ́ńbọ̀dù wọn pé mo bá ti kú o oníkẹ́ fi sin ní o wẹ́ àrùn tí ó burú bíi yẹn tó ń kọ́ fi sin òun ló fún yẹn wọ́n lórúkọ pé ọ̀rọ̀ ẹ̀yà ní o ẹni bá ti lọ sí yá ní o aṣọ ọ̀láwọ̀ ẹ̀lá gbọ́dọ̀ fi sí o ṣe kí ló sọ lọ́rọ̀ yẹn bá ló sọ fún aṣọ ọ̀ráàmù wọn dandan gbé wá sílé lọ́rọ̀ <laughs> pé ju sílẹ̀ ní mọ́ta gbogbo yìí ni bàbá wa ń ṣe ni lórúkọ pé wọ́n bàbára kí ni wọ́n máa ń bàbára sọ ẹ̀yìn kí ẹ lọ fásọ yìí hàn wọn nígbà àwọn ẹ̀yà wa tẹkínẹ́kì àgbẹ̀lẹ̀ mọ́tò wọn tàbí kí máa ń ṣe látara ìfapọ̀ àbú tí wọ́n kà nípa gbèsè ayé ọmọ rẹ̀ lọ kàtọ́ pé ìfẹ́ kírun rẹ̀ ní kírun gbà tí náà ń jó nìkan lè fi hàn iná ẹni iná bá kú ìyẹn ló fata náà fi máa ń ju ìfẹ́ kírun sọ́run káàkiri àti mọ́ṣkìlà ní mọ́ṣkìlà tó lẹ́nu ọlọ́gbọ́sà ni wà ní adìyẹ lórí ni kùrọ̀ fásitì wọn kò sọ wọn sì dia, dia, dia, dia. díẹ̀ díẹ̀ tó náà ló ní ní ọ̀rọ̀ bàbá náà ní gbàgbà pé aṣọ náà máa fi ṣe ájì àlùbáríkà kan ti wọ ara aṣọ kò sálùbáríkà kankan tó wọrùn sálùbáríkà kankan lára ewu lásán lè rí mi tọ́tọ́ báyìí pé lórúkọ tó lálùbáríkà lẹ́ni sọ pé kán fi ṣe ilé alẹ̀ ṣe tí ọ̀dà ni àwọn fáwọn ìwà ìbáríkà lọ́nà tọ́lọ́ wọn gbogbo àlegalẹ́sì kábẹ̀ wọn ìbáríkà wọn wọn náà mílíọ̀nù àníwá ìṣirikì asìlá ìran kan ló kéde òkè ní ẹ̀kọ́ kéékèèké ni gbogbo bí ẹ̀kọ́ fẹ́ ń wà òkè ṣùgbọ́n lọ́wọ́ pé àtàwọn wíṣì lórúkọ pé lọ́wọ́ wu ni ọlọ́run fèrè wa wọ́n ah, fi aṣọ ìdáhùn mi sinmi yẹn lọ́rọ̀ tó sínkù ni bí àbá rí tọ́ pé kí ètí ìbúdọ̀ bí ọ̀kú ẹ̀ òwúrọ̀ ìdìbò náà lè lọ́wọ́ sáà fi wà sínú wa sí yá pé òní ẹbí sinmi tí ó sì fi pe yóò àásìkiri àbìsìrì mọ́tò bá fi ní fẹ́ pèké o láti mọ̀ pé bàbá yìí ní nǹkan tó jáde tó lájẹ́tì pẹ̀lú aṣọ ìyáàrùn ẹ wá sọ bíi kan ẹ wá sọ bíi kan sọ ìyẹn jẹ́ bí ti jẹ́ lórí ìmáàmù tí mo ti yára ìmáàmù fasikan ìmáàmù kò kú ìyẹn àìyànrú wọn aslan ní ìmáàmù tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n a ti ṣe mistake ni bóyá bàtà ìyá tó lọ́wọ́ ya ìyàkú ìyàmọ́ wa lọ́wọ́ àbí ìmáàmù yẹn ṣì náà ìmọ̀ mi ń pa ìyá oríṣiríṣi nǹkan ló kó ṣe ìmáàmù tí ń sá pápá ìmáàmù tí ń mú sìgá olùkànjọ́ kan ní ìlọ yìí ní lọ́bí ogún ọdún sí gbà kí o dá wọ́n ti kọ́lé ibi gbà mí gbà ní o pẹ̀lú láwà ní ibi sí lọ́ra o tó torí ẹ̀ gbogbo orí yìí ni kò wá fi tó irú àwọn ìmọ̀mù yẹn kò sáàpù ni wọ́n pe èrú wọn ayé àwọn ni mọ̀mù asìlán bàbá wá sí wọ́n yẹn rí àbá kọ̀mìtì sọ̀rọ̀ bó lẹ́sìn yọ ilé tí ẹwẹ́ lórí fún wọn. ìmọ̀tara yìí pé àdéyé àwọn bá ju bàbá wọn lọ rí ìpínlẹ̀ Yorùbá bàbá ni wọ́n pe o ìgbèrè bá ní ẹyẹ ọ̀rẹ́ ibi tí ó tẹ́yìn ẹ̀bọ́ rí ẹ̀jẹ̀ ó sùn lóbi ó ṣe wáyé bí ọ̀wọ́ tí ń ṣe náà nù ẹ̀bí ilẹ̀ bóyá abẹ́rẹ́ kẹ́yìn àwọn mùsùlùmí wọn sùn lọ́nà kọ́nà bí táwọn yìí à ń wí bẹ́ẹ̀ náà ni bá a bá sì máa wí re látara ẹ̀kọ́ tá a rí kọ́lọ́dọ̀ ẹni ṣáájú wa àwọn máa mú mi lè débi pé àwọn màtá tó ní lẹ́yìn ọkọjá tó ní gbàgbẹ́ ẹ̀ka ẹ̀jẹ̀ ó sùn ọlá bí ẹ̀dẹ̀ kàrẹ́ tó sáà òní wá wọ́n lásìkò lóòótọ́ ṣùgbọ́n ẹ̀bá ti ṣe aláàkùbárúbá yìí ó ti náà wèrè tí ẹ̀ ọlọ́gbọ̀n kan sàdẹ́wò bẹ́ẹ̀ ní òṣèlú àwọn ọmọ ẹ̀ka ẹ̀ka fi iwájú ẹ̀ fílẹ̀ so ìyẹn jẹ́ ọ̀kan ìyẹn nu ṣùgbọ́n ìtòfin dájú tó bá fagídí mú wa báyìí náà ká kú lẹ́yìn ẹ̀ka lọ kí n gbòmí ní sọ pé kò ń jásòrò ó kò lọ́nà yóò tó jásòrò yà fún bẹ́ẹ̀ ṣùgbọ́n kan bẹ aṣòro kò lọ́nà ni wọ́n àtúnṣòro yà kò ní wọ́n bẹ́rù yẹn náà bá tó sẹ́yẹ gbogbo ẹ̀lú ti ṣẹlẹ̀ láàrín mùsùlùmí àbẹ̀lúlá ìbúnà mọ̀sánwọ́ di kọ́lọ̀ kó bá ní pọ́nkì ó ti kírun lẹ́yìn ìmọ̀ ọmọkàn ní sàábẹ̀ ẹni tí ń sọ̀rọ̀ ẹni ẹ tó ti gbá kùtù pé òun àwọn kúbá àti gẹ́nà pé ní àwọn tí wọ́n jẹ́ ẹni dáṣà mùsùlùmí ó ti kírun àṣùbà ní fọ́rakas nígbò sálámà tó lọ́wọ́ sọ pé ẹlẹ́kùn àdígẹ́ tó fi lé mọ́ sí nígbà tó ní kò lè ọtí lé kó tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà pápá tó fi kún náà ọtí tọ́ mu ní iṣẹ́ òun bọ̀dẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ ara yín pé kí ló lé fi gbùmọ̀ sí fi tò sẹ́yìn irú yìí àwọn sọ pé sẹ́yìn yìí àjẹ́ ìwúrú yìí zúwú ló ń kí o ìwé àgbẹ̀rá kà mẹ́jọ ọwọ́ rẹ̀ tó sẹ́yìn ẹ̀ ọwọ́ yà lè dùn kan rẹ̀ kí níbẹ̀ bá kì tiẹ̀ tán ni ẹ kì tiẹ̀ lè kì tiẹ̀ lọ́nà tá ń sọ yẹ ẹ̀mọ yẹn tó pa tó kù so gbogbo náà sọ ní kámọ́jọba lójijì àwọn àdúgbò kan lè pọ̀ sí ọ́dà lọ́ àwọn kìí kan ṣe ṣé àbíkẹ́ náà pẹ̀lú olóyè àti pé ibi Korea lásìkò ìjẹta mọ́ ètò ń gbọ́ news yẹn ẹni tó kó jàpá rẹ̀ fún pé kọ́ máa sin àwọn ọmọ jàpá wá kú mélòó kan lọ́wọ́ ẹ̀ wọ́n wá béèrè pé wáyé tí ìjàpá fi kú wọ́n sọ pé ẹ̀yin náà mọ̀ pé gbọ́n wà láàyè náà ò sí nínú ìlú lásìkò ìkíní kan program ti ṣẹlẹ̀ nínú ìlú kò jẹ́ kí oúnjẹ náà fún wọn kán lè tọ́jú ìjàpá dáadáa rẹ̀ ó sì ní kán lè pa lórí ìjàpá kú ìbẹ̀ náà mínísítà ìpàjẹ́ òsè ní ti bí ayé ṣe lajú tó náà ní mo sọ yí ìsọ̀rọ̀ oṣù méjì mo sọ oṣù mẹ́ta tẹ́lẹ̀ wà ní democracy era àwọn èèyàn ń lo yíkò tó ní pọn àwọn mínísítà ìní wọ́n ṣe mítìn ní ọ̀dọ̀ bí lórí ọ̀yẹ́ tí wọ́n ṣe mítìn ẹ́ ìkàtọ̀ pé bí a sọ̀rọ̀ ìkànnì wọn rẹ̀ rí àná rẹ̀ ló tó jẹ́ ẹgbẹ̀rún pẹ̀lú ọlọ́pàá sí wáyé tó tàbọ̀bọ̀ látara pé orókùn wáyé lásán èlé ọmọdé mi ṣe mítìn ní ọ̀ṣùn makánà àfúsàwọn fi makánà yẹn ní ìlà wọ́n fira wọn sípò ọlọ́run fáwọn èèyàn wọ́n sì wọ jáde wọ́n sì lọ pa instantly kéèkì sí nǹkan tó sọ un rí nǹkan tó sọ wọ́n lo wọ́n gbogbo ara bẹ̀rẹ̀ wọ́n lo ikọ̀ burúburú tí wọ́n mùsùlùmí lọ́dọ̀ wà ní chadi wọn ti ṣáínà láìpẹ́ iná rí wọ́n sáà náà fún mùsùlùmí kan náà ló kan tó gbọ́dọ̀ gbà rẹ̀ bí wọ́n mọ̀ fún wọn mílẹ̀ láti mórí agídí àtúntò ah, bá ti ṣe inú kan mú lágídí àbíkọ́ fọ́sálùkì àmọ́ ìbọ́sẹ̀ tó gbórú àwọn ọmọ nígbà ní owó wa kọ̀ndíṣọ̀ tá a mùsùlùmí bá bára wa rí àmọ́ bó láti kí ṣùgbọ́n lé nìrú yàrá alhamdulillah ọlọ́run fèrè wa nàìjíríà aládáadáa tó sì kú lára wa bàbá ti ní mú mọ́mú ilé mọ́mú nípa rẹ̀ mọ́mú ìtẹ́ sápápá dá sápù lẹ́yìn ẹ̀ ìbàdàn ọlọ́mọdà lẹ́yìn tí ìbàdàn rẹ̀ nìkan bàmú yìí ni yóò wà kan mọ́ tá rẹ̀ ìkọ́tù lọ́kàn bí ìfẹ́jọba kí ọmọ mọ́sálásì torí àwọn ọmọ mi kí ọmọ mọ́sálásì pọ̀ kọjá irú yìí ọlọ́run kó ìsọ́dọ̀mọ̀ ọ̀fẹ́rọ̀ fún awal komunitas tàbá sì ní ìbéèrè ká máa láǹfààní àti ẹ̀kọ́ a ní àǹfààní àti ìfi ẹnu béèrè ní wọ́jú ìtàlẹ́ rẹ̀. orí kọjá tẹ́lẹ̀ mo bá rí pé àbádá ni ń gbọ̀n èyí mo ti lọ gbọ́n sọ́kọ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ ẹ̀rẹ́ ẹ̀rẹ́ tó kókó mẹ́ adéjìyàn bí lọ́kọ́ lọ́n sí gbọ́dọ̀ ètò kókó bí tẹ̀lé ètò ìdílé láti ní oṣù méjì lójú kókó mi gbọ́dọ̀ wà adéjìyàn ẹ̀tí débẹ̀ ẹ̀mí ti adébẹ̀ máa kó mi ọ̀nà ẹ̀rẹ́ kan ní ìwà rẹ̀ yẹn ṣe mo fẹ́ gbé ìkan fún mi àbísọ́mọ́dún ẹ sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ nípa ṣé àfihàn ní àǹfààní láti kọ wíìlì ìpínlẹ̀ bẹ̀rẹ̀ pé ìkọ wíìlì ṣé ó lè wà bàbá àti kí wọ́n fẹnu sọ àbí kó wà ní meeting hall láti fi mọ́ one two ṣé kẹfẹ́ náà máa ń ní àǹfààní láti ṣe wíìlì bí tó bá ní ẹbí tó jẹ́ mùsùlùmí kó ṣe wíìlì pé ní mọ bí abábá lọ lórí tí n pé kí n bá lọ kí ẹni báyìí kó ní àwọn kọ̀ọ̀kan báyìí ìjẹ́sán àti alórí àlùwàsí ìyá àìjẹ́ bá ìṣàlàyé ìwọ̀nba òfin díẹ̀ tí a bùkátà sí nígbà náà ni a fọ́ wa wọ́n ń gbèrè tó wáyé nísìnyí a tún fẹ́ ọ̀rọ̀ lórí ẹ̀ díẹ̀ alùwàsíyà níta bẹ́ẹ̀ òun ni kéèyàn ṣe sàárà nínú dúkìá ẹni kéèyàn tó kú ṣùgbẹ́ tá a fẹ́ ṣe sàárà yìí fún kò ní láǹfààní àti lè lo àti lẹ́yìn ikú wa dákò sàárà lọ́gbọ̀n wá sí rẹ̀ náà a mùsùlùmí gẹ́gẹ́ tá a máa ṣe fún àwọn tí ò lẹ́tọ̀ọ́ láti jogún títí náà ó lè jẹ́ ìtàlẹ̀fẹ́nu sọ ó lè jẹ́ tí a máa ń kọ ṣùgbọ́n èyí tí ó múlẹ̀ jù ó lè dábàá kọ títí èsì àfi tó bá dá sí pé ẹni tá a fẹnu sọ fún kì í ṣe pé ẹni ẹ wà nínú àwọn ẹni tí yóò gba wàsíyà títí náà tó fẹ́ ṣe wàsíyà títí bí àpẹẹrẹ ń sàfẹ́ ṣe wàsíyà fẹ́ àwọn aṣọ fún bọ̀tẹ́ yóò tó tí òkú wá kú tán òun náà ló ń sọ pé òkú ní fún mi ní igi ní òun náà dẹ̀dẹ̀ fẹ́ fún so ìyẹn ànígbà ẹ̀ wọlé tó ti ànígbà ẹ̀ bọ̀ tó bá sọ fẹ́ nìkan nípa ẹlòmí òkú ní tó bá ti kú ẹni báyìí báyìí báyìí kẹ fún ní nǹkan báyìí ó sọ fún mi ló fi ṣe wà sí ẹ̀bẹ̀ so irú yẹn àmì ṣe ṣùgbọ́n ká kọ́ òní àdísì wáyé lórí ẹ̀sìn tó ń láwọn afá náà máa ń sọ̀rọ̀ rẹ lórí jù tó ti yé so ẹni àwọn tó wà sí yàmá fìlẹ̀ wáyé lókùgbà tí ó bá ti tako òfin ọlọ́wọ́ bá ọ̀ràn ẹ̀ní káàmù ṣe tó ti yé na ṣe kéfèrí wá lè ṣe wàsíyà fún mùsùlùmí kéfèrí tó kú tó sì lọ́mọ tó jẹ́ mùsùlùmí ọmọ yìí ò lè jogún ẹ̀ irú àìṣe ṣe wọ́n lè ṣe wà sí àtún pé ókè o ìtí nínú dúkìá mi o bá mi fọmọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá mi fún níbẹ̀ o àwọn àfáà àwọn lọ lórí pé èyí tó dá fọmọ ìlú kó mọ́ gbà jésì torí pé ọmọ yìí kò sí mọ́ fẹ́ ṣí àtọ̀ láàrin wàsíyà àti ogún lọ́dọ̀ bàbá rẹ̀ tó jẹ́ bàbá kékeré òsì ṣùgbọ́n tí bàbá bá fún ọmọ kó tó bàbá kú bàbá kékeré tó fún ọmọ ọmọ ẹ̀ náà ó lè fún ọmọ rẹ̀ lẹ́bùn ó lè fún ní nǹkan ṣùgbọ́n ní ọmọ wa rẹ̀ pé kíní ni tó wá fi lè kọ̀ọ̀ká rẹ̀ bẹ́ẹ̀ ní ètò yìí sí ọ̀rọ̀ onímọ̀ ni pé ọmọ òní ọmọ òní tẹ̀lé torí pé àwọn ta ni ó jogún gangan àwọn tọ́lá lẹ́tọ̀ láti lè jogún jogún ẹni yẹn so kèfèrí gan o lẹ́tọ̀ láti lè jogún kèfèrí kèfèrí kó jogún kèfèrí ààrin pínpín ààrin nínú òfin ọlọ́run so bọ́n ṣe fẹ́ pín láàrin ara wọn ó pín pín wàsíyà náà títí so mùsùlùmí ò lẹ́tọ̀ọ́ láti báwọn pín nínú àfi tí bàbá rẹ̀ bá ti fún kótókú so tàbá ní bàbá tí ì ṣe mùsùlùmí ìrẹsìn ní tàbá fẹ́ gbà nínú dúkìá rẹ̀ ká èdè ká bá ṣe gbà kílọ̀ <laughs> kó tó kú ìyẹn ni tí ó ní rẹ̀ dùgbọ̀ láàrín náà lórí ọ̀rọ̀ wàsíyà pàdé wàsíyà gẹ́gẹ́ bí àwọn àpá ṣe ṣàlàyé fún bó ṣe rí náà nìyẹn kí a kọ́ lẹ̀ ó ní àdéhùn gbé wá bí àwọn afáàṣì sọ fún wa tó burú káfíń wí ni wọ́n yé wa tó kò burú ìjọba ìfẹ́ tá a sọ fún yẹn tó gbóná nǹkan yìí ilé ẹ̀sẹ̀ ni tí ó lẹ́tọ̀ọ́ sí nǹkan yẹn gan tó fẹsẹ̀ kí ni o tó náà fẹ́ gbà lọ́wọ́ sọ fún wọn ní ẹ fún mi ṣùgbọ́n títí Islam fi wọ́n wá sí ìyàwó kọjá kánà kọ́nu dúkìá ẹni nìkan gẹ́gẹ́ bí àdéhùn wa sọ ìmọ̀sùlùmí pé kò fi ń bá mu fún mùsùlùmí tí ó wà kọjá lé lórí rẹ̀ tí ó wà sí ààrẹ ìdí sí lábẹ́ pílò rẹ̀ tí ó máa fi sùn báyìí sọ̀pọ̀lọpọ̀ wa ká mọ̀ rírì pé nǹkan bá kọ fún wa tí máa gbà lógún bóyá bí òyà bí tètè tí ó jẹ́ àǹfààní ayé tí wọ́n kọ́ lẹ̀ fún mi látara pé mi ìlé jogún òun nìkan náà ń pè ní wàsíyà rárá o ìgbà lọ́pọ̀lọpọ̀ apá kan rèé wọ́n gbà pé ibi ó ti bẹ̀rẹ̀ kọ́ bí wàsíyà ti bẹ̀rẹ̀ òun ní kíni o òun ní ká sọ àsọ́ọ́lẹ̀ irú ìtì Ibrahim àti Yakub tí wọ́n sọ fún àwọn ọmọ wọn tọ́lọ̀ sọ lọ́sọ́ tó bá fọ́rọ̀ wọ́n sọ Ibrahim banihi wa Yaqub ya bunayya ẹ́ ماذا تعبدون من بعد قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون إذا ibi wàsíyà ti bẹ̀rẹ̀ náà ọba bẹ fọ́ kìí ṣe tọ́ fún ọmọ ara ìjọ àbá sọ ń ṣe ara wàsíyà náà wọ́n bẹ̀rẹ̀ láti rí pé èmi lágbájá kìnní báyìí wà sí ìyá báyìí wọ́n kọ́lẹ̀ ọwà wọn náà ilé tèmi ó tó sùn lọ wá ilé tó bá áàdì tó kọfà tó nípọn dáadáa oyé àbíyí wà dé ti ìjọ kọ̀ọ̀kan tó bá ti ń kọ nǹkan kọ̀ọ̀kan wà sí mọ́ fi nature rẹ̀ sí tọ́ba wá kọ́ ana fulani bunu fulani bunu fulani èmi ni lágbájá ọmọ lágbájá ọmọ lágbájá muslimon eh alamadi abi ali sunnati wal jamaa point oyé àbíyí so àsọsílẹ̀ mi fún ẹ̀yin ọmọ mi ò ní pé wala tamutunna illa wa antum muslimuna sunniyun ẹ gbọ́dọ̀ kú láyé àfikẹ́ kú sí mùsùlùmí nàmbà wán kẹwàá dín súnà nàmbà tù lóyà bí òye tọ́ gbogbo ẹnikẹ́ni tó bá lè yí ẹsẹ̀ padà nínú oníire ọba tó láàárọ̀ tó lọ̀sán tó lálẹ́ kò ní kí ọ́ dáa fún o nínú ìwà fi bẹ́ẹ̀ ní gbogbo ibi tó bá lọ pátá ìlera ní ọmọ àpapàdé tó bá ti lè kó ní ìsìláàmù yìí o tó fi súnà nàbí ilẹ̀ o kárí bá ti ṣe kárọ̀nà gbígbà kò ní jẹ́ tiẹ̀ o ọmọ ọmọ torí torí wàsíyà rẹ̀ onípa púpọ̀ bá jẹmọ́ tó o bá ṣe bí àwọn èèyàn ní ka wàsíyà rẹ̀ mú ẹ̀ kankan lọ́lọ́nà sọ pé wà fún bàdàlà fún bá di máa sẹ̀mí àwọn lẹ́gbẹ̀ẹ́ ọ̀ka sí ilé títẹ́ ní bá ṣe ń jẹ ìyá rẹ̀ mọ̀ lé à sọrí tó o bá ti ẹ̀mí kan tíra ìdé díẹ̀ rárá sákòókò fi àwọn ìpè lè kò fi máa jẹ alọ́kọ̀ kan ọba ti kọ̀ kan tán kọ́ tó fún fústọ̀ wà fi tọ́ba ti rí bá mi ìjọba ní tíráyà ti tọ́ títàn ní tọ́ṣe rárá nípa kútán lẹ́yìn yọ ìdí ní ẹnikẹ́ni tó bá gbé agbada kan náà ọlọ́mọba ò bá ti ṣe báyìí báyìí fún wàá fi yẹn náà sí wọn ní tíráyà rọ́bà pé náà bá tíráyà ní bá fún àwọn lásán bàbá wá sì sọ ẹnu ní ọ̀ká mi ó bàbá wá sì sọ ẹnu ní ọ̀ká mi ẹ̀yẹ ayé lè fi wá rí kíṣe ló ti rí fún ètí ó rí padà ń bọ̀ wá ṣùgbọ́n díẹ̀ tí ń rí lásán yóò gbà pé èpè ti ṣiṣẹ́ yìnà lára sotori ẹ̀rí ọ̀rọ̀ wà sí ẹ̀rí onígun púpọ̀ yẹ́lá náà bí sọ́rọ̀ lọ́nà sàlá ó fi yé wa nínú hadith wípé ká máa fi súnmọ́ ní àríwá ní ibùdó máa já pé tó kú bá kú ẹ tán bá ń sunkún lẹ́yìn òkú yẹn rí yẹn ni ẹni àwílù ẹni wàtúbò kéyìn ó máa pariwo ẹ káyọ̀ máa sọ̀sọ́ kú sọ gbogbo yẹn ẹkún burúkú ní ìṣẹ̀lẹ̀ ìsìlámù òfu ara mọ́ omi bọ́ lójú ní kò sí tó burú mẹ́ ẹ náà anábìlẹ̀ ní bábá ń sọ̀rọ̀ kú yẹn lẹ́yìn ikú ẹ̀ rí yóò jìyà mọ́ sáré pẹ̀lú àdísù ẹlẹ́sìn sọ̀rọ̀ yóò jìyà mọ́ sáré máa fọ́ àwọn wò pé ta ni ó sẹ̀ ta ni à ń jẹ níyà kúránì sì ní wà látẹ̀sọ̀rọ̀ wa sí ọ̀tọ̀ wẹ́sọ̀rọ̀ kòkòrò a ní fi ọ̀rẹ́ nìkan kábi mú ẹnì kejì ẹni tó bá dáràn bẹ ní òrè ìwọ̀nà rẹ̀ táwa ní sọkún láyé ta là ń jẹ níyà lọ́rùn wáyé àwọn afáfà ọ̀rọ̀ yẹn mọ́ra wọn lọ́wọ́ ṣùgbọ́n èyí tó ń lékè lọ́rọ̀ àwọn afá ni pé kò gbọ́dọ̀ má rí bẹ́ẹ̀ torí pé nígbà tí bàbá wọn jọ ń bẹ láyé kò fi sínú àkọsílẹ̀ rẹ̀ tó yẹ kó fọ kó tó kù láyé pé ní mo bá kú tẹ́ bá lè ṣe òun owó nítì yóò tẹ́lẹ̀ dá yí òun owó nílé gbogbo ẹ̀ṣọ́ sọ fún sọ lọ́rùn rẹ̀ ẹni bá ṣe bẹ́ẹ̀ lẹ́yìn ikú mi ọba tó láàrin òní jọ dáàbò tó lọ́ọ̀fẹ́ tó láàrin òní jọ yẹn kalẹ̀ ah wọn ni náà lọ́wọ́ tí wọn náà bá ti ṣe irú yẹn rìn wọn lẹ́ni tó bá ti kàkọ́ lẹ̀ pé ẹ má ṣe ẹni yẹn fírì ìrìn jìyà náà bá ní ọ̀sẹ̀ nínú ìlú ṣùgbọ́n ọ̀sàsọ́ọ̀lẹ̀ ọ̀fẹnusọ́ fábálẹ̀ ọ̀tọ́kọ́ ọ̀ríkàfẹ́sẹ̀ bàbá sọ ọdún kúrẹ̀ lẹ́yìn ikú rẹ̀ ọ ní pàṣẹ déjì ya nọ́sàárì ọlọ́mọsíwárí ní ìyá orí ẹ̀kọ́ nǹkan tí ó bá máa dá tó máa dá lẹ́nu ẹni báyìí mo jẹ́ lówó kọ́tẹ́lẹ́ tó jẹ́ wọn náà ẹni báyìí jẹ́ ìbí náà kíní kan gbogbo ara gbogbo ara ẹ̀ bọ̀sùn yẹn bá kúkú ṣe yí sójú ọ̀nà ọlọ́run nínú tí òní jó best press wọn ló àdìjẹ́ náà bẹ́ẹ̀ lẹ́gbẹ̀rẹ́ sí best press wọn gbèsè jẹ́ kan nù ẹ̀ gbèsè jẹ́ kan nù ọkùnrin kan ti gbé kalẹ̀ báyìí kan ti gbé kalẹ̀ lánàá gbọ́n gánà bí kírun sí la ọkùnrin kan sí ní ìyọ́ sí ọlọ́run kó jẹ mí ní dínárì méjì àtọ́ anábì ní ẹ̀yà àtòkú ní ẹ̀yìn lẹ́ni ra báná bí sì fẹ́ kún bẹ́ẹ̀ àbùkọ̀ báyìí lẹ́ta rahmatulahi alayhi olóòtú anábì padà gbé yóò sí ọlọ́run ọ́ kí eléyìí sí ọkùnrin yìí la sọrí dínárì méjì tó jẹ aláyè sọ̀rọ̀ anẹ́bí tí a lọ́dún ọ̀pù jẹ́ gbèsè mọ́ àbúkọ̀tà àdàmì jẹ gbèsè bá anẹ́bí sí yáfí ìrọsí lálọ́dún náà wọ́n ní láti lẹ́tà bàtà anẹ́bí bí ọlọ́dún anẹ́bí bá ti pàdé bàbá yìí wọ́n béèrè pé bó ni dínárì méjì tọ́ wí só yóò ti ṣe ẹ̀rí níjọ́ tó lóun ti sọ́ọ̀rẹ́ anẹ́bí ní flesh àbí ẹ̀ntọ́ àdẹ̀bí ní skin òkú yẹn rí awọ rẹ̀ ó sẹ́ bẹ̀rẹ̀ sí ní tuntun nù sàárè ẹ̀ sòtòrí ẹ̀rí ara ń táwọn ọkọ̀ ọ̀lẹ̀ náà nù èyí kan ti pé ọmọ mi lẹ́yìn òbí ju kó àbúrò mi rí ẹ bá ń fún ní mọ́tò kan bá fún wọn kí nìkan kọ́ àwọn bá kọ́ mi tó le jù yẹn lọ nílé ọ̀rọ̀ àlámọ̀ yẹn sì ó wà rẹpẹtẹ káàtó wá kọ gbogbo àwọn yìí náà orí mùsùlùmí ò wálé ayé pé káàkàn wá káàkàn kú mbẹ máa kè fèrè náà ṣe máa ṣe kíni o máa ṣe ń kú mbẹ lọ́nà fi bùn wọn lépè náà nìyẹn ìyá ọlọ́run bá wọn sọ ọjà kó mú ó sì wọlé tí ó dáwọ́ gbọ́dọ̀ tó bá wà lọ náà títà wọ́n tẹ̀ tó fa ìyàrá wa bọ́ sáwọn ẹtí òkè rẹ̀ so bí wọ́n lè bẹ̀rẹ̀ bí adé ń gbélé àrídùn òfin kírun ọmọ rẹ̀ ẹ bá advance kò ká ní àádùn mọ́ kírun bàbá àrídùn kírun lọ so ilé bá ẹsẹ̀ máa lọ lẹ́yìn lọ fún un ẹgbẹ́ lẹ́lẹ́kì ní bí àsìkò iṣẹ́ rẹ̀ so wọ́n sọ ní lóṣù bíi àwọn ẹgbẹ́ tí a kà yìí lọ́wọ́ dẹ̀ káàrẹ̀ ìdúnà sí ti àwọn ẹni èyí wà wọ́n ni àna ẹni tí abájọ́ ń gbélé tó jọkùnrin ta ní a ah, èyí ò kí kírun ó lóun mọ́ ń kírun so àgbà bẹ́ẹ̀ torí pé pèlè mùsùlùmọ́ jẹ́ olóòtọ́ ni ó yẹ bí láti bóyá kò kí níbi tá a ti máa rí ó yẹ bí ó ń kí ń lé ẹ̀ẹ́dọ́ ń kílé náà ó sì ń kí ṣùgbọ́n ẹlẹ́ṣẹ̀ ni ṣùgbọ́n táwọn bá padà wá rí pé ẹni yìí kì í kínu ó kàn ń sọ kálíbà mọ́ ṣe wà sí fún ọ tó ṣe bóyá ń sìn ẹ̀ẹ́dọ́ Sunday àbí wọ́n declare public holiday tó dẹ̀ wà lé throughout àbá ẹ̀kínu mo ń kí amúlẹ̀ ti kí àrí mọ́ síláṣì ní ẹ̀kọ́ ọkùnrin ni ẹ̀ẹ́ tó tó bá sọ pé ah ẹ̀ẹ́ mo kí ń lé ni àwọn àṣeṣùwà ṣe wá sí jẹ̀mọ́ ṣùgbọ́n ẹni àgbàgbó tó sọ ní tó ti ṣùgbọ́n pàtàkì bá ti mọ̀ tásìrí òtúsíwá lọ́wọ́ tó ní ó sì sọ àwọn afọ́rí fíkì wọn ní alẹ́tọ́rọ̀ sẹ́yìnlẹ̀ àdílà ẹni tó bá confess fún rẹ̀ pé báyìí ni mo ṣe rí kò sẹ́rì kẹta tó máa mọ́ so lọ́pàá tó sì sọ fún ẹ pé ah, òun mọ́ ń kírun ẹ̀ tó àwọn sì mọ́ àmọ́ òun láti mọ́ bá ti wá lọ so yẹn ni ti ká má ti gbé ìdájọ́ lé so ká gẹ́gẹ́ bí mùsùlùmí jésù so a sì máa bá lò ní pípé mọ́tàbá padà wá rí pé wọ́n ń kiri lé kò kí ń kí mọ́ṣíláṣí ẹni tá a súnmọ́ tá a mọ̀ fún ní ìkìlọ̀ ní mùsùlùmí náà ni islam rẹ̀ sì pé kò dẹ̀ pé ìmọ̀ni rẹ̀ nǹkan kò tó ìmọ̀ni àwọn tí wọ́n kí irun jẹ̀mọ́ nígbà tó bá ti gbọ́ ìpè náà àsìkò ṣe tó sì rí mọ́kàsì ní kò tó bẹ́ẹ̀ bóòdì náà ṣe wá ṣe àfàdóníkàlùkù wa tí a fi ń wá sí wá sí náà nìta tó wá sí hálpọ̀ nìyẹn ìtì tó lé akéwà akàwé akàwé a sì lè máa wá sí korún yìí tó rọrùn ni wàlá ó rọrùn bẹ́ẹ̀ nìkan bá ní aago mẹ́jọ ìkan lágbo wọ́n náà gbó fúnra rà ní jáde kó wo ìtì èsì bẹ́ẹ̀ ni dọ́lọ́sì fẹ́ kó ní kálùkù wa ká wà ní ẹ̀ lọ́lọ́wọ́ kò fi kí ṣe kò fi kéwú ṣe fún kò fi wé ṣe fún bá kéwú àmọ́ bá kéwú àmọ́ bá kàwé bá kàwé náà àmọ́ tó ti ní ìrún ìṣá yìí ó ti di 5 minutes to eight. Five minutes to 8 olùṣá ìwọlé àwọn tó pèlé 8:30 ó lè káàrùn náà bọ́sítà kò lè rárá tí oòrùn bá tẹ́bẹ́bẹ́ kí mọ́gírìdì abọ́ oòrùn tó dàbí bọ́ọ̀lù yẹn tó bá ti parẹ́ tó bá ti wọlẹ̀ táàrí mọ́ á fi àmì pupa kan sí ààyè tó ti wọlẹ̀ yìí so ìwọlẹ̀ abọ́ yìí tó tàbí pé mọ́gírò ti wọlé lọ́pọ̀ta bá ti rí àmì pupa yẹn níbẹ̀ a sì wà lásìkò mọ́gírìbì táà bá ti wá pupa yẹn mọ́ ìṣá yìí ti wọlé so lẹ́yìn pupa yẹn funfun ló máa wọlé kò ní jẹ́ dúdú tó ti yẹ funfun tó wọlé yẹn ìyẹn ni àwọn ẹlòmíì máa ń ka ọmọ ń sọ pé tí funfun yẹn bá tó wọlé tó ti yẹ tí funfun bá wọlé òun ní iṣẹ́ ìtótó aládùn sọ̀yún fún wa tòdẹ́sì tó ṣẹ́fàkò àmọ́rù òun tí púpọ̀ bá ti rí wọlé bóyá dúdú ní àwọn lẹ́yìn ẹni bóyá funfun ní ìtawọ̀ ọmọ wò nìyẹn na àwọn tó ń lo 830 kí ni táìmì òun ni wọ́n lò yẹ ni kí ni prayer time wọ́n lò Saudi Arabia òun ni 830 náà ni wò nísìn irú èní ìṣá 820 àbí 830 náà pè ẹ̀hẹ́ 820 tó sí òun ni so kọ̀mpútà rẹ̀ lè ìgbókọ̀ tó ṣe máa dáa káyà náà tó sí tọ́bọ́sọ̀ ṣáyọ̀ adì bẹ́ẹ̀ kò sí láì fi ń bẹ́ o adìlé rẹ̀ ní o ṣùgbọ́n kọ́mọ́sọ̀ tó bẹ̀yẹn ló wọlé so àwọn tó wọ́n ṣàkíyèsí ti ní ìtọ́nwò báyìí tọ́nwò pẹ̀lú fìtẹ́tẹ̀ báyìí ó kéré nínú àwọn mùsùlùmí ó kéré nínú àwọn àpá ó kéré nínú àwọn ìmọ̀ ó kéré nínú àwọn dàdánì tó wù ìfẹ́sì so ká má wò pé bí mọ́ríkàsì sọ báyìí àbí kí n sọ báyìí káwa náà ká gbìyànjú ká wò ó káwo zúrì káwo asiri káwo mọ́gírìbì káwo ìṣáì káwo súbì láàrín àbá ti wò káwa wò síra wọn tó ti yé ìgbàtàwà kan ní 820 àwọn kan ní 830 àwọn kan ní irú àṣùgbà nísìn àwọn kan ní 810 510 àwọn kan 515 àwọn kan 535 èwo ní ká mú gbogbo ẹ̀ títí ìyẹn ni tó jẹ́ kókó fún wa so ní in tó clear sí mi tó sì hàn sí mi jésì al-ilmu inda Allah ọlọ́run nìkan ló nímọ̀ o ní pé ìṣáì ti wọlé before that 8:20 ó ti wọlé ó ti ẹ̀ ti wọlé before 20 ó ti wọlé ní 8 o'clock ìṣáì wọlé ní 5 minutes to 8 tó sí so ní markers. àwọn tó bá ní ìsúnmọ́ markers. dáadáa lámùkòkò ó mọ̀ pé àmọ́ wò ẹni bá ní ìsúnmọ́ dáadáa àmọ́ wò kìí sọ̀rọ̀ tí mú ìkúrò àbí sná àbí àwọn ìlúkúrò kìí sì sẹ́pọ̀ tí oṣù mẹ́fà ẹ̀ ilẹ̀ ṣe bẹ́ẹ̀ ni kìí ṣe gan tí yẹn sọ fúnyẹ̀ ṣe láàrin ìgbẹ́wà tó fi ilẹ̀ a mọ̀ sí lọ ní títí títí

ní àníyàn ìta kò tó parí kùránì lẹ́yìn tó parí gbẹ́rù ibi bíyà ẹlẹ́kẹ̀ẹ́ ní pé ẹni tí bóyá a lè lẹ́ẹ̀kan wó kí èyí léyà tó tí ènìyàn bá kú ṣé ó ní ẹ̀jẹ̀ ní àsìkò èyí sí lára ẹlẹ́kẹ̀ẹ́ta tó afá tí ó ní mọ̀tẹ́ ẹ̀kọ́ náà ní ìtàmádà ẹ̀kọ́ nípa ìtumọ̀ ẹ pé alẹ́ ẹ̀kan ní ìgbé ìtàmádà orí ìbéèrè kẹ́ni ọ̀rẹ́ náà ni ẹyọ kan náà ni ẹbí funfun ẹbí funfun ẹkọ mo ti ẹgbọ́ méjì ló tẹ̀ sọ ti tara ìjà rẹ ti kankan tara ọkọ yẹn náà tarawí náà àwọn tó ń kí tarawí tó sì náà fẹ́ parí kùránì pé òru gbẹ̀yìn mẹ́wàá gbẹ̀yìn ìtìyẹ kẹrin ìmọ̀ ìfẹ́ jọ́sìn látara mẹ́wàá gbẹ̀yìn ó mọ́ mú káwọn èèyàn kan kó sínú àdádálẹ̀ kódà tó pẹ̀lú ní súnà gánà mọ́ fún àdáda ẹ̀ láì mọ̀ ṣé kàlùbáni ọmọ wọn bè lọ́wọ́ yín pé ẹ gbọ́ kí yàn parí kùránì nínú àwẹ̀ káàtún sọ mẹ́wàá gbẹ̀yìn gbogbo ojú ẹ̀ ṣẹ́ẹ̀dì wà fún pé ah, rọmọdánì gbọ́dọ̀ parí odi kùránì kan dà àbánilá asìlámà òfin dèlì kò nípìnlẹ̀ nínú islam wa tó ti yé ó yẹ pé rọmọdánì ló mọ̀ parí kùránì eléyìí ò ní eléyìí ò túmọ̀ sí báà ní gbìyànjú ká ka alukùránì tó ti yé sí but ẹ sáà ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ rọ̀mọ́dá nílé ìfáàtì mẹ́ta mo parí kí ni kí ló lò ń bẹ̀ ní kókó ìtì kí ló lò nínú tó kà kí ni lò lò nínú tó gbọ́ nínú wáàsí nínú wáàsí kùránì ìyẹn ní kókó kìí ṣe iye tó parí sáfà ní gbogbo kan parí parí parí parí bẹ́ẹ̀ ni tó parí sí ni ó sì ń bẹ́ẹ̀ wí ó sì mọ̀ ó tún mọ̀ gánà ó tún lò ó sáfà nílẹ̀ náà mẹ́wàá gbẹ̀yìn Laylatul Qadri òun ni tí ó so oníkálùkù wà dìbẹ̀ lóòótọ́ Laylatul Qadri òru abiyì ni òru ńlá ni tó ju ẹgbẹ̀rún òru ẹgbẹ̀rún eh, oṣù lọ ẹgbẹ́ mi tọ́lọ̀ sọ fún Al-Qur'an Karim tó ṣe déédéé ni eighty three years and four months plus torí pọ́ lọ́ba ní khayrun ó jù lọ ni tó ti yé lábẹ́ eléyìí Laylatul Qadri yìí kò sí mùsùlùmí kan tí ò ní bá Laylatul Qadri afẹ́ni tó bá sùn síwájú kóòrùn tó wọ̀ ó dẹ̀ jí lẹ́yìn àlùfájà rẹ̀ tó ti yé ẹni bá fi lè sùn bífọ́ oòrùn bífọ́ kóòrùn tó wọ̀ àti ó sì jí ó jí lẹ́yìn àlùfájà rẹ̀ òun ló mìsì ní látòlè kọ́dìrì ṣùgbọ́n tó bá kí magribi ó ti bá ní látòlè kọ́dìrì ó tó wá kíṣà iná ó tó wá ṣe tàràwì ó ti bá ní látòlè kọ́dìrì wọn bá tó bá ṣe tó ìjọsìn náà yóò gbà ládẹ̀ lọ́dọ̀ lọ tó ti yé káàkọ́ mọ̀ yẹn káàkọ́ mọ̀ yẹn dájú ọlẹ́wọ̀n sì fi àsìkò tó nǹkan mi láti méjìlá láti nẹ́fílà wá sí yẹ́lá ilẹ̀ mìíràn sọ pé nẹ́fílà ó jẹ́ tí wá kò kan ní sí aago méjìlá nínú tá tó sì gbọ́ yé nìyẹn a ní afẹ́ jọ́sìn lóru afẹ́ yẹn nẹ́fílà lóru èyí tá kí lẹ́yìn ṣáà ìṣẹ́jọ́ yóò rú ni tá kí lágo mẹ́jọ kí ṣe òru náà ni tó kò bá ti lè wọ òru ti bẹ̀rẹ̀ gbá lòru parí nígbàtí alfajari tó bá fi lè yọ òru gbogbo tó ń pè ní òru òtúkásàkúrò lẹ̀ tó ti so eléyìí ni tó jẹ́ kókó fún wa nke na ẹni tí ó bá mọ̀ wípé ó wu òun fúnra òun voluntarily pé wù mí gẹ́gẹ́ bí mùsùlùmí mo fẹ́ fi alukur'ani kí n fi yẹn náfìlà tí máa fi wá parí orí kan ní mẹ́wàá yìí mọ́ wùlẹ̀ bá wọn kí tàràwí mọ́ kí n jẹ̀mọ́ dáa kí lè rẹ fúnra rẹ o lè yẹn fún rẹ dandan kan ka ká kí tàràwí jẹ̀mọ́ tó ti mọ́mọ́lì kí o ti ẹ̀gbá lọ́wọ́ jẹ́ mọ́mọ́lìkì ní bídíà ká kí n jẹmọ́ oníkàlùkù kó kí lè anáde kí n jáde ní jẹ́ kẹta ó kí n jẹmọ́ ìjọ́ kẹni ó sì ní oníkàlùkù ẹlọ́mọ́ kí n kan yínlé tó sí ṣùgbọ́n mọ́ tó jẹ́ àsìkò umaru tó sí ló padà di pé ó di ìmọ̀ kí n jẹmọ́ padà gẹ́gẹ́ bí súnà àwọn kùlàfà gẹ́gẹ́ sí bídíà bẹ́ẹ̀ni umaru náà sì ni òun náà kìí kí n jẹmọ́ mọ́ndà kìí tó ti so eléyìí agbọ́dọ̀ gbọ́ yìí dáadáa tàbá mọ̀ pé afẹ́ sí pé afẹ́ lo odidi kùránì káfí yẹn náà káfí kítàrà wí o lè máa kí fúnra ara rẹ̀ so ẹnìkan ò ní bẹ́ẹ̀ jà sílẹ̀ ṣùgbọ́n pẹ̀tẹ́ bá ní pé ókè o ẹfẹ́ kóra yín jọ orígi kùránì ni o a wà wípé níbo lè rí eléyìí wà nínú súnnà so tí ó bá ti wá lẹ́rìí ẹ̀dẹ́ àfilẹ̀ tó ti yé náà tó bá fẹ́ kí tàràwì ìrún aṣámú tó ti yé wọ́n tó bá fẹ́ ṣe tí ò ní bí ìrújú rárá táfà àpò ní sọ pé tó ṣe ó díẹ̀ káàtó kí mọ́kànlá tó bá fẹ́ ṣe tó tún jù bẹ́ẹ̀ lọ kí mẹ́tàlá eléyìí gbogbo náà afá kò lórí ẹ̀ tó ti yálà afẹ́ kí ń jẹ mọ́ ni afẹ́ kí ni mẹ́tàlá àbí mọ́kànlá ṣùgbọ́n pé ó mọ́kànlá mọ́kànlá lẹ́yìn mọ́mù ó tó wá lọ tún kò sí bá ẹgbẹ́ ṣe ní gbogbo eléyìí táfà ò ní àwọn àfọ́ ò ní àpẹẹrẹ lórí ẹ̀ kò rẹ̀ sí tó fà tó ju wípé wọ́n bí ìyàwó ànábì sallallahu alaihi wasallam pé wọ́n á ṣe ìlú tánàbí mọ́ ń kí lóru tó mọ́ ń kí yẹn lẹ́yìn náfílà ju mọ́kànlá lọ yálà nínú Ramadan àbí lẹ́yìn Ramadan kì í kí ju ìyá wa Umu Salama rẹ̀dọ̀tọ́lá ní olúwàkọ̀dá wá fi kún pé òkè alábì mọ́ kí mẹ́tàlá yẹn lọ́wọ́ fáàmì fi kà òkè bí anáfíà ìṣá ìlú fi kún àbí ìtàràwì gẹ̀gẹ̀ ó jẹ́ mẹ́tàlá àbí kí ámúlé ó jẹ́ mẹ́tàlá so ẹnu kò lórí mọ́kànlá àti mẹ́tàlá ṣàgbọ́n yìí náà wọ́n tó bá wọ̀ pé o fẹ́ jí lóru gẹ́gẹ́ bí òru gbẹ̀yìn mọ́wùlẹ̀ bá wọn kí mọ́kì jẹ̀ mọ́ kí ní tílé rẹ̀ lọ́dá tílé rẹ̀ ní mọ́kànlá àbí mẹ́tàlá so wà tàbí tó kí ní bẹ̀rẹ̀ òru àtàwọn tó kí ní bẹ̀rẹ̀ òru bákan náà ni ìyẹ̀yẹ̀ ọ̀rọ̀ yìí náà lórí ìwà kílé sáàlì ààlè kílé kó pọ̀ ju mọ́kànlá lọ àbí mẹ́tàlá lọ àwọn àfáà ní ìyàpẹ̀nu lórí ẹ̀ tó ti yé àwọn ká lè ba lè sá fún ìyàpẹ̀nu tó ti yé òun la fi mọ́ àwọn àlàyé wa náà tábàtì àwọn àgbà yìí pé a lè múlé wá a lè múlé wá lórí tàráwí làwọn àfáà ń sọ kò sí tó ń pè ní tàràwì tó ju kìyàmù léyìí lọ òun náà ni kìyàmù Ramadan òun náà ni tahajjud tó ti yé àsìkò ìkọ̀ọ̀kan àsìkò tá a bá kí wọn òun ló mọ́ ń bí orúkọ ọ̀tọ̀ọ̀tọ̀ nkẹyọkan náà ni gbogbo tá a fún wa níbi wáàsí olóńgì ni káàtì náà ń pè mùsù káàtì ni olóńgbò káàtì ni òun nìkan olóko mẹ́ta so èyí tá a kí lóru òun náà ń pè ní kìyàmù lẹ́yìn kìyàmù Ramadan kí tó ni sọ́lá tàràwí òun tó ti ṣùgbọ́n tó àwọn òfẹ́ kí òfẹ́ kí lé tó bá fẹ́ kí lé sí mọ̀ pé tàrà wí yẹ òkè òfẹ́ kí bí mọ́kànlá òfẹ́ kí 13 òfẹ́ kí 21 náà tó bá kí mẹ́wàá lẹ́yìn ìṣáì ó wá jí lóru pẹ̀lú pé ó fẹ́ kọ̀ntínú tàrà wí ó wá mú mọ́kànlá mẹ́wàá wá dé 21 kò sí láì níbẹ̀ nǹkan ẹ̀yọ̀ kan náà lọ ṣe pín sí méjì bí ẹni tó fẹ́ kí mọ́kànlá náà ni tó wá kí mẹ́fà lẹ́yìn ṣáì okùn mélòó márùn yòókù ó sì lọ dá kí nílé kò sí láìkì níbẹ̀ ṣùgbọ́n ni yóò wá ní sọ wípé bóyá mo bá mọ́mù kí jẹ̀mọ́ mo bá mọ́mù kí jẹ̀mọ́ lóòótọ́ ṣùgbọ́n òní gbalada tí tánàbí sọ pé ní kẹ́ni tó bá fi lè ṣe sùúrù tó kí iye irun tí mọ́mù gbogbo

yóò lékún gbìyànjú ìlékún gbìyànjú ẹni mọ́ mú lọ sí itikaf tó ti yé bẹ́ẹ̀ sì ni yẹ́lẹ̀ mọ́ ṣe itikaf yẹ́lẹ̀ mọ́ ṣe itikaf tán sí pé ládàrẹ́ òjò tó ṣe itikaf lọ máa tẹ́lọ ṣe itikaf tẹ́ pé ó ń sùn ó ń sùn ní itikaf lẹ́yìn tàrà wíyá kan sùn níbọn àsáyọ́kọ́ ìròmìnà náà onúbà dìde ojúlórí ó ṣàṣíká la ilaha illallah la ilaha illallah àṣà tí ìdẹ̀rẹ̀ ní káàrin yẹn náfílà ní tẹ́lẹ̀kọ́ ní káàrin náfílà kìí ṣe nǹkan láfí olamá ń ṣe lóru níta máa ń ṣe lóru pọ̀ níta bá sì pè ní ìjọsùn tó lálàáfíà òun ni àbọ̀tọ̀ ní fídíò lé ẹ̀tì akadẹ́mìnà lé tó fún àṣìṣì tó ń gbọ́ wà sí gidi là ń sọ ìṣọ́wàṣì tó mọ̀ túnmọ̀ dáyẹ̀pẹ̀ sí tó ti mọ́ wá sí gidi tó ń gbọ́ díkìrì ni so lè ìlà orísun náà gbọ́dọ̀ tàbí sí ìdí ká má bá àwọn àwámù sùn papọ̀ káwájọ kọrí síbi kan náà jésù so torí pé tàbá ṣọ́ra àdádálẹ̀ kìí pẹ́ wọnú ní tí a ń pè ní súnà tá ń ṣe so ká ṣọ́ra eléyìí tó jẹ́ kókó wọ́n bá lọ جزاكم